كائنا انتقالي مصور قادر مريد مدبر شاهد وهاكم àtò àtún àdìdẹ padà ẹ jẹ́ máa bá mi nǹkan tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn o pé ẹ máa bá mi press love and like ẹ o ẹ máa press love and like dáadáa torí pé ibi tẹ́mi ń lọ ti igi bọ̀ lálẹ́ yìí <laughs> wọ́n á fi gbogbo ń tán ṣe é lẹ̀ wọ́n máa fi gbogbo ń tán ṣe é lẹ̀ wá jókòó síbí ni o tẹ́ bá dé wò dáadáa ẹ̀ rí i pé àwọn náà fẹ́ràn káwọn máa tọ́yàn àwọn náà máa ń tọ́yàn àwọn náà máa ń tọ́yàn tán bá wá tọ́ yín tẹ́yìn bá wá fẹ́ rí àti padà pé à ṣe rò pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ ṣe ẹ̀yin nìkan lẹ rò pé ẹnu yín mú tẹ́yìn bá wá fẹ́ tẹ́yìn bá wá fẹ́ gbìyànjú àti ṣe ìwọ̀nba tán ṣe fún yín wàhálà wá dé wọ́n á máa sá káàkiri wọ́n á máa wá ṣe kí ni wọ́n á máa sá kiri ló jẹ́ sọ pé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́tí tẹ́tí wà pẹ̀lú wa báyìí ẹjọ́ ẹ máa bá mi share program yìí lọ ní tí mo sọ lọ́wọ́ lẹ́ẹ̀kan nìyẹn kí kíní ẹ̀ tó cut off ẹ bá bá mi share program yìí ọlọ́run dákun bá mi san gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san ọlọ́run san wa lẹ́san dáadáa ọlọ́run wọlá bá a ṣe dúró ti òdodo tá a fẹ́ kó dodo lọlẹ̀ yìí ọlọ́run ò ní jẹ́ káwa náà lọlẹ̀ láyé o lẹ́nu gbóṣẹ́ wa lẹ́nu gbogbo ibikíbi táwa náà ti ń ṣe ọlọ́run ò ní jẹ́ a lọlẹ̀ láyéláyé ẹ má bá mi share program yìí dáadáa ọlọ́run kó má ṣe san gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san ẹ máa bá mi ṣí ẹ o dáadáa okay àwọn ibi tí màá kọ́kọ́ àwọn ibi tí màá kọ́kọ́ lọ hmm, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé irọ́ irọ́ wọ́n plan wọ́n ní àníyàn pé àwọn fẹ́ máa parọ́ àwọn fún wa fẹ́ máa parọ́ yẹn wọ́n ti wá rò pé àwọn á máa scot free táwọn bá ń parọ́ yẹn lọ fáyé wàyà abàlá ọlọ́run wá ní rárá kò rí bẹ́ẹ̀ ah òdodo ti wá dé wàkúlìjà alhaku wà zahakọl bàtìlú innal bàtìlà kánà zahukọl òdodo ló máa lékè láéláé mò ń lọ sọ́dọ̀ awọ́rọ́kù aláwọ̀ ewé gbogbo ọ̀rọ̀ tó ń pa àtiwọ́ àti chairman ẹ̀ hmm, la ilaha muhammadu rasulullah but kí n tó lọ mo ní í ṣe rí àdánwò àdánwò onú àdánwò onú ẹ̀sìn wa tọ́lá àdánwò wa nú ẹ̀sìn wa ẹni tó jẹ́ àdánwò bẹ̀ tó já sí pé ìdùnnú ẹ̀ ni bí ẹ̀sìn ò ṣe ní lálàáfíà ìdùnnú ni bí ẹ̀sìn ò ṣe ní dáa bẹ́sìn yìí ò ṣe ní nísinmi pé àìsàn aláfíà náà pé òun wá ń wá ìdààmú sínú ẹ̀sìn yìí látara ìmáa bà àwọn àgbàlagbà afá látara ìmáa bà wọ́n lórúkọ jẹ́ ẹ̀yin gbogbo ẹ̀yin onílàkàyè mo fẹ́ play fídíò kan fún yín lálẹ́ yìí mo fẹ́ kẹ́ jẹ́ àwo fídíò yìí àwọn èèyàn náà sọ àwọn ọ̀rọ̀ yìí o àwọn èèyàn náà ṣe kí ni náà sọ àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ṣèkéyù tóun dúró pé òun fẹ́ propagate Islam òun fẹ́ kó èèyàn wọlé ẹ má jẹ́ ǹtàn yín o ọ̀dẹ̀sìnrú ayé àtọ̀run ni ọ̀dá ẹ̀sìn rú ayé àtọ̀run tó jẹ́ sí pé gbogbo wa la la gbọ́dọ̀ ṣọ́ra fún torí pé kò ṣe kíni kò kò gbé islam dání. ẹ rí i pé mo sọ pé níwọ̀nba àgbà tó bá ti já sí pé àwọn àáfàá àti wa ló fẹ́ máa ta ẹnu àbùkù bá lọ́dọ̀ tiẹ̀ tó fi bìlíìfù pé òun ló fi lè rọ́wọ́ tì bẹnu gbogbo àgbà tó bá ti ń gbé wá ẹ̀sìn yẹn màmá fi hàn ayé pé ẹ wo eléyìí oya ẹ̀yin náà wá sọ ṣé ẹlẹ́sìn lélẹ́yìí ṣé léyìí wọ́ ti kó sọ pé òun ń sọ̀rọ̀ ẹ̀sìn ó máa ma ṣẹ̀sìn ni ó máa ma ṣe kí ni ó máa ma ṣẹ̀sìn ni a lọ gbé fídíò mi applique ẹgbẹ́ o ó lébi ń pa àwọn o àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn fámìlì ẹ̀ lébi ń pa ṣèkì ṣùgbọ́n káyé lè rí torí pé mo ti já ayé ti rí ọ̀rẹ́dì ayé náà ti mọ̀ pé wọn ò gbé ẹ̀sìn dání ń tiẹ̀ o ò lè dákéwú yanjú o ò lè dákéwú yanjú o ò lè dá ọ̀rọ̀ ẹ̀sìn yanjú bó o bá káyà alukurani àkàtì ni bó o ka nǹkan kan bó o mú nọ́ọ̀sù wá nínú kurani àkàtì bó o mú àdìsù ànábì wá àkàtì ìwọ ló wá ń bọ̀tà ìwọ lẹ́nu ẹ̀ wá gbọ́rọ̀ pé o mọ ọ̀rọ̀ sọ o fẹ́ tún ẹ̀sìn ṣe ọ̀nà wo ló gbà pọ́síbù gbogbo ẹ̀yin onílàákàyè àwọn tó tún wá fọ́ fún gbé mu àwọn tó fọ́ ìfún tó tún wá gbé e mú àwọn tó wá dúró lẹ́yìn rẹ̀ sọ̀ǹgọ̀bọ́lì àwọn náà ní àbá àwọn ní o mọ̀gà falùn àwọn náà tún wá nílà káyì. àwọn náà ò ṣe kíni àwọn náà ò nílà káyì lórí nítorí kíni torí nǹkan fẹ́ jẹ torí nǹkan tìbọ̀ ẹnu. òun sọ̀rọ̀ bàbá lówóró lánàá hafizahullah òun sọ̀rọ̀ bàbá mufti lánàá láwọn tó já sí wípé ìwọ ò ní ẹ̀kọ́ kọ́bọ̀ ṣùgbọ́n ibi tó bá ti ń sọ káwọn èèyàn máa rò pọ̀rọ̀ gidi ló ń sọ lèmi máa fi ń wá pé ayé ẹ wá wo ẹni tó sọ pé òun ń pe àwọn èèyàn sẹ́sìn só tó kéle pé èèyàn sẹ́sìn báyìí yóò máa wá gbé fídíò abọ́ta ẹ gbọ́ wòrowòro tẹ́lẹ̀ wí o ẹ gbọ́ tẹ́lẹ̀ wí o ó ń gbé fídíò tèmi náà yóò gbé jáde ó kú ẹ̀sìn ẹ̀sìn lòun ṣe kó o lè wá mọ̀ pé ẹ̀sìn lòun ṣe gbogbo àwọn tó wọ́n tẹ́ ẹjọ́ ṣe wá gbọ́ nǹkan sọ nípa ẹ̀ ṣèkíyù àdánwò ọmọ àdánwò ọmọ nínú Islam wá gbọ́ ẹ̀sìn tó ń ṣe lọ́dọ̀ wọn wá gbọ́ mò ń bọ̀ wá wo ẹ̀sìn ẹ o toro gbé fídíò mi jáde mò ń bọ̀ wá wo ẹ̀sìn ẹ o gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ jẹ́

ṣó lè mọ nǹkan pè lẹ́bọ ẹni tí ò lè dá Kùránì kà alladhi la yastati' ala al-qira'a tí ò lè ka nǹkan kan ṣó lè le da mọ̀ ṣó lè dá ẹbọ yanjú. ẹ wá ẹ wá ẹ wá gbọ́ nǹkan ń bọ̀ ẹ jẹ́ ń ẹ jẹ́ ń ṣó yín ní fídíò yìí kí n tó wá máa lọ àmì gbọ́dọ̀ má yà àmì gbọ́dọ̀ má yà bẹ̀ mò ń bọ̀ ok now ok ẹ bá ẹ bá gbọ́ o ń bọ̀ mo fẹ́ gbé láti láti bí. tá à ń gbógun ti bídíà. ó yá ẹ bá gbọ́ o. súnmọ́ ni là á mọ ìṣí ẹni. ẹ bá gbọ́ o ẹ bá gbọ́ tí àwọn èèyàn àwọn èèyàn táwọn èèyàn fẹ́ máa sọ o nípa ẹni tó lóun fẹ́ máa ṣẹ̀rọ sí o kí n tó wá bọ́ sórí àwọn oní ọ́pdéètì sọnù àwọn ẹlẹ́nu rọ́ irọ́ pọ̀ jù ó ti pọ̀ pọ̀ pọ̀ ó ti pọ̀ pọ̀ pọ̀ ẹ fi rọ́ lẹ̀ ẹ sinmi rọ́ tẹ́ẹ̀ bá rí nǹkan kan ṣe ẹ lọ́ọ́ jókòó ẹ tilẹ̀kùn mọ́rí antum kazabu kazab kazabu dinil islami òpùrọ́ ni ọ̀yà bismillah. nígbà tí mo wá súnmọ́ àfà díẹ̀. ṣèkíyù ni o ẹ mọ̀ bọ́. mo wá discover àwọn nǹkan kankan. ṣùgbọ́n mo fi fa yín ní etí mo fi fa etí yín ni kò yẹ pé mo fi yín lẹ̀ mo fa etí yín including bàbá arúgbó màá darúgbó ẹ̀ including àbúrò yìí mọ́. ẹ bá gbọ́ ẹni tó ẹni tó fẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀sìn ni o alákọ̀ọ́kọ́ mo discover wípé ìmọ̀ hmm. tó yè kooro eléyìí tí ayélujára ní ta kà yín tọ́ka sí. Si tó yẹ kó wà fún oníwàásí. Hmm. ọlọ́run ló ní ọlọ́run. ìmọ̀ tó yẹ kóró tó wà fún tó wà tó yẹ tó yẹ kó wà fẹ́ni tó máa sọ pé òun fẹ́ máa pèpè ẹranko yìí ò ní lára ẹranko ṣèkí yìí kò ṣe kí ni kò ní lára kò ní lára pàápàá ṣàwọn pẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó ṣàgbọ̀rọ̀ nímọ̀ níwọ̀nba bí òun ti ẹ̀ pọ̀ eléyìí ò ní ìmọ̀ kankan lára ẹni tó lóun fẹ́ pèpè irú eléyìí ló wá ń bọ́ta ló wá ń ṣépè ló wá ń ṣépè lérú bàbá lówóró irú eléyìí ló wá ń bọ́ta ló wá ń ṣépè lérú ṣe Suleiman Farouk irú eléyìí tí ò ní ìmọ̀ kankan rárá yìí. ẹ wá gbọ́. ọ̀rọ̀ sọ ni wàyí ṣé ló fẹ́ kà yìí o àyà Kùránì ni o ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́yìn náà kéwú oyà tó wáyé pé bó ṣe wàánú àlùkùránì ni sẹ́ni tó wá fọ́nu fó fọ́ra débi pé kò rí àyà Kùránì kà oyà. tàtàwá ńlá òní. ẹ gbọ́. ṣé wàyí tàtàwá ńlá òní. lọ bí gúgù mọ̀gáfẹ́ni yestektil kọ́mọ gẹ́rọ̀kùn. will you keep quiet yestektil ṣé yestektil ló wà ń bẹ̀ nínú alukur'ani àtẹ̀yìn òpònú tẹ́jọ tẹ́ ṣùgbà yìí ká tẹ́ lóun ní àáfà tẹ́lẹ̀ òun ní ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ṣé yestektil náà ti ń kọ́ àwọn èèyàn náà ni yestektil ló wà nínú kur'ani ṣé yestektil ló wà nínú alukur'ani ṣé n tó ń kọ́ àwọn èèyàn ní tẹ́ ń pè láàfà ẹ̀rí pẹ́yìn gẹ́ ponú tán bá ní ká lọ wá àgọ̀ wá sọ̀ngọ̀bọ́lì ẹ̀yin gan sọ̀ngọ̀bọ́lì ni ẹni tí ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ní pé yẹstẹ́tìl ṣé wà ń tàtà wá láwọ́ ni àbí wà ń tàtà wá láwọ́ wà sọ̀rọ̀ ẹ̀dá rìn dín ẹ jẹ́ ń da padà díẹ̀ sẹ́yìn kẹrì ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ẹni tó ń kọ̀ndẹ́mù àwọn èèyàn ní o ẹni tó ń gbé fídíò tèmi jáde ní o pé mi ní ebi dé o ò ní o tó ń gbé fídíò tèmi jáde pé mi lé bi o ẹ bàbá ló wòrò olórí bu èèyàn ní o èkéde oníwòròwòrò ní o ó yá tó yẹ kó wà fún oníwàásí. ọlọ́run ló ní ọlọ́run náà ló sọ ní wàyí ṣé fàyín tàtà wà láò ní. ìbéèrè. ṣé wàyín tàtà wà láò ní. èmi ò mọ. yẹstẹ́tìlì kọ́ mọ gẹ́rọ̀kùn. tẹ̀gbọ́n yẹstẹ́tìlì kọ́ mọ gẹ́rọ̀kùn yẹstẹ́tìlì ó tún wá mú àyà ó wá da alukurani ru ẹni tí ń pe àwọn èèyàn sẹ́sìn ni o sọ́nà pèèyàn sẹ́sìn lélẹ́yìí sọ́nà pèèyàn sẹ́sìn ni yẹ̀stẹ́kítìl yẹ̀stẹ́kítìl kọ́ọ̀mọ̀n kọ̀ọ̀kan yé ṣé wà ń tàtà wà láwọ́ ni àbí wà ń tàtà wà láwọ́ kò wá ah láìla ẹni tó ń kàn dẹ́mu àwọn èèyàn ní o ó yá ẹ já lọ. súnmọ́n búkmọ́n. ṣẹ́gbọ́n súnmọ́n búkmọ́n súnmọ́n búkmọ́n ẹni tí ẹni tó fẹ́ pé ẹ̀yẹ èèyàn ṣé ń tọ́ ni káwọn èèyàn máa wá kọ́ ṣẹ́ni tó yẹ kó dúró kó ń fẹ́ kàn dẹ́mu àwọn èèyàn ni ṣẹ́ni tó fẹ́ sọ pé òun mọ ọ̀rọ̀ ẹ̀sìn ni sọmọm bukmọm bukmọm ṣe bukmọm ló wà ń bẹ̀ ó dẹ̀ padà sílé kéwú ilal madrasa you are rajin padà lọ lé kéwú ìranù lélẹ́yìí tó ń ṣe lórí social media yìí. òsùnmù bukmọm bukmọm báwo lọ́wọ́ yẹn sọ. Ah gbogbo ẹ̀ náà ni bọ́lọ́n báwo lọ́lọ́run ṣe sọ ó ò sì kọ́kọ́ lọ kọ́ bọ́lọ́run ṣe sọ náà kó tó bọ́ta kó tó wá ń kọ̀ǹdẹ́mù èèyàn ayú al-ghafil ayú al-ghafil lọ kọ́ bọ́lọ́run ṣe sọ náà kó tó wá kọ̀ǹdẹ́mù àwọn èèyàn anta la tadri wà la tadri annaka la tadri izan anta ahmak anta ahmak gbogbo ẹ̀ náà ni èyí tá a gbọ́ lẹ́ẹ̀kan oníbòòlù ọlọ́run ṣe sọ fa in tatawallaw ni àbí wà in tatawallaw tó bá ti wá tó bá ti rí pé kìnìyàn ti yí yóò wá sọ rẹ̀ di bèbí ṣé wà in tatawallaw ni abi, fa in tatawallaw òun ni yastaktil qawman lórí ìkàkùkà ebi <laughs> ò bẹ́ẹ̀ tó máa múra tí tẹ́ ẹ bá ti ṣe dandan ìkan ló tún délẹ̀ yìí súnmù súnmù abi, abi, báwo lọ́lọ́run ṣe sọ lọ́kọ́ bọ́lọ́run ṣe sọ ná. ẹ̀rí nǹkan o tún wá ń wò ó Ah, la ma'a zalik ma'a annahu yanzuruhu tòun ti bóyá jẹ́ pé ń wò ń bì kankan náà bóyá mushaf ló ń wò ní bóyá bìkan ló kọ́ sí ni ìkàkùkà ló tún kà torí tí ẹ̀kọ́ mo fi ń ṣe léyìí o ẹ jẹ́ bá mi sí ẹ̀ program yìí lọ mo sì ń bọ̀ wá sórí àwọn oní torí tí ẹ̀kọ́ o ṣùgbọ́n torí ẹni tí ò ní mọ̀ táwọn táwọn ah, o eh, eh, wọ́n ní sún ah yẹstẹktil táwọn atúmọ̀ táwọn ọmọ àwọn ẹni ẹlẹ́ni atúmọ̀ adéta táwọn atúmọ̀ akáyà kúránì pé ọlọ́ni yẹstẹktil ah yẹstẹktil kọ́ ló wà nbẹ yẹstẹkdil làlùkúránì sọ. Oh, mo dára. fàwọn láyé jì wúlò abáwọ̀ ṣe sọ. mo ṣe bẹ́ẹ̀ nílà. ẹ̀rì àbí báwo lọ́lọ́run ṣe sọ. Ah, bó àwọn láyìlá ọdún náà àwọn jù aláwọ̀ náà làwọn tán làwọn tán rọ̀gbà yìí ká náà kò lè kò lè dùn mí ọjọ́ aláwọ̀ ni ẹlòmíì ó sì bọ́ta àfà yóò èèyàn ó pèlè ní àfà. ọmọ ọpọlọ yìí ti gbẹ ọpọlọ yìí ti dúdú ẹgbẹ kọlà lásán ni kò tẹ̀ sí kan empty jacket lórí. sáà mú pé kò kẹ kí gbogbo yìí kóra yín jọ kẹ máa ṣe kí ni o. o ò tí ì rí bá ti ṣe ìranù ẹ tún pọ̀. yẹni kú ilẹ̀ káyìrì. kẹrin. wọ̀yà múrùkù bìrì fàṣà yìí. ṣé ń gbọ́ láìláì lọ́la wọ̀yà múrùkù bìrì fàṣà yìí ṣé ṣé kéwú pípẹ́ náà nìyẹn wàyàmùrúkùm wàyàmùrúkùm ló wà nbẹ wàyàmùrúkùm ló wà nbẹ èwo ló wá rí ṣe tó yanjú tó fi wọ́ọ̀tì àti máa kọ̀ndẹ́mù ru baba bàbá lówóró bí bàbá yìí ṣe jágbàlagbà tó bá ṣe jágbà àfáà tó èwo lórí yanjú tó fi lẹ́tọ̀ọ́ àti kọ̀ndẹ́mù wọn èwo lórí yanjú tó fi lẹ́tọ̀ọ́ àti kọ̀ndẹ́mù mòdérù markaz èwo lórí yanjú láti sọ̀rọ̀ sí bàbá agbára omi èwo lórí yanjú láti sọ̀rọ̀ sí bàbá sheikh suleiman farouk al-mufti kí ló rí yanjú nú ẹ̀ iye kéwù ò rí yanjú kéwù ló ń bà ló ń fàya níta gbangba yìí alukurani ọlọ́run alukurani ni rúbàkọ́rì alahadisa anabi ni rúbàkọ́rì alukurani wàlukurani yalanuhu ẹlòmíì àìmọyẹni tó ń ka kurani tó yẹ pé alukurani máa gbé ṣépè ìzàn bó ṣe ń ka alukurani alukurani ń gbé ṣépè ni torí pé ìkàkùkà ló ń kà ìkàkùkà ló ń kà wọ̀yàmùrúkùn bìrìfàṣà yìí báwo mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ àtúnbẹ̀ ẹ̀jẹ̀ àtúnbẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wọ̀yà burúkú bìrì fàṣàṣì ṣẹlẹ̀ tó bá kéwú kódà tí kéwú bá lọ lẹ́nu kò sí ní tó kàn mí láàmásù mọ́ minal khata kò sẹ́ni tí ò kì í ṣe tí ò lè ṣàṣìṣe ṣe mọ̀ pé a ti mọ̀ pé hmm, ẹni yìí mọ kínní ni tí má fẹ́ ka kínní kan sìn tí ò bá tètè wá ẹ̀yin tẹ́ ń wò mí náà ti mọ̀ pé ó mọ̀ kò wá ni ọ̀tọ̀ nìyẹn eléyìí kò sí nǹkan kan lẹ̀ ó wà dọ́ọ̀lùn mòdì lùn òun ya òpè ni ó ya òpè fá kò lè dá nǹkan kan kọ́ kalẹ̀ tó o gbé o gbé fídíò tèmi ó lémi ni ha ah, ah, ebi ti ń pa wọ́n o ó lébi ń pa wọ́n o ta lébi wá ń pa báyìí mò ń bọ̀ mi tí ì dé ẹjẹ́ agbọ́. fúláyẹ́jì wúlò abáàlọ́ ṣe sọ. mo ṣe bẹ́ẹ̀ ní làákàyè ni ọmọ ọpọlọ yín ti gbẹ ọpọlọ yín ti dúdú ẹgbẹ́ kọ́lá lásán ni kò tẹ̀ sí kan empty jacket lórí. sáà mú pé kò kẹ́ gbogbo yín kóra yín jọ kẹ́ máa ṣe kí ni o. o tí ì rí bá ti ṣe ìranù ẹ tún pọ̀ yẹnihu ilẹ̀ xayiri wẹ̀yàmùrú kùnbìrì fàṣà yìí. Ah. sọ́tọ̀ dẹ́. Ah! ọlọ́run ló ní inú ẹ̀yà kan ọlọ́run wálé takùn mí kú mọ́tò yẹnihu ilẹ̀ xayiri wẹ̀yàmùrú kùnbìrì fàṣà yìí. Ah! wàhálà yìí kí ni ìṣòro ẹ̀. Eh, yé. wọ́n hmm. ti dátò ògbóore ojú five mb lọ ó tún wo láìfù lórí ig. sẹ́ ń gbọ́ o ò lè rántí torí pé kò sí ńlẹ̀ tẹ́lẹ̀ àyà kankan ò sí ńlẹ̀ kò sí záàdù kankan kò sí nǹkan kan tó palẹ̀ mọ́ tẹ́lẹ̀ o ò ní nǹkan kan tó palẹ̀ mọ́ náà tẹ́lẹ̀ so kò sí nǹkan kan nú ẹ̀ empty barrel sifir ala sifir zero ẹ̀yà ẹ̀tún wa wò mí o. ubuli wa tọ́ bi. ṣé n gbọ́ gbogbo ẹ̀yin èèyàn ubuli wa tọ́ bi ṣé n tó ní ṣé ẹ wo ẹni tó lóun fẹ́ mọ kọ́ àwọn ẹni tó lóun fẹ́ mọ kọ́ àwọn èèyàn lẹ́sìn ni o ìwọ tó ò rí alukurani hadith anabi tó ò rí kankan yanjú izei bí àṣà àwọn mẹ́mísírì wọ́n ní izei yáni báwo ló ṣe fẹ́ rọrùn ìwọ ló wá ń kọ̀ndẹ́mù àwọn àfáànú ẹ̀sìn ìwọ ló mẹni tó ń dẹ́bọ ìwọ ló mẹni tó ń ṣẹbọ ìwọ ló mọ lè ìwọ ló mọ ní jìbìtì ìwọ ló mọ four one nine ìwọ ló dẹ́lẹ́bọ mọ̀ àbí wo bó ṣe ń ka ẹ òní ẹ gbọ́. dátò gbòòrò ojú five mb lọ òṣùwò láìfù lórí ig ubuli ubuli wa tọ́bi. ubuli wa tọ́bi. imani. oya ṣé ubuli wa tọ́bi ló wà ń bẹ̀ ṣé ubuli wa tọ́bi ló wà ń kò sí tó jẹ́ máa sọ ilé tó o dúró bíi pé àbí wọ́n làáfà tó dá nǹkan mọ̀ ṣé kéwù ló ń ké ń gbangba yìí ṣé kéwù ni. kò sí nǹkan kan kò sí nǹkan kan òun bàbá yìí náà ń jẹ́rìí sí kò sí nǹkan kan kò sí. mo rí pé kò sí fún àfa. pọ́blẹ́mù yìí àwọn èèyàn kọ̀ọ̀kan lè jẹ́lẹ̀rì sí nàtà. ẹ bá wá gbọ́ o ẹ bá gbọ́ ohun tí ara àwọn tó ṣe ní o ara àwọn tó ṣe kí ni àwọn tó jọ ṣe ẹ máa gbọ́ ẹ máa wá gbọ́ ohun tó fẹ́ sọ nípa ẹ̀ ó yá ẹ bá gbọ́ àfa ẹ̀sà òkè ni àwọn tó jọ ṣe ni ẹ bá gbọ́ ohun tó fẹ́ sọ nípa ẹni tí ń kọ̀ǹdẹ́mù àwọn àfa ẹni tó lóun dẹ́gbọ́n mọ̀ tó ń convince àwọn èèyàn ẹ bá gbọ́. ọ̀sẹ̀ di ń rojọ́ fún pé nǹkan ti ṣẹlẹ̀ láàrin àwọn àtàbọ̀fọ̀ náà sọ sẹ́mi nìkan ni ẹ sọ fún ni. ẹ bá gbọ́ o àwọn tí a rojọ́ fún tí a pè mí kí ló dé. ẹ jọ bá bá mi sí ẹ programu yìí lọ gbogbo ẹ̀yin onílàáká yìí ẹ bá bá mi sí ẹ lọ mò ń bọ̀ wá àwọn ọlọ́bìẹ̀tì sọnù. Ah, ah. ṣé bí tó gbọ́n tí mò ń bá yín jà sí ni rọ́tà fi ń ṣe dáwà mo náwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà gbogbo tí wọ́n bá ẹ̀yin jà sí ni àwọn ọ̀rọ̀ tẹ́ fi ń ṣe dáwà ẹni tó ń bọ̀tà tó ń kàn dẹ́mọ̀ àwọn èèyàn ni àwọn tájọṣe ni àwọn alájọṣe ẹ̀ ní o náà ń sọ níta gbangba yìí o pé ní táwọn ń bá jà sí ni irọ́ tó fi ń ṣe dáwà irọ́ tó fi ń ṣe dáwà àwọn tájọṣe tó báyìí pẹ́ni tí wọ́n jọ ṣe làkàna hasan àbásọ̀ nǹkan mi o àwọn tájọṣe ni o ó yá irọ́ pọ̀ kí ẹ máa pe wàhálà yìí lè gba wàhálà yìí wọn gbọ́ ó ti pọ̀ jù. tẹ bá sì lọ wo ibi tó ti ń parọ́ fáwọn èèyàn ń tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ wàhálà yìí báyìí ẹ ní olódodo dé tán ó ní wàhálà yìí náà ń sọ pé náà làwọn ò lè gba wàhálà yìí rẹ gbọ́ yìí ṣé wọ́n tó fẹ́ kọ̀ndẹ́mù àwọn èèyàn ni. kí ẹ máa pe wàhálà yìí lè gba wàhálà yìí wọn gbọ́ ó ti pọ̀ jù. kí ẹ máa pe wàhálà yìí lè gba wàhálà yìí wọn gbọ́ ó ti pọ̀ jù. pò wàhálà yìí máa pò wàhálà yìí máa pò wàhálà yìí lórí irọ́ pò wà lẹ́ẹ̀mọ̀ pò wà lẹ́ẹ̀mọ̀ pò wà lẹ́ẹ̀ lórí rọ hmm. ẹ wà bọ́ tẹ́ẹ̀mọ̀ pò wà lẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ṣé ń gbọ́. ẹni tó bá fèsì kéèyàn gbáyàn láyé níbi owó kó gbáyàn láyé níbi owó ó dáa kó gbáyàn láyé níbi owó ó dáa ju kéèyàn fi ẹ̀sìn gbáyàn lọ. yéè láhìlá ìlàlá. ẹnìkan nìyẹn o ẹnìkan lẹ gbọ́ yẹn o àfa àfọ àfẹ́ ẹ̀sà òkè ní o òun ni ẹni tí ń bọ̀ tàbí pé àbí òun gangan ló mọ tán ń pè lẹ́sìn ó yá ẹ jẹ́ àtún wá gbọ́ àfàfọlọ́nsọ tánjọ alájọṣe alájọṣe dáadáa ẹ wá gbọ́ ní tá àfàfọlọ́nsọ fẹ́ wí gangan gbogbo ẹ̀yin onílàkàyè ẹ jókòó ẹ farabalẹ̀ ẹ fìdílé nǹkan ẹ wá gbọ́. ọ̀gbẹ́niyè ṣe ní eléyìí ọ̀dà ìfẹ́ tó ní sí mu bí tí ó ti kàgbá wájú ọlọ́run nìyẹn ìfẹ́ tẹ̀ ní sísá yìí ni yóò jẹ́ ẹ̀ pé ó ti kàgbá wájú ọlọ́run. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. ní tó ń ṣe yìí kò ń ṣe kí ni kì í ṣe islam mo fẹ́ kó yé yín ni pé èmi nìkan kọ́ mo mọ̀ pé n tó ń ṣe yìí ò kì ṣe Islam bóyá torí pé tó bá tó bá ń ríbi náwó sáwọn kan ọpọlọ wọn lè dọ̀bálẹ̀ kan máa tẹ̀lé lẹ́yìn kan ní Islam ló ń ṣe ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo gbọ́dọ̀ mọ̀ pé eléyìí ò gbé Islam dání ẹ̀sìn kan lélẹ́yìí tó ń ṣe yìí ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àfa yìí ó yá bísímìlà. gbogbo àpá ọtí àwọn lọ́rùn ẹni kí wọ́n bẹ lọ́rùn àrọ ọmọ wọn àkọ́bí wọn bí sáyẹ́dì ṣe ń ṣe èyí láti rẹ̀ bọ́lá wọn ti sọ dànù. ẹni ká bọ́ta ká ṣe fídíò gbogbo ẹ̀yin tẹ́ ń bá a ṣe lásìkò yìí ẹ bọ́ta ẹ ṣe fídíò pé n tó ń ṣe n tó dá ẹni kọ́ lọ yọrú ẹ ẹni kọ́ lọ yọrú ẹ nínú ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ bọ́ta ń ṣe pé ah súnà ló gbé dání ha súnà ní í ṣe ẹni kọ́lọ̀ ń yọrú ẹ̀ ẹni kọ́lọ̀ ń yọrú ẹ̀ nínú ọmọ yín tó bá yẹ pé lóòótọ́ súnà tẹ́ ń ṣe tó bá yẹ pé ẹ bá gbà pé súnà ló gbé dání lóòótọ́ ẹni kọ́lọ̀ ń yọrú ẹ̀ nínú ọmọ yín wọn ní ṣe bẹ́ẹ̀. ẹni kí mo ṣe bẹ́ẹ̀ wọ́n mú abẹ́ ìgbé súnà náà bí ó pèpè bẹ́ẹ̀ ní tí sáyẹ̀dì sì tún ṣe ní gbogbo ayé wọ́n ń gbàyà lójú fọ́ àná yín wà ní àwùsá àwọn náà ń dúpọ̀ ara wọn ẹnìkan wa gbọ́ sílẹ̀ nítorí wọn náà ti ṣe fún mùsùlùmí yọ̀ ń dúpọ̀ mùsùlùmí ni. sóòlù ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń gbọ́ yèmí kọ́ ni mo ṣáà ń sọ èmi kọ́ ni mò ń sọ yìí tábà sọ pé mi ni mò ń sọ ẹjọ́ ẹ má bá mi share program yìí mò ń lọ sórí àwọn ní update ìsọnu ah! àṣẹ ntẹ́ẹ̀lẹ̀ àṣẹ ntẹ́yìn ò lè gbà la ilaha illallah ẹ má bá mi share ẹ lọ o admin bá mi ẹ bá mi monitor àwọn dẹ̀dẹ̀wùdẹ̀ tó bá wọlé o wọ́n máa bọ́ ìlú o ó ti sọ fún yín kalẹ̀ o ẹgbọ́n tí afáfọlọ́hún sọ ń sọ pé òun dùpù àwọn èèyàn ni òun dùpù mùsùlùmí ni lórúkọ ẹ̀sìn ó sì lè bọ́ta láti lè máa ba àyàn kan lórúkọ jẹ́ àwọn tó àtúwárò àwọn tó ń bà lórúkọ jẹ́ yìí àwọn àgbà ẹ̀sìn àwọn àfa àgbà àwọn àfa àtàn níjọ àwọn àfa àtàn lọ́mọkéw àwọn àfa àtàyé táyé náà ń sọ pé tẹ́sìn bá dojúrú à ń lọ sọ́dọ̀ lágbájá tẹ́sìn bá dojúrú à ń lọ sọ́dọ̀ tàmẹ̀dò àwọn lọ́ ń fa lọ́ wọn ya níta gbangba yìí lẹ́sùn pé wọ́n fẹ́ tọwọ́ bẹnu wọ́n fẹ́ blackmail wọn o fẹ́ borúkọ wọn jẹ́ káyé lè wá wù ẹ́ ó ní alájọṣe yín ni afáfọlọ́nṣọ́ ló ń sọ̀rọ̀ ń ta yìí ẹ jẹ́ ọ̀rọ̀ adá padà sẹ́yìn tíntìnì kẹgbọ́rọ̀ tí afáfọlọ́nṣọ́ sọ bísímẹ̀lá. sọdá nìyẹn ẹni kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wípé sódà náà bí ó pèpè bẹ́ẹ̀ hmm. ní tí sáyẹ̀dì sì tún ṣe ní gbogbo ayé wọ́n ń gbàyàn lójú fọ́ àná yìí wà ní àwùjọ àwọn náà ń dúpọ̀ ara wọn ẹnìkan wàá gbọ́ síbẹ̀ ní tí wọ́n náà ń ṣe fún mùsùlùmí yọ̀ ń dúpọ̀ mùsùlùmí lórúkọ ẹ̀sìn la ilaha illallah la ilaha illallah ọmọ ìgbésọ̀ wá ti bá àwọn kan eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà kò di ọ̀rá yìí rẹ tiẹ̀ mọ́ mọ́ra tèmi tààrà rẹ ni ọ̀rá mọ́ra tèmi tààrà rẹ ni ọ̀rá. la ilaha illallah. mo dé sí ọlọ́run. la ilaha illallah. ẹni tó bá fẹ́ jàǹbá sílámù lẹ yorùbá ni ó fọ̀rọ̀ rẹ̀ pamọ́. ẹni tó bá fẹ́ jàǹbá sílámù lẹ yorùbá ni ó fi ọ̀rọ̀ ṣèkí èmi ò fẹ́ jàǹbá ìsìláàmù ilẹ̀ yorùbá ni òní jẹ́ ń dákẹ́ ló mo sọ pé n tó bá ti lè mú ẹ tó bá ti lè ń bú àwọn àgbàlagbà ẹ̀sìn èmi àti ẹ ò ní nǹkan kan pọ̀ ṣùgbọ́n tó o bá ti ń bú àwọn ẹ̀sìn àwọn àgbà afáẹ̀sìn àwọn tá à ń wò pé àwọn àgbà afáẹ̀sìn ni tó bá ń bú wọn níta gbangba ibi tí wọ ẹ̀sìn jakujaku wọ alukurani wo bó ṣe ka alukurani jakujaku kódà ẹbọ ń gbé fídíò tèmi náà jáde ẹ wá gbọ́n tó wí o ó lè bí ń pa àwọn o láìla ìlàlá láìla ìlàlá tí ráìsì bá ń pàkúta lẹ́nu oníbàárà tiẹ̀ wá ni ṣùgbọ́n káyé lè mọ̀ ni kì í ṣe pé torí ti ẹlẹ́mìí ṣe ọgbọ́n tí mò ń ṣe yìí ṣùgbọ́n gbogbo àwọn onílàákàyè tán máa rí ibi tó ti ń ṣẹ̀sìn tí wọ́n á rò pé lóòótọ́ àbódodo ló ń sọ tàbí tán máa wo àwọn míì tán ń wò pé àfàlẹ́ nìyí tán máa rí wọn lọ́dọ̀ ẹ tí wọ́n wá rò pàbí lóòótọ́ ni tó ń sọ ni òun ló jẹ́ kẹ́mi máa ṣe gbogbo eléyìí. a sì ní láníyàn Hmm. ọlọ́run ló wí bẹ́ẹ̀ pé yá ayọ́ ànàdé yóò já ìdílé kò fáró wàlẹ̀ mọ̀nà àti kí ni wọ́n dúró sí alẹ́ ìwọ́n wọn mú já ánàmù wọ́n bí sàmùsẹ̀ ọlọ́run ìjà ló gbọ́dọ̀ ẹja mọ̀nàfìkì náà lógun mọ̀nàfìkì ni ó sàyè sí tu. láhìlá ìlàlá láhìlá ìlàlá láhìlá ìlàlá mọ̀nàfìkì ni ó sàyè sẹ́gbọ́ sẹ́gbọ́ báyìí mọ̀nàfìkì sẹ́rípà fà yìí jáde tán ni afa yìí jáde tán ni tán pè ní òdodo ni kó hakọ̀ wàlà wàhálà nafsi kó hakọ̀ wàlà òkà nà mọ́ra ẹ jẹ́ àsọ òdodo kódà tó bá korò ju wọ lọ bó tiẹ̀ já sí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí náà tó bá ti tún tó bá ti tún ń kinní kan mọ́ ọ lápò ee eh, ìtún ọ̀tọ̀ ni tí wọ́n tún sọ wọ́n lè lọ́pọ̀lọ́ àwọn ti yẹ̀ ńgbà táwọn ń sọ̀rọ̀ yìí ni ìbájá lè dúró lórí sírọ́ọ̀tù yìí ìbájá lè dúró lórí òdodo yìí ẹjẹ́ àjọ wà lórí òdodo yìí kíkú jọ káwa mọ́ orí òdodo yìí ẹ má torí ẹ fẹ́ jẹ ẹ sọ òdodo ẹ sọ Eh, eh, eh, èmi ni mo ní kó máa kọ̀wọ̀ àbàjẹ́ èmi ni mo ní kó máa kọ̀wọ̀ àbàjẹ́ mi ò sọ ń gbà náà pé ah tó bá ṣẹlẹ̀ tán láfẹ́ wá tẹ̀kú fitna tán látú sí bánà lẹ́sìn náà zọ́là mọ́mí nǹkan kà sọ́tà mọ́ ni ẹ nílé sọ́mọ̀ ẹ ṣe fídíò nísìn ẹ fà àwọn ìtẹ́ ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ẹ filẹ̀ ẹ sọ́ǹsì pé tọ̀ ẹ dárúkọ ẹ̀ ẹlẹ́yìn ẹ̀yin ẹ̀tún láàzù yẹn ẹ sọ míì nísìn nísìn tó ti dọ̀ndìrọ́ọ̀nù yìí ẹ sọ míì nísìn pé so gbogbo ìgbà náà mo kàn ń wò tẹ́ ah you are going to court if you play my video if you play my audio or you display my picture you are going to court mo ní ah nǹkan dé o mo ní nǹkan dé <laughs> you are going to court let me tell you this time around màá fi yẹ pé torí pé kéde eh, ẹ mòfin àwọn adẹ̀tí mòfin àwọn máa fòfin hàn yín this time around if you display my picture if you show my video or you play my audio you are going to court you are going to court mo Ah, à nǹkan dé ọlọ́run ṣàánú wa níbi ọ̀rọ̀ kóòtù dé yìí ẹ eh, òun ni o ẹ̀wọ̀n táwọn èèyàn ń sọ ẹni tẹ́ ẹ ní ẹ sọ̀pọ́ọ̀tù ẹni kó máa kọ̀wọ̀ àbàjẹ́ ìwà àbàjẹ́ dà òun làwọn èèyàn tó báyé pé mi nìkan mò ń sọ làkàrà àṣàn. mufti twenty twenty àfa blọ́gà yọ ń blọ́gì àwọn èèyàn ni. ṣé ń gbọ́. lọ wo fídíò tó ṣe pẹ̀lú mi lálẹ́ àná lọ wo fídíò tó ṣe. ṣé gbọ́. tọ́ba rẹ̀ àfa àkàtì bẹ́lẹ̀ tí ò lè sòrodo fún ọ bọ́ọ̀ ti ń sè irú nítorí ṣe fún mi yìí ọlọ́run ó sọ yìí kara yín tábà wá sọ fún ọtọ́ gbà ni wọ́n padà sọ lálẹ́ àná lórí program ọ̀hún nínú kò sí bàbá ńlá bàbá bí ikú ẹnìkan tó lè sọ fún ọ pé kọ́ pé tí wọ́n bá fẹ́. ẹ máa gbọ́ àfa yìí sọ láàzù kan níbí báyìí tí mo fẹ́ kẹ́ everybody gbọ́ ọ̀yá ẹ máa gbọ́. níbi ọtí màá pé tábà sọ fún ọ tó bá fẹ́ tó bá fẹ́ àmẹ́ni pé ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kò lè béèrè ọtí púpọ̀ lóró jẹjẹ mọ́. Hmm. sọ wa dà bẹ́ẹ̀ kọjá pé ìjẹun rẹ tí wọ́n máa fi lo ìlẹ̀ pé kọ́ máa faṣọ ní àwọn àkàyà sí ìsìlámù gbà bẹ́ẹ̀. la ilaha illallah la ilaha illallah ẹ gbọ́ ọ̀rọ̀ tí a fa sọ last yìí ẹ gbọ́ pé só dà bẹ́ẹ̀ kó wá já sí pé ìjẹun rẹ àfikún ọmọ faṣọ yìí àwọn èèyàn yá ibẹ̀ ni jẹ́ẹ̀mú tiẹ̀ wà takọ́lù máa ẹ fi hadi ilkilma ayọ́lá ayọ́lá nọ́jọ́bà ẹ̀yin náà wò tó dáa kó wá já sí pé ìjẹ́ẹ̀mú tiẹ̀ ibi kan máa faṣọ yìí àwọn èèyàn yá bàbá ló wọ̀n bí bàbá ṣe jẹ́ àgbàlagbà tó yìí yóò gbé fídíò wọn jáde yóò gbé fọ́tò wọn jáde ẹgbẹ́ ọ̀rọ̀ fọ́ lẹ́nu irú bàbá yìí àwọn àgbàlagbà ẹ̀sìn fa alẹ́ àníkù wa ìwọ ló dá nǹkan kan mọ̀ yìí ìwọ ló mọ̀ nǹkan kan yìí ìwọ ló ṣe kíni ìwọ ló mọ̀ nǹkan kan yìí alẹ́ àníkù wa ìwọ ló dá nǹkan kan mọ̀ yìí ó sì bọ́ta ó mọ̀ faṣọ àwọn àwọn tó jágbàfà ẹ̀yìn olórí bú eléyìí o ẹgbọ́rún fò lẹ́nu eléyìí o ẹgbọ́rún sí lẹ́nu eléyìí o àwọn àfọ lè yàn àfọ lè yàn àfọ lè oní jìbìtì oní jálàbí oní lè sẹ́ni ah! tó fẹ́ gbẹ́sìn wọlé ni ẹ wá wo mo mo sọ kinní kan fún yín mo sọ fún yín sẹ́rí tó ń ṣe yìí kì í ṣe pé kò ní jìyà ẹ̀ are you a nurse? kì í ṣe pé yà ọlọ́run kì í ṣe pé sẹ̀rí ọlọ́run ò ní dé sẹ́rẹ́ ẹni tó bá jẹ́ boss ẹni tó bá jẹ́ ọ̀gá ẹni tó bá lead team òun ló máa ń jìyà gbẹ̀yìn ni òun ló máa ń ṣe kí ni òun ló máa ń jìyà gbẹ̀yìn ẹ kọ́kọ́ láhàzọ̀ pé àwọn tí wọ́n dúró gbogbo àwọn tó dúró kò sí tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ èèyàn ò sọ ẹ má jẹ́ àparọ́ tí ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ èèyàn sọ gbogbo àwọn tó dúró mo sọ fún yín pé téèyàn bá bàṣẹ láàárọ̀ tó bá escape ìyà ọlọ́run láàárọ̀ tó bá dọ̀sán kò ní mú jẹ tó bá wá slightly tó bá rí ọ̀sán mú jẹ tó bá dalẹ̀ òun tó máa ní problem o ẹ fi ẹ dálaka ìwà ẹja dálaka ìwà padà gbogbo àwọn tó tó tó tó fi ẹ̀tàn tó fi kó tó fi wọnú tó fi wọ̀ wọ́n láàrin táwọn náà dúró pé ó yá máa lọ kò sí kankan mo rí nírìí pé ọlọ́run fẹ́ àwọn tí àwọn tó dúró lẹ́yìn ẹ̀ àbáwọn tó mú tó rí mú tó fi iṣẹ́ aburú lé wọn lọ́wọ́ tí wọ́n ń sáàvù punishment lọ́wọ́ báyìí mo bẹ lọ́hùn kọ́lọ́n bá mi tú gbogbo wọn bẹ̀ ah mo dẹ̀ sọ ń gbà náà ha láìla mo sọ mo kékeré mo yán yán yán ẹ wonú àdánwò tó fi wọ́n sí ń sìn ẹ wonú àdánwò tó fi wọ́n sí kọ́lọ́n bá tú wọn lẹ́ ń bẹ̀ mo sọ ń gbà náà mo pariwo mo ní innama huwa mal'unun falaqad la'anahu Allah ó ti wà mal'un wa huwa maslub ó ti wà mal'un so ẹni tó bá ń bá ṣe òǹtọ̀hún náà nǹkan kan ò rọ́ọ̀dù òǹtọ̀hún mùsọ́ngbà náà hey wọ́n ní kó mọ̀ búyà láyà ẹnìkan anybody hey la ilaha illallah ó mọ̀ ti ẹlòmíì ẹlòmíì wà nù ṣòro báyìí òun ti bẹ́ẹ̀ náà òun sì ń ṣe òṣì rẹ̀ tó ń ṣe kò torí bẹ́ẹ̀ kó fòṣì tó ń ṣe é lẹ̀ kó ní òun ò ní ṣe mọ́ ó ti ó ti ó ti ti ti ti àwọn yẹn sìn ó ti tì wọ́n sí wàhálà ó bìlífù káwọn èèyàn ẹ̀ ń tẹ̀lé mi ó ti fi àwọn yẹn ẹ má bá mi ṣí ẹ programu yìí lọ gbẹ̀yìn olódodo ó ti fi àwọn yẹn sínú muskila ó ti fa àwọn yẹn sínú problem báyìí ẹ eh, ó sì sọ mo kékeré mo yẹ́nyẹ́nyẹ́ ńgbà náà mo mọ iye ìgbà tí mo fi ń sọ mo ní yé ọlọ́mọ tèmi ń wò yìí ẹ eh, ẹni tó bá lọ bá eléyìí ṣe yóò ní pírọ́blẹ́mù tó bá escape ẹ̀ láàárọ̀ àwọn kan wà nù problem báyìí tán dúró tán dúró fún un ẹni pé mi mo tó ń sọ mo bẹ lọ́hùn torí ó ṣe é ṣe kéèyàn ó ṣe ṣe kéèyàn máa ń mọ̀ látara ẹ̀tàn jẹ́ látara tó bá ó lọ òun ló lọ blackmail àwọn àfa fọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí yẹn òun ló lọ blackmail wọn ẹ àwọn yẹn wá gbé àtàn ọlọ́run tí ò wá ọlọ́run tó ní bí ó ṣe rí nìyẹn àwọn náà wẹ̀yìn wò wọ́n ń tẹ̀lé e lọ ee la ilaha illallah la ok ìyẹn nìyẹn ẹ wo afárá yìí yáyá alghambari ẹ wo yáyá gambari tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ sí yáyá gambari ní lásìkò tá a wà yìí hey tí n bá tí n bá sọ pé ó dáa mo lè sọ bẹ́ẹ̀ tí n bá sọ pé ó dáa mo lè sọ bẹ́ẹ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ eh, ó dáa kó jẹ́ ìyá yẹn ó dáa kọ́lọ̀ ń jẹ́ ó kó ra rí fẹ́rẹ́ báyìí ju kọ́lọ̀ ń wá tọ́jú ẹ̀dẹ́ lálìkìyàmọ̀ lọ ó mà dáa ó mà dáa tó bá rí bẹ́ẹ̀ láyé ń bí pé ah irọ́ àlọ́ ah, kìíní yìí ah, kọ́nà rí pé ah, kìíní yìí àwọn tó ṣẹ̀ yìí àwọn onítìjú mi ni jẹ́ ń jẹ́ kó sáàbù punishment rẹ̀ láyé kó lè parí síbẹ̀ ó dá o ó sàn o torí pé ó kóòdù ọmọ yẹn ó kóòdù ẹ̀ débi pé ó kó sí lọ́pọlọ débi pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ó sàn o ó sàn kódà ata ẹlòmíì tóun náà ń fèsì tó lè dàbí punishment lọ́wọ́ báyìí ó sàn bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run ni àwọn ẹni ọlọ́run lẹ forí gbà àwọn ẹni ọlọ́run lẹ forí gbà ó lè. ó lè ó sàn bẹ́ẹ̀ ẹ tún wá máa wo nǹkan o ẹ̀yin lẹ kọ́ ní nǹkan yìí o n tó ṣe ń sìn tara yín ò gbà yìí ẹ mọ̀jọ ṣe ẹjọ ṣe ẹ bá béèrè pé bó lẹ́ ẹnjìníà wà nígbà tí ṣèkí yù ń lo yáyá gàǹbàrí tó ń bú àwọn àfa ẹ bá ń béèrè pé bó lẹ́ ẹnjìníà wà bó ló ń wà ó mọ̀ mọ́rì á máa jọ ṣe àbí ó mọ̀ ó mọ̀ wọ́n jọ ṣe wọ́n jọ ṣe atúrí fọ́tò ẹ̀ ó ṣeéṣe tó wá ṣe á jẹ́ pé ẹnjìníà ọ̀hún náà ló tún wá ṣe kíni ló tún wá lòun náà tún wá ló tún wá dojú ìjà kọ talẹ́ńtò wà ń di gbogbo ẹ̀ ṣẹ́kíyù náà ló wà ń di gbogbo ẹ̀ ẹ má bòpò lọlé olóró ẹ má dara yín láàmú òun náà ló wà ń di gbogbo ẹ̀. òun ló ṣe kíni òun ló máa òun ló wà ń di gbogbo ẹ̀ kì í ṣe pé kì í ṣe pé òun náà ò ní tọ́ ìyá tiẹ̀ wù yóò tọ̀ wò ṣùgbọ́n òun ni bọ́ọ̀sì àwọn tá làwọn ṣe update ìsọnù àwọn oní update ìsọnù ah láìla ẹ rí i pé mo hint yín ní ọ̀rọ̀ kan lánàá mo ní awúrọ́kù aláwọ̀ ewé ó sọ pé ńgbà tó ń ṣe program tó ní wọ́n fẹ́ arrest òun ṣe mọ̀ pé ní tó kọ́kọ́ gbé jáde lákọ̀ọ́kọ́ fún wa ní tó kọ́kọ́ gbé jáde lákọ̀ọ́kọ́ fún wa ni pé àwọn ìtàkọ́kọ́ rí tó gbé jáde ni ó láwọn gọ́ọ̀mẹ̀ntì wálé òun ló ṣe kí ni òun ló sọ fún wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin onílàtàì ó láwọn gọ́ọ̀mẹ̀ntì wá. ok àsàtúnà òun sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ ni o torí mi ń fọ́lù ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ ń sìn ó ti jẹ́ ká mọ̀ pé àwọn ọlọ́pàá àwọn náà ń wá àwọn náà ń wá náà ń wá léhùn o ò tí ì àkọ́kọ́ ni pé o ò tí ì kọ́kọ́ wá clear fún wa pé à ẹ má bínú ẹ̀yin èèyàn o àwọn gọ́ọ̀mẹ̀ntì tí mò ń sọ ń jó ní wọ́n ń ṣe gọ́ọ̀mẹ̀ntì ni ó ni wọ́n o o tí ìkọ́kọ́ kílèmù o kọ́kọ́ wá sọ yẹn fún wa o ò ń ṣe bíi pé àbọ̀tọ̀ ni àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wá àbọ̀tọ̀ ni kí lẹ̀ ń fi rọ́ ṣe kí náà fi rọ́ ṣe yín ni wọ́n ti mọ̀ pé tó bá ti sọ pé gọ́ọ̀mẹ̀ntì ó lò fẹ́ gbalé sọ pé ó fẹ́ gbalé sọ pé ó fẹ́ gbalé pé bóyá ó fẹ́ change ilé tó ń gbé sọ pé o fẹ́ gbalé èwo ni gọ́ọ̀mẹ̀nì káwọn èèyàn lè mọ ó kú padà àchíìfù èèmù ẹ òun náà sọ ó ní ah, àwọn èèyàn fún òun lówó àwọn èèyàn ah, ẹni tó fún òun lówó ẹni tó fún òun nígbà ibi tí ń lọ náà nù tó fi di gọ́ọ̀mẹ̀nì kì í ṣe pé kò mọ̀ pé kì í ṣe gọ́ọ̀mẹ̀nì kì í ṣe pé kò mọ̀ pé gọ́ọ̀mẹ̀nì ò wálé òun gọ́ọ̀mẹ̀nì wo kì í ṣe pé kò mọ̀ sọ pé o fẹ́ gbalé ah. sọ pé o fẹ́ ṣe kí sọ pé o fẹ́ gbalé ẹ máa bá mi sí ẹ programu yìí lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo ẹ máa bá mi sí ẹ programu yìí dáadáa ẹ máa bá mi sí ẹ lọ ọlọ́run kò san wá lẹ́sàn. sọ pé o fẹ́ ṣe kí ni sọ pé o fẹ́ gbalé. Ah! ó dẹ̀ kúkú àtìvù èmu ẹ̀ ó ní àwọn kan fún un lówó ẹ ilé fún mi lówó ẹ ilé ìṣègbà kan o inú mi sì wà dùn àwọn èèyàn sì wà dìde àwọn èèyàn ṣègbà ibi tó ń lọ náà nìyẹn. ok a ti wá gbọ́ ń sìn pé o ní àwọn àwọn ọlọ́pàá ni ni wọ́n wá ó wá ń sọ láńgúèjì kan pé ah, ah, ṣẹ̀sì wá rí ẹ̀yin ọlọ́pàá ń tẹ̀sí wá ṣe yóò sì wá dáa ó sì yẹ kẹ́ ẹ̀yin invite mi ni mi kúkú sọ̀daràn mi sì ṣe kírímínà mi sì ṣe kínní kan mi sì ṣe gbá mi sì ṣàwò ah, ṣé bó yẹ kẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ bá invite mi máa wá máa wá bẹ́ẹ̀ bá invite mi máa wá àbí àwọn èèsà kì í sí àwọn èsà ìgbà tó ń pè sáà fẹ́ sọ sars bí ṣe sáà wà ní sáà lọ ni ṣe máa gúdé bẹ́ẹ̀ mo sọ ọ́nà mo ní sars bí ẹja sọ déètì ká tó wọnú ká tó wọnú àgọ́ ọlọ́pàá ẹja sọ déètì o. la ilaha illallah muhammadu rasulullah. ẹ eh? now ibi tí mo wá fẹ́ iron out níbẹ̀ ni pé ó ń try láti sọ pé ó yẹ kí wọ́n invite kan fún un ní invitation letter ni. ẹni pé mo sọ̀rọ̀ yẹn fún yín mo wá ní Yahya al-Gambari Yahya Gambari sẹ́ invitation letter mélòó ni Yahya Gambari gbà tí ò lọ ọ̀nà àwọn tán send invitation letter sí tó fi di oní arrest ìbéèrè ní fún gbogbo onílàkàyè òdodo làwọn ń treat ń bí òdodo là ń treat níbí invitation letter mélòó ni Yahya al-Gambari ya eh, invitation letter mélòó ló gbà tí ò lọ ọmọ yẹn ń ṣe fídíò ah ó ní à tẹ bá tẹ bá ń gbọ́ ọ̀nà tẹ bá pè mí máa wà ẹ ti fún mi lẹ́tà ẹ invite mi ẹ invite mi tẹ bá invite mi máa wà náà máa ọ̀nà kọlù yìí bọ́mọ yẹn ṣe ń pariwo nínú fídíò nìyẹn o tiẹ̀ bá a gbé gẹ́gẹ́ bí mùsùlùmí kó bá a gbé pé ó yá o ẹ má arrest ọmọ yìí o gbé ẹ fún ní invitation ni o tí ò bá wá lọ kódà kó jẹ́ pé first time tán pé kò wá lọ ẹ̀hẹ́n now ìwọ wa in tí wọ́n tí wọ́n ò defend fún mùsùlùmí ọmọ ìyá ẹ ìwọ ń jà fún nǹkan yẹn ń sin pé ó yẹ kí wọ́n fún ẹ ní invitation letter ni àṣọ o mọ̀ pé ńgbà téèyàn ò bá ń ṣe criminal ó yẹ kán invite ẹ ni ọmọ yìí hàn invite ẹ ó sọ̀rọ̀ ńgbà náà ṣé o ṣe program ńgbà náà alábòsí alábòsí ni ẹ àwọn àbòsí yín èmi á dẹ̀ máa ṣe kí ni èmi máa máa ṣí hàn yín báyìí tẹ́ máa tẹ́yìn náà máa rí àbòsí tẹ́ ń ṣe ó ṣe ó ṣe ó ṣọ ó ṣọ déètì fọmọ yẹn ń gbà náà ṣe bí mùsùlùmí ni tákìdá yín ò bá papọ̀ ṣé ẹ̀jọ̀ pàdé ń bi la ilaha muhammadu rasulullah ṣé kò payín pọ̀ ni ṣé irun ò payín pọ̀ ni ṣáwẹ̀ ò payín pọ̀ ni ṣé zaka ò payín pọ̀ ni hajj ò payín pọ̀ ni ṣèbákìdá ló yàtọ̀ oníṣòwò tó tiẹ̀ ò balẹ̀ ṣèbẹ́jọ́ ń ṣe la ilaha illallah òní ó ṣe jà fún gbà náà ìwọ ń jà fún invitation ń sìn pé yẹ kán invite yẹ ò ń jà fún invitation ń sìn àwọn ọlọ́pàá èèyàn dáadáa ni wọ́n ó tiẹ̀ jẹ̀bi ọba níwọ̀n etí ẹ̀ ṣe èèyàn dáadáa tí ẹ̀ má wulẹ̀ ròyìn wọn tẹ́lẹ̀ èèyàn dáadáa sì lẹ́yìn ọlọ́pàá èèyàn dáadáa sì ní èmi ti sọ pé nàìjíríà sẹ́rí nàìjíríà tá a wà lọ́wọ́ yìí bẹ́ẹ̀ yàn bá ṣe kinní kan àwọn ọlọ́pàá ò ní sójòrò wọ́n à ní sójòrò àwọn ọlọ́pàá kẹjọ́lẹ̀ wọ́n sì <laughs> la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa salam. ẹ wo ẹ wo ẹ wà bó sí ẹ̀yin ẹ wà bó ẹ wo ẹ wo àbòsí wà nù wà nù ni bàbá wa kan náà sọ náà mi. pé ṣé irọ́ wà nù súnà ni ẹ̀yin onílàkàyè must you lie ṣe dandan ni kẹ́ parọ́ ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí o gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ language tí mo ń sọ pé tó sọ pé ó yẹ kán invite ẹ̀ yìí ni o gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí torí mo mọ̀ pé òun gbọ́ mi o gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí compare pẹ̀lú ti yáyá aligambari compare papọ̀ kó wá sọ̀rọ̀ lé lórí pé sóun gba invitation letter o ṣe jà fún gbà náà kó yẹ kó gba invitation letter àbá invite ẹ̀ kó lọ Eh? Now, afẹ́ we what we are trying to do now nǹkan tá a fẹ́ gbìyànjú láti ṣe ń sìn ni pé a fẹ́ silent everybody we want to silent everybody on Facebook àfi bí ẹni tẹ́yìn fọ́mọ́nú you want to silent everybody on Facebook àbí? mo rí i pé mo rí i pé mo ti ń mo ti ń gbóhùn hùn pé wọ́n ti ní kẹ́yìn náà wá <laughs> eh, eh, láìláìlọ́lá mo rí right up kan mo rí mo rí write up kan ó dà pé write up yẹn jáde nínú paper pé i don't know mi tiẹ̀ mọ one, eh, one of the uh, papers mo rí pé ó jáde ń bẹ ah ìgbà tí mo wá rí ọ̀rọ̀ kan ń bẹ mo wá rọ̀rọ̀ kan nínú write up yẹn mo tún wá pe ẹnìkan pé ah, àbí mi gbọ́ yé ni ah, ẹni ẹni bó ṣe rí náà nìyẹn mo ní ah ah so ẹni tó ní write up ń sọ pé ah ngbà tẹfẹ tẹfẹ tẹfẹ mú un tẹfẹ invite òun tẹfẹ ṣègbà ó ní à wáì tí ò ṣe jẹ́ Òṣogbo tó fi já Àbújá ní ẹ̀ asẹ́ni tó bá sú máa ń gbàgbé lóòótọ́ yéè asẹ́ni tó bá sú máa gbàgbé pé òun sú ẹni tó kó ni ò ní gbàgbé ìwọ fẹ́ kí wọ́n invite yẹ sí Òṣogbo níbi tí wọ́n ń gbé mi tó rọrùn fún ọ láti lọ ìwọ ò rántí àwọn tí wọ́n gbé láti Ìlọrin wá invite tí wọ́n tí wọ́n ní ká wá ṣẹjọ́ lóṣogbo. <laughs> la ilaha illallah. Hey, Ah! mo kàn wá ń wò pé mo tún wá ń tún mo tún wá ń tún ọ̀rọ̀ yẹn wò pé ẹ sùúrù o àbí mi ì rí dáadáa ni mashallah tó bá ń parọ́ tó bá ti ń parọ́ ìwọ náà ìwọ náà gbìyànjú kó lọ sí comment section kó lọ wò ó ibẹ̀ ni wàá ti mọ̀ ibẹ̀ ni wàá ti mọ̀ tó bá ń parọ́ ó ní comment section mo wà yìí ẹ wo bá ẹ wo kọ́mẹ́ǹtì mi tó bá ti ń parọ́ ibi kọ́mẹ́ǹtì section ìwọ náà ti máa dá rẹ lẹ́bi èmi ò bẹ́ẹ̀ mi ò rí kíní yẹn kà dáadáa mo tún wá wò pé ó yá ok ah bàbá yìí náà fluent dáadáa ẹ bá ń wo write up yìí pé so sẹ́mọ̀ something like write up yẹn dàbí sympathy bí sympathy pé ah ó ṣe lè ó ṣe lè wáyé bẹ́ẹ̀ ó ṣe lè rí bẹ́ẹ̀ mo á rí bẹ́ẹ̀ pé ah why ti kò invitation ò ṣe jẹ́ within Òṣogbo mo ní ẹ pé ó ṣe jẹ́ Àbújá ibi tí ò bá wo ó wù jẹ́ ìwọ ò rántí àwọn tí wọ́n pè ẹ bí mo ṣe wà yìí inú mi ó máa ń dùn mí gan tí n bá gbọ́ pé èèyàn kúrò nínú Islam ó di kìrìsìtẹ́nì ó ń dùn ẹ pé téèyàn bá kúrò nínú Islam ó di kìrìsìtẹ́nì ló ń gbé àwọn mùsùlùmí lọ ilé ẹjọ́ must you lie ṣé dandan ni kẹ́ parọ́ ni ṣé rán wà nù súnà ni ó ló ń dùn ẹ tó bá rí mùsùlùmí tó kúrò nínú nínú islam tó bá bọ́ sínú kìrìsìtẹ́nì ẹ àwọn mùsùlùmí ọ̀hún náà kọ́ ló ń fà káàkiri pé ká wá lọ ọjọ́ yìí tọ́mọ wá kú òun bẹ̀ tọ́mọ wá kú òun bẹ̀ ọ̀wá ló ń dùn ẹ ọ̀dìpá orípa alábòsí ni ẹ orípa alábòsí ni ẹ ẹ máa ń dùn mí ó dẹ̀ ẹ máa ń dùn mí gan tí n bá tí n bá rí mùsùlùmí pé tó bá kú ò nínú islam tó bá lọ sínú ẹ̀sìn mi ó máa ń dùn mí ah, ó ń dùn ẹ lóòótọ́ ah, ó dà èmi gan rí i pé ó ń dùn ẹ. ó ń dùn ẹ́ ló ń pe mùsùlùmí kó wá káwọ́ pọ̀yìn kó wá rojọ́ kílẹ̀ kílẹ̀ ń pa kílẹ̀ kílẹ̀ ń gbàǹbì irọ́ kílẹ̀ ń gbàǹbì iṣẹ́ dandan ní kẹ́ ẹ parọ́ ni. Ah. so ẹ wá fẹ́ ẹlẹ́fẹ́ silent everybody lórí Facebook báyìí mo ti wá ń rí i pé mo wá rí i pé àsọ́lọ́hún ọba ọba ẹ̀san lọ́lọ́hún àsọ́lọ́hún ọba ọba ẹ̀sán lọ́lọ́hún wọ́n ti ní kẹ́yìn náà máa bọ̀ wá ánàlá jọ̀wọ́ mi ò mi mọ mi mọ tẹ́ mi mọ bẹ́ẹ̀ akínní kan lẹ́jọ́ ń fà o ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lẹ́yìn náà gbogbo gbogbo ẹ̀ náà lẹ́ ń gbé sọ́bíẹ̀tì gbogbo ẹ̀ náà là ń rí arí ọ́bíẹ̀tì pé wọ́n náà ní kẹ́yìn náà wá ní Àbújá o a mo wá wò pé ẹni sùúrù o a èmi rò pé èmi rò pé àwọn ò ṣeé pè lẹ́jọ́ ni èmi rò pé àwọn ò ṣeé pè lẹ́jọ́ pé kódà bí wọ́n pè wọ́n lẹ́jọ́ gan ọ̀gá wa lókè pátápátá gan His Excellency èmi rò pé ọ̀gá kan máa pè ní pé ó yá nothing like that leave him èmi tẹ́mi expect ni èmi mọ̀ pé <laughs> ọ̀gá o èmi ò tiẹ̀ mọ̀ pé lá àdáǹfà ọkọ̀lùkọ̀ nù èmi ò mọ̀ pé kò sẹ́ni tó kọjú òfin <laughs> ọ̀gá o <coughs> èmi ò mọ̀ pé lá àdáǹfà ọkọ̀lùkọ̀ nù fàwọkọ̀lùkọ̀ nù. <laughs> there is difference between Òṣogbo ah mashallah ah Emi ò mọ alẹ́ mi rò pé èmi rò pé èmi ò mọ gbogbo èmi ni pé àbáwọn náà tiẹ̀ ní Nàìjíríà gan ni pé kódà gan bẹ́ẹ̀ kọ́ nǹkan bẹ́ẹ̀ competition ilẹ̀ against wọn gan tẹ́ lọ submit ẹ̀ gan tán bá ti rórúkọ wọn bẹ̀ wọn á ní irọ́ o ẹ eh, àwọn eléyìí ò ṣe gbé o ó yá leave there Emi ò mọ̀ pé àwọn náà tó wà lè mọ̀ èmi ò mọ̀ pé àwọn náà tó lè mọ̀ ṣáká. Ah, ọlọ́wọ́ ọba ọba ọba ah, mo gbọ́ ọ̀rọ̀ kan mo gbọ́ ọ̀rọ̀ kan ó ní eh, àwọn tó ń bú àwọn bàbá wa Ibn Taymiyyah àwọn tó ń bú àwọn bàbá wa Ibn Baz gan tó bá pè wá pé kó ká ṣe reconciliation gan tó bá tiẹ̀ padà pè wá gan we are not going to settle with them ni ah, eh, eh, wọ́n náà mọ̀ ká ẹ̀kún bàbàrà <laughs> láti bo síbo láàárín àwọn ulama láàárín àwọn ulama ọlọ́run ìkọjá àyè ìkọjá àyè níwọ̀n tó hàn lè dá bàdí àti kọ̀bìlì ọ̀hún lè yanjú ẹ̀ ìta ni mo ti ìta gbangba mo ti sọ ó lè yanjú bàdí àti kọ̀bìlì pé ó wà lórí ìrúnsìn ọwá ọwá ìkan wá ṣẹlẹ̀ nínú àwọn kọ̀dọ́ọ̀gù kan wá ìkan wá dé bóyá wá ṣe mistake kan ó wá fẹ́ mú bàdí wá àti kọ̀bìlì wá ó tó bẹ́ẹ̀ ó lè dá yanjú o ò tó bẹ́ẹ̀ ẹ̀rọ ni wọ́n á dúró pé ee tó bá even gan tó bá sọ pé ká ṣe reconciliation gan we are not going to settle with them ni ah ọlọ́run ọba o ah in fact la ilaha illallah àbí àwọn ẹlẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ ẹ máa fẹ́ bá àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ ma fẹ́ bá wọn figagbága ó yàtọ̀ síra wọn ṣàtánù ìyàtọ̀ yẹn jìnnà gan ìyàtọ̀ yẹn jìnnà gan àwọn tán kéwù gan tán tán tán sọra wọn di tán tán sọra wọn di àrìndì tán sọra wọn di ọmọ ọ̀dọ̀ tán sọ bàbá wọn nù tán pààrọ̀ orúkọ bàbá wọn tán ní tán ní bàbá wọn kò kò jẹ́ bá kankan kò gan tán làwọn gan <laughs> ọlọ́run ṣùgbọ́n iná àti jẹ náà àti jẹ nìyẹn náà àti jẹ nìyẹn so tẹ́mi bá dẹ̀ ti rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń ṣe kí ni ó máa ń à èmi ò èmi yìí jí ó lọ mi yìí jí ó lọ máa ń wò pé à ṣé báyìí lè ṣọ́pọ̀ lè dorí tiyín kẹ́yìn wá sọ báyìí ṣé kó lè ṣẹlẹ̀ ó lè kàn yín kẹ́yìn wá sọ báyìí jáde lẹ́nu tẹ́ bá dẹ̀ tẹ́yìn bá ń ṣe nǹkan yẹn inú yóò mọ̀ dùn ah wọ́n máa ga apá báyìí hey ah wọ́n máa ga wọ́n máa ga apá báyìí ni àsọmọdé òde bíi ẹrù lẹrù ọba <laughs> mo wọ right up yẹn wò pé ah kí ló dé ah ah kí ló dé so yìí ṣe awúrákù aláwọ̀ ewé ibi tó ti ń sọ̀rọ̀ náà ló ti sọ ọ̀rọ̀ ó ti sọ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ ó ti sọ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ orí à èmi àmọ jẹjẹ ìwọ tó ń lanu pàjà tó ń sọ pé mudiru markaz tó ń sọ pé ah, mo ti sọ mo ní èmi ti sọ mo ní aláìmọ̀kan ni mudiru markaz ah la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam jẹmọ ẹ wò lẹ́nu rú lẹ́nu rú ọmọ yẹn aláìmọ̀kan ni mudiru markaz lẹ́nu rú ọmọ yẹn. ẹni tó lọ́mọ jẹ́jẹ́ lòun ni ẹ o ọmọ jẹ́jẹ́ sì ni mí o kí ló adé tán wá ń wá mi. albala muwakkalun bil mantik. wọ́n wá ló yálà wọ́n wá ló yálà Àbújá mo wá rí ráìtọ́ọ̀bù mo ní ẹni sùúrù o <laughs> because ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa ń yà yẹn lẹ́nu ẹ máa wọ ẹlòmíì pé àdìwé tó ṣe ń ṣe mo wá rí i pé gbogbo ohun tó ń sọ irọ́ ni àwọn tó fẹ́ bá fa wàhálà saxon yes aluk èèyàn ń bí ọ pé nínú sọ̀híwùl Bukhari o kìrìsìtẹ́nì lòun kà pé nínú sọ̀híwùl Bukhari òun gbọ́ pé sẹ́ìdá sẹ́ìdá Aisha pàànábì ìfẹ́ ní pàànábì ìfẹ́ ní ọmọ ọdún mẹ́fà o wọ́n wá ní níbo ló wà àwọn ní àwọn ní àwọn ní ṣé lóòótọ́ ni àbí irọ́ ni àwọn ní kọ́ mú àwọn ní mú proof wá <laughs> ẹnìyẹn wá fẹ́ mú proof wá àwọn fẹ́ mú àwọn fẹ́ mú proof wá ẹnìyẹn wá wò pé à kìrìsìtẹ́nì ni owó ò ní tíra lọ́wọ́ òun tó ń wá ni a ó wà nù fóònù ẹ jẹ́ káwọn gbé jáde lórí fóònù <laughs> onírọ́ nígbà tí bàbá bàbá mùdírù sọ fún yín pé sọ ìhùn Bukhari ẹ jẹ́ tú àwọn àdìsí inú bẹ̀wò àwọn èyí tá a bá rí i pé kò bá bá a mu ẹ jẹ́ ayọ́ ká yọ́ dànù ṣe bórí ẹ̀ náà ìtọ́ ní ìtọ́ sọ pé mùdírù mọ́ríkàsì di ẹni tó yẹ kán mọ́ sẹ́ni tó yẹ kán mọ́ gbéṣẹ́ pé àbí báwọn náà báwọn ló ṣe sọ̀rọ̀ yẹn nínú ọ́díò tá a gbọ́ ṣebí ìtọ́ sọ náà ni ṣebí kẹ́ bàbá ṣerú ẹ̀ sí tẹ̀ ń ṣe ń ta ni kéèyàn wá sọ níbi tó jù làdé yìí kẹ́nìkan fẹ́ mú evidence jáde fún yẹn sìn kó wá sọ pé nu fóònù ní evidence òun wà kéèyàn wá léyìn ògbà gbọ́ ẹni pé ó yẹ kẹ́ mú fóònù kan fọ̀ mọ́tò òun lórí ni pé àǹtàmọ̀kà falon àǹtàkẹ́lù náà ẹ rí i pé mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni ẹni sùúrù máa tan fóònù fún yín tẹ́ fi máa pè ẹ kéèyàn wá sọ pé fóònù ò sí nínú evidence ọlọ́ọ̀mọ́ ẹ ọ sọ pé kí ni ọ sọ pé ọmọ bàbá ẹ má ẹ má ti pè mí ẹ jẹ́ kí n ṣe tán màá tan fóònù for everybody. kéèyàn sọ pé fóònù ò tó kéèyàn sọ pé àwọn fẹ́ gbé evidence jáde ṣebí tí à ń gbogbo àwọn àfáà yín sọ ni tẹ̀ ẹ̀ múmù dírú ọ̀hún ń bú ẹ̀ bú wọn ń tán sọ fún yín náà ni pé ẹ àwọn àdìsù yín wò kó fi yọ lù yín pé tọ̀ kí tẹ̀yìn sọ pé kí tẹ̀ ẹ̀ mú létí wa pèsè jẹ. <laughs> kàkà kọ́ ọmọdé pa mí aláyé da kàkà kọ́mọdé pa mí láyò máa dòjó ròbò ṣebí tí bàbá yìí ń sọ fún yín nù tẹ́ ń torí ẹ̀ sọ pé ẹni tó yẹ ká máa bá sunkún nínú ẹbí ni ṣebí tí ò ní dójú tì yín náà ni bàbá yìí ń wí fún yín àṣẹlẹ wa sọ pé kò sẹ́ẹ̀rì nínú fóònù Sahihul Bukhari mawjudu hona Tirmizi hona Nasa'i hona kullul kutub hona tíra mélòó ni ẹ̀mẹ́kọ́ ń bọ̀ tíra ni ò sí nínú àwọn fóònù tá a mú dání sìn kí wọn ẹnìkan tó wọn fẹ́ mọ ẹ̀rí jáde ń bẹ wá ní kò sí ẹ so àwọn àfáà ò sí nínú ẹni tẹ́ ẹ lè jọ máa tẹ́ ẹ máa rò pé ẹ fi gagbága tá máa ń sọ̀rọ̀ bídíà náà nísìn ọ̀hún náà bọ̀dà yóò sọ̀rọ̀ pé àwọn kan ń ṣe ẹ bídíà ẹ bídíà bíbélì bíbélì tí gbé mi ìrọ́ǹgì ẹ̀yin wà ń bẹ wà ní wà ní mi ì dárú o mi ò mi ì dénú fídì yín o mò ń sọ ni o pé ká ẹ lè mọ̀ pé bídíà àmà máa ṣe bídíà lọ ni in tó dáa ni pé bídíà tó ń tọ̀yẹ́bà bídíà tó ń jẹ̀míìlà bídíà tó ń hasana bídíà tó ń. òun ni ẹja ṣe bíbélì tí ànábì fi báíbù àṣẹ bíbélì lànábì lò tó fi kọ́ àwọn èèyàn wọnú ìsìlámù. wo ẹ o fọ́múlà dọ́ọ̀jì ẹ̀ mashallah fọ́múlà dọ́ọ̀jì ẹ̀ fọ́múlà dọ́ọ̀jì ẹ̀ ni ayé <laughs> Suleiman <laughs> ẹ wo a sẹ́rí mo kíní kan ni mi ò ń fẹ́ kí tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan wàá fi sí pòsíṣàn ara ẹ̀ àbí ọ̀ ní ọmọ ń dùn ọ́ tó bá rí mùsùlùmí tó bá di kìrìsìtẹ́nì o sì ń gbógun ti mùsùlùmí ó ní kí mùsùlùmí nìṣó ń kóòtù kó máa wá káwọ́ pọ̀nyìn rojọ́ pé eléyìí bà mí lórúkọ jẹ́ eléyìí bú mi eléyìí ṣe gbá definitely èyí tó ń sọ yẹn irọ́ ló ń pa. irọ́ ló ń ṣe kíni irọ́ ló ń pa. mo ní a ah, àsọmọdé òde bíi ẹrù <laughs> ọmọdé ò dé bíi ẹrù ó lẹ́rù ò bá tọmọdé bá dé ẹrù asá wọ́n náà ń pè yín ìwọ náà ọmọ iye arọ́pọ̀ aláwọ̀ ewé náà tún wá fò bọ́ta ẹ jẹjẹjẹjẹ ojojojo ó wá ń fẹ́ kán invite òun ń invitation sìn ìgbà tọ́mọ ìyá rẹ̀ ò gba invitation tó bá yẹ pé bọ́ta ń gbà náà ni irú sìn iye náà lè bọ́ta pé kí ló ń ṣẹlẹ̀ ń bó ní ọ̀rọ̀ ti ń wà bó ni àwọn ọlọ́pàá ti ń wà bó náà ti ń wà tán ẹ bá ẹ invite ẹ ní kò àbí Yàyà Gàmbàrí ṣe ó pààyàn ni ṣe ó gba ó bá yàwó yàwó so ó lè pò èèyàn ni ó gbógun olóró ni ó jalè ni ṣebí lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ à ń fa ọ̀rọ̀ ẹ̀sìn àfa ọ̀rọ̀ ẹ̀sìn à ń fa ẹ̀bí òun náà ni ó dẹ̀ do ní arrest dé. ìwọ wá sọ̀pọ́tù ẹ̀ ńgbà náà ọ̀ jáde fún ńgbà náà ọ̀ sọ̀rọ̀ fún ńgbà náà ìwọ wá fẹ́ǹsìn ìwọ ìwọ fẹ́ kí ojú òtí ẹ̀ tún tiẹ̀ o tún lè ń sọ ń ta ojú òtún tiẹ̀ bó o ṣe ń sọ pé àwọn kan gba invitation wọn lọ sọ ti yàyà yìí sọ ti yàyà yìí náà bẹ́ẹ̀ kó gba invitation kò lọ sọ sọ ti yàyà yìí pé kò lọ ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ bá ti rí pọ́ àwọn ọ̀rọ̀ náà lọ ń bẹ̀ wọ́n dákẹ́ hàn ní sàn kankan lé lórí wọ́n sọ tí mo sọ yìí lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí pé ó gba invitation kò lọ kó tó di pé arrest wá dé wọ́n ní ó yẹ kẹjọ́ jó ṣògbó ni irọ́ wọ́n gbàgbé ni wọ́n gbàgbé ni so ẹni tó bá lóun mọ ẹni pé mo ti sọ nǹkan mo ní ẹ fi kálukú ẹ gbogbo wọn tán láwọn mọ̀yàn gbé òun ẹ fi wọ́n lẹ̀ ọlọ́run lọ́ba ọlọ́run lọ́ba tí ọlọ́run lọ́ba tó le ah, inna rabbaka labil mirsad ọlọ́run lúgọ de kálukú báyìí ni tó bá gbé ẹjọ́ lọ́dọ̀ ìjọba ìwọ tó gbẹ́jọ́ lọ o ò tí ì gbọ́dọ̀ sinmi o ò tí ì gbọ́dọ̀ nísinmi pé yes hundred percent o máa jàre you are not the one to judge àwọn tó pé lórí náà ń ṣadájọ́ àwọn tó pé lórí náà ń ṣadájọ́ but kéèsì kan bí ọ̀rọ̀ kéèsì ṣe máa ń wá yé nìyẹn at the end of the day only you can end up kó jẹ́ pé gan ló bá jẹ̀bi but ẹni tó wọ́n accuse normal a lọ eh, first appearance wọ́n lè ní eh, wọ́n á detain ẹ̀ àbí kó kó bẹ́ẹ̀lì ààrẹ tí ò bá meet up bail eh, bail condition wọ́n lè ní ká remand ẹ̀ so gbogbo yẹn normal nìyẹn torí pé ẹ̀fẹ̀sùn kan ni but at the end of the day at last nígbà náà tẹ́jọ́ bàbá ń jọ́ tẹ́jọ́ bàbá tábà yìí ìwọ tó gbẹ́jọ́ ìwọ tó gbẹ́jọ́ lọgá adájọ́ lè ní ẹ wo ṣe bí ọ̀rọ̀ ẹ̀sìn náà ní gbogbo ẹ̀ so ẹni tó ẹni tó fẹ̀sùn gángan máa máa wo pé ah ó mà lágbára o ṣé pé bọ́rọ̀ ìṣe máa rí ni kí wàá ní kí wàá ní wàhálà you are going to court you are going to court ah ah you are going to court you are going to court you are going to court kí ni ah. wọ́n wá ní kẹ́ wọ́n wọ́n nítọ̀ wọ́n lẹ́yìn náà wọ́n ní kẹ́ máa palẹ̀ mọ́ o ẹ̀sán nì ẹ̀sán nì yàrá náà sùn kọfà àkàwọ̀ à ń tàtàrà àkọfà àgá èrìkì ìwọ máa máa wò pàkọ́ èèyàn àwọn èèyàn náà ń wò pàkọ́ ẹ̀ sọ tó bá sí ẹni tó wà níwájú ẹ̀ ní pàkọ́ àwọn kan náà wà lẹ́yìn tó làwọn náà ń pàkọ́ tó bá lo lágbára o lè fọ ọmọ odó o lè fi retí ọmọ olówó tó lè fi mọ tó lè máa kọ́ àwọn èèyàn lọ sí ilé ẹjọ́ àwọn tí wọ́n máa gbàgbé nìkan yorùbá lẹ́ni tó bá ń wá ẹni tí mọ̀mọ́ ẹ̀ jẹ lówó tẹ́ ẹ̀ bá léèyàn ń wá ẹni tó jẹ ìyá yẹn lówó lọ along ibi tó ti ń wá ẹni tó jẹ mọ́mí yẹn lówó lọ yẹn wàá pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó wàá pàdé ẹni tí dádì ẹ jẹ lówó tẹ̀wọ́n tóun náà máa dì ẹ́ mú pé ó yá ẹni tó bá dẹ̀ feel like pé ah internet mi ti ó ti wálẹ̀ o so ẹni tó bá dẹ̀ feel like pé mo defame òun àbí mo bà òun lórúkọ jẹ́ let him go to the court of law. Uh, la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. ẹjọ́ kílẹ̀ yìí yìí fẹ́ fi ṣe wáàsí fáwọn tó ń tẹ̀lé yín èwo lẹ́fẹ́ fi jù ànábì gan-an ìbéèrè kan nìyẹn. ẹ mo béèrè ni o èwo gangan lẹ fẹ́ fi jọ anabi sallallahu alayhi wa sallam anabi tẹ́ ń pàpè mọ́ra pé súnà ẹ̀ lẹ́gbẹ́ dání èwo gangan lẹ fẹ́ fi jọ anabi àwọn bàbá wa gbára omi àfisọ́wùlà àti rí àwọn tó fi jọ ànábì mudirul markaz àti rí àwọn tó fi jọ ànábì bàbá wa mufti àti rí àwọn tí kálukú wọn fi ṣe kíni àti rí mbẹ bí ẹni tó rí bínú tó gbé mi ẹ wọ bàbá wa gbára omi ṣèkíyù sí tu níta gbangba ẹ̀yìn àpò ó sì gbé fídíò wọn jáde báyìí ó sì gbé fọ́tò wọn báyìí pẹ̀lú mùkádàmù wọn ó sì gbé ó dẹ̀ gbé sẹ́gbẹ́ báyìí ó wá nawọ́ sí wọn lójú screen báyìí pé ẹ̀yìn àpò lè tó wá ń la orúkọ mọ́ wọn lórí ẹ̀yìn àpò lè ẹ̀yìn àpò lè oní jìbìtì ẹlẹ́bọ́ ẹ̀kọ́ ayé lọ. ẹjọ téèyàn bá gbé yẹn dọ́dọ̀ ìjọba ṣé wọ́n sọ gocom kéèyàn péyàn ló lè kó péyàn ló ní jìbìtì wọ́n ìpẹ̀yìn Kini ni káwọn bàbá yìí wá ṣe ẹ wọ mudirul markaz kí ni káwọn bàbá yẹn wá ṣe ṣe bí n tó fi ń jọ ànábì náà nu ẹ sì ẹ mọ̀ mọ̀ pé ẹ̀yin náà wọ́n pírísì níbi tẹ́ ti ń pírísì fáwọn èèyàn pé ká kọ́ sí ànábì ẹ̀yin tẹ̀yìn ò kọ́ sí ànábì tẹ́ ní káwọn èèyàn wá kọ́ sí ànábì afala ta'qilun alukurani ọlọ́run níṣẹ́ ń ṣí eré ni tamuruna nasa bilibili ẹ gbé microphone sẹ́nu báyìí pé ẹ kọ́ sí ànábì Muhammad I am telling you this night pé kẹ́ kọ́ sí ànábì Muhammad wọ́n kọ́ sí ànábì ẹ̀mẹ́rin la ànábì gbé lọ ilé ẹjọ́ wàtànsáwò ní ànfúsakùn ẹ̀yin gbàgbé ara yín wà á ń tún tẹ̀tulú náà kìtàbà ẹ̀ sì máa kà á jáde nínú tíra afala tààkìlú náà alukurani níṣẹ́ ń ṣi èrè ni. wáàsí wo lẹ́fẹ́ ṣe fáwọn tó ń tẹ̀lé yín táwọn yẹn bá dé tán bá ní ẹni báyìí báyìí ṣe àwọn wáàsí sùúrù wo lẹ́fẹ́ ṣe fún wọn ẹ̀yin abẹ̀sìn lójú jẹ́ yìí mugaffaluna kama araftumuhum ẹ ní sùn ẹ ní sùn tèmi ni pé ẹ má bà ẹ̀sìn lójú jẹ́ ẹ má ṣe kí ẹ má bà ẹ̀sìn lójú jẹ́ ẹ ń ba ṣe kí ni ẹ ń bẹ̀sìn lójú jẹ́ lílé ìtẹ́ ń ṣe ìbà ẹ̀sìn lójú jẹ́ ni. wọ́n ti wá ní <laughs> wọ́n náà ti ní kẹ́yìn náà máa bọ̀ wá o tó ẹ lọ yọjú o ṣùgbọ́n gbà tẹ́mi wá rí write up yẹn ah write up yẹn wá strange sí mi mo wá wò pé ah hey ó lágbára o kí ló ń ṣẹlẹ̀ wọ́n á rí i pé ah àṣẹ ń tẹ̀yìn ò lè gbà ilé ò gbà ọ̀nà ò gbà gbogbo wọn wá ti wá wà lọ́ndì run báyìí àtẹnitọ́ ní ah on the run kálukú ere ajá wá eré ere tú eré wo àwọn náà na ń pòsì ẹ̀ síta o àwọn náà na ń kọ́ o àwọn náà ní gọ́ọ̀mẹ̀ntì wá mhm. àwọn náà tún ní ọlọ́pàá tó wá mhm. ilé mi mo jókòó ǹjọ́ mo rí gọ́ọ̀mẹ̀ntì ní hèé gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ọlọ́run ṣàánú wa o ó sọ láńgbèjì kan àwọn aláwọ̀ sọ kan ó rí wọn làwọn àwọn máa ń bẹ̀rù àwọn onísúfì yẹn ni àwọn máa ń káyà sókè kò sí onísúfì kan tó láburú kan tí fi kàn yẹn ẹ̀yin gangan ẹ̀yin gangan tẹ́lẹ̀ ń jẹ súnà jẹ̀mọ́ àbíkí lẹ́lẹ́ ń ṣe ẹ̀yin gangan lèyàn gbọ́dọ̀ lèyàn gbọ́dọ̀ mọ sọ lọ́wọ́ lẹ́sẹ̀ pé ẹ̀ wọ́n pè yẹn wọ́n pè mí Boko Haram and so what ẹnìkan ṣe fídíò ń sìn kọ́ wá ní ẹ mùdírù mẹ́ríkà sí Boko Haram ìwọ gan inú ilé ìwọ tó sọ yẹn gan tó bá níyàwó lé ìyàwó ilé ẹ̀gán ni ó sọ fún ẹ pé ẹ̀ ń ṣe eré ìsà ń bọ̀ ni bàbá yìí jọ Boko Haram àbí tí ngbà tí nǹkan kan mi ò bá sí bẹ́ẹ̀ they call you Boko Haram all you need to do is ẹgbọ́n àfa kan ń san ní Boko Haram mi ẹjọ́ ń bo mo ti jọ Boko Haram ń gbọ́ ngbà tọwọ́ tọwọ́ náà ò mọ̀ kẹ́ àbí ni wọ́n Boko Haram ní kí ló wà nù Boko Haram wá bọ́ta wá dìfẹ́ǹdì ààrẹ pé ah, irọ́ èmi ò ṣe bẹ́ẹ̀ wọ́n tá àmùrù ayé ló máa sọ̀pọ̀tì ẹ̀jẹ̀ ayé ni ojú sọ̀pọ̀tì kí ni wàhálà àánú ọgbẹ̀yàn boko haram tó fi di wá lọ rojọ́ wàhálà àánú islam ń ṣe ẹ àánú máa àánú máa ń ṣe ẹ tí mùsùlùmí bá convert àwọn tó ń gbé lọ tó ń gbé lọ lé ẹjọ́ ńkọ́. ẹ gbẹ̀yìn àánú máa ń ṣe mi tí wọ́n bá gbé mùsùlùmí lọ tí mùsùlùmí bá convert ìwà tẹ́ fẹ́ fi de mùsùlùmí mọ́lẹ̀ dà admin bá ń blọ́ọ̀kù yìí tó ní wọ́n bẹ́ẹ̀ kán bẹ̀rù ọlọ́run ẹ bá ń blọ́ọ̀kù ẹ̀ pè wọlé wọ́n tó ní ká bẹ̀rù ọlọ́run yẹn pè wọlé kí n gbọ́n tó fẹ́ sọ èyí tí n bá sọ nú ẹ̀ gbọ́n tí mò sọ látàárọ̀ yìí èyí tí n bá sọ ń bẹ̀ tó bá rí i pé ah irọ́ ni n tó sọ yìí pè wọlé kó wá dáhùn pé wọlé ẹ jẹ́ àwọn èèyàn rí àríkọ́ṣe tí islam á fi máa wù wọ́n ẹ jẹ́ kán rí lára yín ẹ jẹ́ ká yé rí àríkọ́ṣe tí islam á fi máa dùn máwọn èèyàn láti lè máa ṣe kíni láti lè máa ṣe gbogbo yìí tẹ̀ ń ṣe ìrandànrandàn lélẹ́yìí randànrandàn lélẹ́yìí. ẹ jẹ́ ká yé rí àríkọ́ṣe lára yín ṣé bí súnà wà lìjàmọ́ lẹ́lẹ́ ń ṣe èmi mùdírù wa sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn sọ̀hábà ẹ gbé mo sọ fún wa lánàá tá ànábì ló wà nínú àwọn àṣàbẹ̀ òun àwọn méjìlá táwọn ní wà lìjàmọ́ àfijọ́ tí ràkúnmí tí okùn tí ràkúnmí bá tó lè wọnú ihò abẹ́rẹ́ ànábì ló sọ bẹ́ẹ̀ o lọ́dọ̀ àwọn sàábẹ̀ òun ó wà nù wọn. dòní olónìí ṣe báwọn kan ló ká alẹ́ yẹn bàbá agbára omi tún mú àyà wá lórí ẹ̀ pé àyà kúrá ni wasabi kunal awwaluna minal muhajiri nìyẹn ni à èyí sí muhawiya ń bẹ èyí sí Abu Hurairah ń bẹ dòní èyí kúkúrú bìlísì yẹn tó lóun lọ múra ó sì ń lọ ó sì ń lọ pariwo lọ́hùn pé wọ́n náà ń bú sàbẹ́ o wọ́n náà ń bú sàbẹ́ o ẹ ti mọ̀ pé òun náà kàṣẹ́ òun àkàn ẹ ti mọ̀ pé nǹkan kan mi wà ń bẹ̀ pé bí káwọn Saudi sá wo ṣe láàánú pé ẹ eh, ẹ eh, ah sàbẹ́ náà lọ fẹ́ràn tó tó báyìí ah ah àpé ah hubbuka shadidu li sahaba pé a pé a ìfẹ́ sàbẹ̀ ló ní tó báyìí ló ń ṣe fídíò ló ń láàgùn báyìí ẹgbẹ́ kí ló wọ́ wọn tán ná ẹgbẹ́ ríyàlù wa gbàpọ̀ ríyàlù lé lọ́wọ́ pè kó bàbá nàìjíríà gbogbo ẹ̀ náà nù kò sí nǹkan kan míì náà ni àwọn Saudi gbàpọ̀ ok ẹ máa gbọ́ ẹ kí n wá lọ síbi ẹ yẹ kí n lọ síbi ọ̀rọ̀ kan lẹ́yìn ọ̀rọ̀ yẹn màá wá béèrè àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ al-ihtifal bi mawlidi nabi sallallahu alayhi wa sallam. bàbá wa ní ìmáàmù Paris wọ́n sọ̀rọ̀ kan gbogbo ẹni nílà káyọ̀ mo fẹ́ ká jọ gbọ́ fídíò yẹn ni ìmáàmù Paris wọ́n sọ̀rọ̀ kan wọ́n challenge àwọn kan bẹ̀ ìmáàmù Paris wọ́n ṣe kí ni wọ́n challenge àwọn kan bẹ̀ bàbá ẹ jẹ́ kí n ṣe tán màá tan fóònù fún everybody mi ì wọ́n challenge àwọn kan bẹ̀ eh, especially àwọn tó ti ẹ̀ ń ṣe súnà wà jamaat Baba, mọ́mú Paris wọ́n challenge wọn ẹ jẹ́ n gbé fídíò yẹn wá ká ẹ jẹ́ a gbọ́ wọ́n sọ̀rọ̀ nípa Halloween ha la ilaha illallah ẹ rí i pé bàbá wa gbárò mi àfisọ̀wùlà bàbá sọ̀rọ̀ nípa pé mọ́wúlídì nàbí yìí sẹ́ tẹ́ ń takò ẹ̀yin súnà wà jamaat pé mọ́wúlídì nàbí yìí tá à ń tẹ́ ń sọ pé ee mọ́lídì ni o ẹni bá ṣe mọ́lídì o ẹni bá ṣe mọ́lídì o ẹni bá ṣe kíní kan wọ́n sọ̀rọ̀ nípa al-ihtifal bí mọ́lídì nàbí sallallahu alayhi wa sallam bàbá sọ̀rọ̀ lé lórí wọ́n sì mú àwọn ẹ̀rí tó bá tí wọ́n fi lélẹ̀ ok ẹ jẹ́ kí n wá ẹ jẹ́ lọ gbé ọ̀rọ̀ tí Imam Paris sọ nípa Halloween àti tí mo fẹ́ lò tí mo fi dá ọ̀rọ̀ mọ́lídì lẹ̀ ok ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ àjọ gbọ́ fídíò yìí naam bismillah. بسم الله الرحمن الرحيم الحمد لله fídíò yẹn ṣe díẹ̀ ṣùgbọ́n àǹfààní pọ̀ nú ẹ̀ ọlọ́run mi san Ìmáàmù Paris ọlọ́run bá mi san yín lẹ́san ọlọ́run bá ń dúró ti yẹn téèyàn bá sọ òdodo kódà àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ pé àwọn máa ń sọ ńgbà míì tí ò ní bá kídà tiwa mu ṣùgbọ́n téèyàn bá ti ìgbà tẹ́yẹ̀ bá ti sọ òdodo máa gbé wá fáyé pé ayé ẹ jẹ́ ká jọ yẹ òdodo yìí wò ọ̀yá bísímẹ̀lá. mo kí gbogbo ẹ̀yin eh, ẹ̀yin mùsùlùmí pátápátá ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni pé ẹ̀yin alùsùnà wà jàmá how market báwo lọjà sẹ́ẹ̀ta hmm. àbẹ́ẹ̀ta pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wá ẹ̀sìn mọ́rí ní kankan kankan tẹ́ wá ẹ̀sìn mọ́rí ní kankan kankan mo fẹ́ kẹ́ mọ̀ pé ojú títì yín o ẹ̀yin alùsùnà wà ojú ti tìyín ẹ̀rọ náà lọ ìbéèrè kan kankan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo ẹ̀ tẹ́ wàá mọ́rí kankan fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi pín káàkiri mo fẹ́ kẹ́ jẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò tẹ́ jẹ́ mùsùlùmí dáadáa ẹ bá mi pín fídíò yìí dáadáa ẹ bá mi jẹ́ kó dọ́dọ̀ àwọn aláṣejù súnà àwọn tó gbẹ́sìn kárí tán jẹ́ aláṣejù àwọn tó jẹ́ sí pé góò náà gbọ́ wọn gbọ́ kọ̀ mọ́ mo fẹ́ kẹ́ bá mi pín dọ́dọ̀ wọn mo fẹ́ kẹ́ wo fídíò tí mo fẹ́ sẹ́ndì yìí fún yín yẹn ibi tó ti ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ wo fídíò yẹn mo fẹ́ kẹ́ wo fídíò yẹn ṣẹ́jú bí méjì kan bí mẹ́ta ẹ bá mi wo fídíò yẹn. ẹ yẹ ká wo fídíò yẹn o. halloween nìyẹn o ẹ yẹ ń ṣe kó tóbi dáadáa halloween lẹ́ ń wò yẹn o. Halloween lẹ́ wò yẹn o. Halloween nìyẹn o. And uh, me and my family came here to pick out some outfits and some costumes. I'm very impressed with how uh, accepted Halloween is here, and, and, I'm really excited to see the parties and see. Again, uh, you volume دوسي. Up and see if there's any difference, because like in the states, people will go very crazy with a costume just to try to be the best, and uh, it's it's it's really nice to see people dressing up out here. I'm, I'm really excited. halloween nìyẹn o. ní fídíò tí ẹ ń tí mo ṣó yìí. ó yá ẹ jẹ́ ká wá gbọ́ ẹ jẹ́ àgbọ́ tàlíkì tí Imam Paris ọlọ́run bá mi san án lẹ́sàn dáadáa ẹ jẹ́ ká gbọ́ tàlíkì tán ṣe lé lórí. ti rí fídíò yìí o ìlú Saudi gangan ni fídíò tí ẹ ń wò yìí bẹ́ẹ̀ ló ti jáde kí ni tẹ́ ẹ rí níbẹ̀ halloween halloween lẹ́ẹ̀rí yẹn halloween ni ọdún halloween tẹ́rí yẹn ọdún ẹlẹ́bọ ni ọdún àwọn àjẹ́ náà máa ń pè ọdún tí wọ́n ṣe nílẹ̀ Scotland Scotland náà ti gbé ọdún yẹn dìdere ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni ẹ̀ àwọn tó pera wọn lẹ́gbẹ́ òkùnkùn káàkiri gbogbo àgbáńlá ayé àwọn tó ń bọ oòrùn tó ń bọ òṣùpá tó ń bọ gbogbo ẹ̀ òun ni ẹgbẹ́ yìí gbogbo àwọn tó já sí pé uncut ni wọ́n ẹgbẹ́ uncut oríṣiríṣi àlùjọ̀nú àwọn tó ń bọ àlùjọ̀nú ẹgbẹ́ yẹn àwọn yẹn ni wọ́n wá di wọ́n á sọ ẹgbẹ́ yẹn wọ́n fẹ́ jẹ́ kíkí ní ẹ̀ kó parẹ́ láéláé wọ́n á se mítìn pé ó gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gbogbo òlu lọ́dọọdún Saudi ti tẹ́wọ́ gbà báyìí wọ́n ti se Halloween ní Saudi wọ́n se ní ọdún yìí fídíò tí mo sọ yìí mo se ń bá mo se ń rìkọ́dù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n se ní ìjẹta Saudi wọ́n se ọdún Halloween ní ìjẹta ọdún àwọn ọ̀dọ̀ àwọn olóòṣà wọn ti ṣe ní Saudi níjẹta gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní alùsùnà káàkiri gbogbo yín náà ti rí o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí fídíò náà àmọ́ ẹ dákẹ́ ẹ̀ lè sọ̀rọ̀. àwọn àní sọ̀rọ̀ pé <laughs> wọ́n ti wọ kómà. <laughs> bóyá nǹkan tó ń ṣe yín kò sí nínú eré yín nǹkan tó ń ṣe yín bòmíì ló wà sẹ́mi pé ọdún halloween yìí kò sí nínú ìlànà Islam kódà kò sí nínú hadith kò sí nínú sunnah kò sí nínú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ti introduce ẹ̀ sínú ilẹ̀ Saudi pé lọ́dọọdún wọn máa ṣe nínú ilẹ̀ Saudi mo wá rọ gbogbo ipá káàkiri mi ì fẹ́ dárúkọ ẹnìkan kan ṣùgbọ́n mo fẹ́ dárúkọ àwọn tó ń bàjẹ́ àwọn tó ń gbé súnà ká tó yẹ pé wọ́n fẹ́ wọn ò tiẹ̀ gbọ́ àgbọ́yé ẹ̀sìn pé ìgbà máa ń yí ibi tí ìgbà bá yí àfikọ́ náà kó sọ wa ni làákà iná ní ká máa fi ṣẹ̀sìn máàlù tó ń pè ní àbúrò àìmọ́ onírọ̀ ọ̀pọ̀rọ̀ onírọ̀ àbúrò àìmọ́ yẹn tó wà níbàdàn tó já sí pé òun ò ní kankan tó máa ń bá wọn jà rí láyé ẹ̀ àwọn alùsùfì onísùfì ló máa ń bá jà òun mo fẹ́ kó bó ṣe ń wo fídíò yìí mo fẹ́ kó máa reply kó máa kó gbé fídíò ẹ̀ jáde àti ọmọkùnrin kan tó ń pè ní oníyàwó mẹ́ẹ̀ẹ́dógún bíyàwó mẹ́rin òun tiẹ̀ ọkùnrin ọmọ yẹn onírọ́ alákòjẹ alátẹnujẹ ẹ̀dẹ́ èèyàn ni alátẹnujẹ ni ibi tó ti fún lówó ló mọ̀ ibi tó ti fún lówó ló máa ti plọ́ọ̀gì fídíò ẹ̀ kalẹ̀ tó ti máa lóun ṣe fídíò ẹnu rẹ̀ máa ń yí báyìí ni ẹnu tẹ́nu ẹ̀ máa ń yí ni gbogbo ẹlẹ́nu ẹ wò wò dáadáa ẹlẹ́nu yíyí ni ẹlẹ́nu yíyí sì ṣòro mú bó bá ṣe ń yí ẹnu láti fi máa yí ẹnu lọ́sì ẹnu rẹ̀ ń dùn púpọ̀ òpùrọ́ ni onítẹ̀sí lòun ṣe kò dẹ̀ rọ́rọ̀ kò rí òdodo sọ nínú gbogbo tẹ̀sí tó ṣe àbòsí ló ń ṣe in tó gbé wá in tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ prógrámù ẹ̀ àwọn àdìtì ló gbé wá ó ń ka àwọn àdìtì fún yàn kò bá dẹ̀ dúró síbẹ̀ kó dẹ̀ rọra máa sọ àdìsẹ̀ fún yàn àmọ́ wá kò nínú ìlànà tó wà ìlànà bòmíì ló wà ìlànà pé kó máa kó mọ ibi tí àǹfààní máa ti jáde fún tí ó ti parọ́ mẹ́sìn bẹ̀ ló wà kó náà dìde kó sọ̀rọ̀ nípa halloween yìí ó tiẹ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ lọ́yìn rẹ̀ torí pé ọmọ kékeré ni ẹ́ àwọn àgbàlagbà alùsùnà wàlìjàmá gangan ni mò bá wí wọ́n ti gbé halloween wọ saudi ẹ wá kóra yín jọ báyìí ẹ lọ bá sùúrù sùdíyà ẹ lọ bá wọn kẹ lọ bá wọn sọ̀rọ̀ pé tó kí ló ń dé tó fi gbé halloween wọbẹ̀ ṣèbí wọn ni wọ́n ṣe molid nabiu ẹ tako molid nabiu. ẹ máa gbọ́ ibi tí mo wá ń lọ nìyí o ṣèbá náà ṣe molid nabi yìí ẹ tako molid nabi ẹ sì máa gbọ́ràn o ẹ máa ní sùúrù o. ní wáyé tó máa fi ṣe molid nabi pé ẹni tó bá ń ṣe molid nabi bídíà ni ṣírìkù ni ẹ gbogbo ẹ̀dá molid nabi a gbọ́ pé molid nabiu ni wọ́n ní ṣírìkù ni bídíà ni. tó ok mò ń bọ̀ o wà ń lẹ gbọ́ yẹn o ṣẹgbọ́n tí ìmáàmù Paris ẹgbọ́n tán sọ ok now mọ̀ mọ̀ á fẹ́ lọ gbé ìkan nínú ọ̀rọ̀ àwọn àfáwà kan wá màá ṣò ẹ̀ fún yín sìn ah la ilaha illallah ibi tí ibi téèyàn ti máa ń mọ mo rí bàbá wa gbárùmí hafizahullah kọ́lọ̀ bá mi ṣe dáadáa fún wọn mo rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ wọn ní jíà pé tí bàbá bá fẹ́ sọ̀rọ̀ tí bàbá bá kọ̀ndẹ́mù kinní kan sí tán bá ní àkíní ah, yìí kinní yóò da àbí ìwọ sọ̀rọ̀ kan wọ́n wá fẹ́ wọ́n wá fẹ́ sọ fún ẹ pé ah, báyìí kinní yóò rí bẹ́ẹ̀ nǹkan tí wọ́n fẹ́ lò as evidence ti ẹ yẹn wọ́n máa sọ wọ́n sọ pé mo mọ̀ pé tí wọ́n sọ ni pé báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n á sọ mọ́nú ọ̀rọ̀ tán ń sọ pé mo mọ̀ pé tí wọ́n sọ ni pé báyìí báyìí báyìí tí wọ́n máa wí leléyìí o mo gbà o pé n tí wọ́n fẹ́ wí nìyẹn evidence ti ẹ̀yẹn wọ́n á sọ mọ́nu wáàsí tiwọn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá sọ èyí tó jẹ́ èyí tó jẹ́ òdodo yẹn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá sọ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa wá sọ máa wá gbé fídíò kan wá fún yín sìn bọ̀ kí n tó play ẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ dé ẹ̀ka polówó ọjà mi. ọlọ́run ò fẹ́ òun nítorí pé mo fẹ́ lóhun máyà tètè gbéra nílẹ̀ o sásìjọ àsọ̀rù ìwárà. ogúndí ẹgbàá twenty twenty one àkànṣe ìpéjọpọ̀ àdúrà láàmìlẹ̀ títì tí ìjọ ansarul wara islamic society ṣàgbékalẹ̀ òru òróró anointing night. bẹ́ẹ̀ni lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí ní gbogbo ènìyàn pátá yóò péjọpọ̀ sórí ilẹ̀ awis prayer camp tí bàbá wa sheik dr abdulrasheed adéwùmí agbára omi yóò máa fi orúkọ Allah fi òróró ṣe ìtúsílẹ̀ tọ́nà ó máa là fún gbogbo ẹni ọ̀nà ti dí mọ́ bí òróró yìí bá ti ń kàn ọ́ lára wà á ṣe alihamdulilah. tó bá wá di lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí transformation night tí gbogbo ènìyàn yóò ti fi orí kórè àdúrà lẹ́nu bàbá wa agbára omi bẹ́ẹ̀ la kàn ṣe àdúrà wà fún gbogbo àkọ́bí ọmọ àti wọ́n tí ò kì í ṣe àkọ́bí ọmọ ẹ máa bọ̀. ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹta oṣù kejìlá níbi òru òróró anointing night ní ìdodo ìkọ̀tún nípínlẹ̀ èkó ẹ zero eight zero three three two one three three seven three. ìjọ ansarul wara islamic society ló ní àdúrà wa yóò gbà àmín. tó ok màá wá gbé fídíò yẹn wá fún yín torí ẹ̀ mo fi sọ pé gbogbo ẹ̀yin mùsùlùmí wọ́n ń lo ọ̀nà oríṣiríṣi láti kó àwọn ọmọ wọ́n ń lo ọ̀nà oríṣiríṣi àwọn alùjàmbá yìí wọ́n ń lo ọ̀nà oríṣiríṣi o ọ̀tọ̀ ni ká sọ pé àwọn ti ní online class pé kẹ́ ẹ kọ́ àwọn ọmọ wa táwọn ọmọ bá ti débẹ̀ kùránì ni wọ́n sọ pé àwọn fẹ́ kọ́ wọn àkídà burúkú ni wọ́n náà máa rọ sáwọn ọmọ lórí o mo sọ fún yín o ẹ jẹ́ ká àtẹni yín kódà àtẹni tó jẹ́ àgbàlagbà àtọmọ àtàwọn ọmọ yín àfọ oníkùrá online class ẹ mọ ẹ pè káwọn ọmọ yín kán wá kọ́ ẹ̀kọ́ àlùkùránì tó yẹ kóró mbẹ pẹ̀lú àkídà kódà à ń kọ́ ẹ̀kọ́ àkídà fáwọn ọmọ pé níjọ́ báyìí kì í ṣe kùránì la fẹ́ kà lónìí o báyìí báyìí lọ́rọ̀ gbèsè tó yẹ téèyàn kan bá sọ fún ẹ pé báyìí ni mọ́kúnlẹ̀ fún bàbá ẹ àbí kinní kan gbogbo ẹ̀ là ń ṣe kinní là ń kọ́ wọn bẹ̀ ẹ pè mí má ṣe kinní má dá yín lò torí pé gbogbo oríṣiríṣi ọ̀nà náà ń ṣe kinní ọ̀nà ń gbà mo dẹ̀ tún sọ fún wa bàbá wa gbárò mi hafizahullah ní gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ kódà àtún máa ṣe ní jímọ̀ lórí ètò àṣírí orúkọ ọlọ́run ẹ máa gbọ́ prógráàmù yẹn o à ń ṣe ní rédíò Lagos bàbá máa ń ṣe rédíò Lagos one oh seven point five FM láago mẹ́jọ àbọ̀ àárọ̀ ní gbogbo ọjọ́ jímọ̀ ètò àṣírí orúkọ ọlọ́run ètò tó ń tú àṣírí àwọn alùbọ́kò alùblọ́gà ẹ máa gbọ́ dáadáa àṣírí orúkọ ọlọ́run ẹni tó bá ti ní rédíò ẹni tí ò bá ní rédíò gbé sórí péjì wa ó máa bá ń bẹ̀ láago mẹ́jọ àbọ̀ àárọ̀ àṣírí orúkọ ọlọ́run ọ̀yá ẹ jẹ́ kí n wá lọ gbé fídíò wa kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ nípa mọ́wúlídì nàbí lẹ́nu bàbá wa Sheikh Dhikrullah al ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ mọ́wúlídì lẹ́nu wọn bisimilah. ẹ jẹ́ àmọ́ gbọ́ o. ọ̀rọ̀ mọ́wúlìdì ni bàbá wa zikiru láì ṣàfihàn fẹ́ sọ yìí o bisimilah yasi. a sì wà ní ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti ọdún mẹ́tàlélógójì wọ́n ní four hundred years nígbà tí òṣìṣẹ́ alágbèrè yẹn máa iná ní ọ̀rọ̀ mọ́lẹ́ ìdílé bẹ̀rẹ̀. wa aleykum salaam wa rahmatulah. one thousand four hundred and forty three olùkọ́rọ̀ mọ́ ìdáná sọ yìí ó ti lé ní one thousand years ó ti dé ẹ ajẹ ko maa mo ẹ yìí wá ti tàn fún tí bá ti stream video tán sí maa ẹ ẹ ma ẹ lè tó wọlé tí bá ti stream video tán tí a sì famọ́ra wa lọ́wọ́. ẹ má gbọ́ o. olúwa mi bẹ tẹ́lẹ̀ bá ń kó ti àwọn apá àti ọmọ rẹ̀ rẹ̀ apá àti ọ̀rọ̀ tó à ń sọ yóò wá láyé tó sì wú yẹn òǹkọ́kọ́ wó lórí ẹ̀kẹ́ tó yẹn náà mú ọ̀rọ̀ yẹn lórí. ọ̀rọ̀ bá tó wá rí báyẹn lọ́dọ̀ àwọn abẹ́ẹ̀sì táàrí táfígèrè wéwò kò sí àbá kan lórí ilẹ̀ ayé tó lè rí pé nẹ́sùn sọ̀rọ̀ ìfún àkọọ́lẹ̀ kan bẹ kọ́dá sam ó ní lẹ́sà pé ẹ̀ẹ́kọ́ sí bó ní bí o. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ẹnu àfa kan ò gbà kó sọ pé ẹgbẹ́ ọ̀sẹ̀ mọ́ lídìí o ẹ jẹ́ kí n play ẹ̀ gbogbo àná làkúkú gbọ́ àlàyé tán ṣe ẹ jẹ́ kí n play ẹ̀ kí n má sọ̀rọ̀ sí i bísímẹ́lá. tako ká má dáadáa lẹ̀ láti máa dúró kò sí ẹ̀ nípa tó tó wá sọfẹ́ nìkan gbé ẹ̀ma sọ́kò lè tó wá bí wà lánà tó wá fa kíkalu wa máa dá sí pẹ̀lú olùsèré lórí ìdílé ẹ̀ lọ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbà kí máa wù mí kí àwọn àbá máa fa ọ̀rọ̀ yìí wá jáde ó ní ẹ̀fọn yẹn rìn ó ti di ọjà ọ̀tá lẹ̀ tí gbogbo wa máa ti lọ́dọ̀ọ̀dọ̀ níta ni pé bá a bá fara balẹ̀ bára wa sọ̀rọ̀ a lè níbi tá a jọjú sí hmm. kí ti dáhùn abínú ara wa sí dáhùn hmm. àyà sí hmm. yẹn kọ́ ni màmí àkọ́kọ́ láti àtijọ́ táwọn àbá ti ń dá sí lẹ́nu wo ti jò pé méjì náà lọ̀rọ̀ wọn méjì náà láti mọ́tò tí èdè àdìgbà mọ́.

ma hum adillatuhum ní àwọn ọ̀dà tí wọ́n sì tẹ̀ wọ́n pé orí ẹ̀ kó sì lé dúró ẹni tó lè mú àwùjáde ní wá nígbàdàn wọn. ó sì wá ní wá ní wá wà nínú àwọn ọmọ tó náà wá gbọ́ wà sí náà àwọn tá a bàdàn lọ àti àwọn ní kò kò sáàyè fún bẹ̀lá dùn sí. gbogbo máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lọ́mọ sọ. a sì náà máa gba alimujizun. àwọn tí a fa àyẹlẹ kọ́kọ́ wà àdìsẹ́ a àwọn yẹn kúkú sí méjì àwọn kan alimujizun níbi ìtura máa ṣe lọ bá ṣe wù ẹ́ mọ̀ ṣe lọ bó bá ṣe wù no condition. ojú bí àmì lọ́rọ́ rẹ̀ ayé gbà wá sí tẹ́lẹ̀ bá mi rú àwọn yìí. kò sí tẹ́lẹ̀ bá ń bẹ̀. orí wọn fi condition sọ̀rọ̀ fàlà sí. máa ń àdìgbà àwọn náà kékeré. àwọn náà lẹ́rìí tiwọn o. tí o sì tẹ́lẹ̀ sọ láyé tẹ́lẹ̀ kẹlọ́wọ́ ó sì ń bẹ alẹ́lẹ́yìn lóòrùn ìṣòro tiwantawa bẹ́ẹ̀. allah ṣẹ́rí tí mo fẹ́ tí mo fẹ́ ká gbọ́ yé ó ti wà nínú ibi tí mo lò fún wa ẹgbọ́n tí wọ́n sọ fún wa pé ẹ̀rí tó máa sọ pé mọ́lídù o pé ẹ má ṣe ẹnu ẹnìkan ò gbà á láwùjọ yẹn wà nù tí mo fẹ́ kẹ́ gbọ́ nù tí bàbá dr ah, zikrullah ṣàfi tí wọ́n sọ ẹnu ẹnìkan ò gbà kó sọ pé má ṣe ẹnu ẹnìkan ò ṣe kí ni kò gbà wọn náà ṣe ọjọ́ bí ànábì ẹjọ́ kí ni kí ni kí ló yẹ kó kí ló yẹ kó tako làákàyè mùsùlùmí nínú ẹ kí ló yẹ kó dá làákàyè mùsùlùmí rú pé wọ́n sọjọ́ bí ànábì ọjọ́ bí ta la bá ṣe o ọjọ́ bí ta la bá wá ṣe ìtí bàbá agbára omi náà ń wí ni hafizahullah pé ah mọ́wúlídù pé ọjọ́ bí ànábì lẹ́fẹ́ sọ pé ẹfẹ́ takò lórí kíni kí lẹ́fẹ́ takò fún kíni ẹ̀bá wá ṣe anabi ìhun gan ló ẹ̀yin gan ló yẹ kẹ́ dúró lórí ẹ̀ka máa sọ pé torí pé láwọn ń pe ọ́n ṣe ìdí àwùsù náà o náà fi gbá anabi sórí tó tó báyìí o nínú àwọn tí mo fẹ́ ka gbọ́ torí pé tí bá tí bá tún play ọ̀rọ̀ bàbá gbárò mi ó ní ah ah bàbá rẹ̀ ni ah ó ń sọ ó ń support ni bàbá dr zikiru láì ṣàfi àwọn náà tún sọ̀rọ̀ yìí ẹ̀rí pé mo tún ti gbé táwọn àfáà mi náà táwọn náà tún ṣe kí táwọn náà tún sọ tó túmọ̀ sí pé kí lọ́nà ń pa irọ́ náà ń pa tó gbogbo àti àṣírí irọ́ wọn bá ti wá ń já a máa ṣe kí ni bàbá wa kan wọ́n ní àwọn ní bóyá urgent something message táwọn fẹ́ pass ẹ pè mí wọlé tí bá ti gba call yín so màá wá màá wá pè fún àwọn tí àwọn ní kí n fún gẹ́gẹ́ bí alájùwà Ismail Ọlálẹ̀mí best up bá ṣe ṣe lánàá àwọn kan náà tún fún wa ní àwọn kan àwọn ẹ̀bùn pé ká ṣe kínni pé ká fún àwọn èèyàn pé mọ́lídì bàbá lágége celebration continues lónìí again lórí mọ́lídì bàbá bàbá lágége wọ́n ní kínni o wọ́n ní celebration continue bẹ́ẹ̀ ni bàbá àṣekà ahmed ọlárẹ̀wájú alifulani nú àwọn tí wọ́n ní ká fún àwọn èèyàn ní tani ká fún àwọn èèyàn ní ẹ̀bùn nìyẹn alájà àdí scott ọlájúmọ̀kẹ́ àwọn náà wà ń bẹ alájì dáhùd ọláwálé ọlọ́kọ́ mò ń bọ̀ bàbá tí wọ́n ẹ jẹ́ kí n tú pẹ̀lú nọ́mbà yìí náà ẹ má ti pè mí o ẹ jẹ́ n tú pẹ̀lú nọ́mbà yìí Haji Badmus wọ́n wà ń bẹ̀ Alhaji Sani Ibrahim inshallah Aládé Ògo ìrẹ̀rù baládé Ògo ọ̀hún gan wà online báyìí bẹ́ẹ̀ ni Haji Abdul Fatai nínú àwọn tí wọ́n wà ní online class wa nínú àwọn nínú àwọn tó jásí pé tá bá bẹ̀rẹ̀ sí ní tá bá bẹ̀rẹ̀ sí ní kakéwú báyìí sìn alhamdulilayi ẹ wá wo àwọn àgbàlagbà ajé abdulhakeem láti ṣe new zealand lọ́dọ̀ wọn àbí switzerland switzerland táwọn bẹ̀rẹ̀ sí ní pé spelling lárúbáwá báyìí àwọn bàbá tó ti dàgbà naam salamu aleykum wa rahmatulahi ẹ yẹ ká gbọ́ kọ́ọ̀lù bàbá wa yìí kí wọ́n wá béèrè àwọn ká wá bọ́ sí section yẹn naam. wa aleykum salaam wa rahma. ẹ lẹ́sà o. ẹ ṣe gan alájí àfọwọ́n ní kúrọ́ọ̀nì. masha allah. alájí abdulrasaq ní ìbámu lórúkọ mi. masha allah alan wa salam ìjọba tí a lè wà ẹkú sẹ́sà. àwa ni ẹ sọ. ọlọ́mọ fẹlẹ́ kọ́ gbàdúrà. àmín. kẹ́kẹ́ àwọn àwọn kéèsì kan mo kàn fẹ́ pè tí ẹ ẹ tí mo fẹ́ kẹ́ máa kéèsì sẹ́nà àwọn àwọn kan wà tẹ̀ dárúkọ wọn irú fẹ̀kíyù irú fẹ̀kíyù yẹn ẹ̀ka tó ọ̀rọ̀ àpò òun láwọn ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ọ̀dẹ̀ mọ̀ ó sì láwọn ọ̀pọ̀lọpọ̀ kan ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tó tẹ bá ń tẹ máa ń gbé ọ̀rẹ́ wa gbà àwọn àwọn ẹ̀ mọ̀ pé yóò máa fílì pọ́sàt yóò máa ka rẹ̀ kó nǹkan gbé à yes òun àdé àwọn tó ti yẹn kan lórí wọn irú oníyàwó mẹ́ta yẹn kò sí ẹ̀kan lórí ẹ̀ empty squad ni tí olú àwọn irú àwọn yẹn náà ọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn yẹn táwọn yẹn bá sọ èké mọ́tẹ́ máa wò lọ́rọ̀ pé ọ̀rọ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́ rárá tí ò ní làkàì tó ponú yẹn yẹn wọn bẹ́ẹ̀ ń dákọ̀ àwọn yẹn àwọn tó máa lò kí báyà kankan làwọn wà fún important àná èyí ti ìlú òkú àbí tí ló ń pe ara rẹ̀ kádìpù àbí tí ló ń pe ara rẹ̀ handicap ni kì í ṣe gbẹ́ni tó bá ẹsẹ̀ máa ń dùn àbá máa ń dùn nìkan náà ń pèlè handicap ẹni tí ò bá ní làákàyè náà tí làákàyè rẹ̀ bá lórí kòrò náà handicap náà ni àgbè iṣẹ́ gbẹ ẹni tí bẹ́ẹ̀ bí wèrè ẹni tó nà gbádùn òun náà òun náà ò ní làákàyè àwọn kan náà dẹ̀ ń ṣe àwọn àwọn kan ní wọ́n ń wọ́n jọ tẹ̀ yẹn mo lọ sí Ìlọrin lọ́jọ́ wo mo rí pósítà tó jẹ́ pósítà rẹ̀ káàkiri pé akadé ìfẹ́ sí wà tí wọ́n ah irú. bàbá programu wa a kì í dárúkọ anybody lórí ètò yìí. ok ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀ má bínú. irú ẹ̀ tí wọ́n gbé pósítà rẹ̀ káàkiri yẹn ẹ̀ dákun kí ló ń dé kí ni nǹkan tó dé lọ ọ̀nà tó fẹ́ wá sọ irú wá sí àbùkù wọn kó bá lọrin bí láti tó ń gbérú ẹ̀yìn kan bẹ́ẹ̀ wá pé kó wá sí wá sí ẹ̀ wá ń lẹ pósítà rẹ̀ àwọn ní kòrán ní ọlọ́run jẹ́ kó ọlọ́run àtúbà àgbà fún yín ẹ dákun àwọn ọ̀rọ̀ tí jọ́mọ̀ dùn ká máa gbọ́ ni àwọn ráwọn tẹ́ máa ń sọ nípa àwọn bàbá mòlíwù àwọn bàbá wa lágbára omi alágbára omi gbogbo àwọn tẹ́ máa sọ pa àwọn yẹn. jazakumullahu khairan. inú a máa ń dùn pẹ̀lú àwọn yẹn a máa fẹ́ gbọ́ dáadáa. jazakumullahu khairan. kẹramẹ́rù yẹn àwọn wọn tún máa wọn mọ̀ tún pé àwọn ní kankan. jazakumullahu khair jazakumullahu khair. tó ok naam n tí mo wá fẹ́ nǹkan tí mo fẹ́ ṣe. mo ń bọ̀ o. Heh. <laughs> Haji Suleiman <laughs> ah oh mashallah mashallah uh, ah, sista tó kọ mẹ́sẹ̀gì yẹn sista Ọláyétúndé gẹ́gẹ́ bí kódà ẹ rò pé ẹ ti rá níyàn mi pẹ̀lú nǹkan tí mo fẹ́ gbé wa ní òní àwọn kan wà tó yẹ pé wọ́n lè má kọlù but mo fẹ́ kẹ́ understand me dáadáa o gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo dé mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ understand mi dáadáa ṣe àwọn pé even kó tó di pé kó tó di pé àwọn èèyàn mú káàdì àwọn míì send káàdì wá pé ká fún àwọn èèyàn kó tó di pé bí ìgbà tí ò tí tàn mú káàdì wá gan tàn ní ká fún yín lówó gan fúnra yín lẹ̀ ń ra lẹ̀ ń fowó ara yín ẹ̀ ń ra dátà pé á ah, ẹ fẹ́ gbọ́ òdodo so àwọn kan wà tó yẹ pé màá kàn màá kàn point wọn pé ẹni báyìí a máa fún yín ní nǹkan báyìí yàtọ̀ sí pé wọ́n pè wọlé tí mo rí pé àá mo máa ń sábà rí wọn so kó má tún wá di pé àá so torí ṣé àfọ oníkùnrin àní ṣé kí wá rí èmi ni tí ò fi mú èmi ẹ kàn ká sí pé àwọn tọ́lọ̀ ń bá kádàrá pé ọwọ́ mi bá àbí ẹnu ẹnu mi bá tí mo kàn sọ pé báyìí báyìí o àfún yín ní nǹkan báyìí ẹ jọ ẹ má yẹ kí yẹn dá mo jẹ́rìí ná mo jẹ́rìí gbogbo wa pátápátá ni ọlọ́run lára ẹ so mo kàn wá wò pé à ọtọ́ ni o ẹlòmíì sáré wọlé ló fi ṣe lánàá o pé à wọ́n là àfọ oníkùránì fẹ́ wọ́n ní wọ́n ní àfọ oníkùránì ṣe give away o ó kàn sáré wọlé ni ó dẹ̀ gba five thousand ó jp àtúndíjọ́ <laughs> mi àtúnpè ìjọ́ làfọ oníkùránì tó fẹ́ wọ tó fẹ́ wálé àtúnpè wọlé á gba five thousand àfáwọn àmọ̀ṣúrù ṣe kò ní ìsákùnmọ́lá ọ̀kan ọlọ́run bá ń ṣe dáadáa fún yín òun á kàn jp ń tiẹ̀ ní à irọ́ o mi ní ṣe bẹ́ẹ̀ yẹn o so but àwa tí ọlọ́run bá ti yín ọlọ́run bá kádàrá pé mo bá sọ bẹ́ẹ̀ fún ẹjọ́ ẹ bá mi ẹ bá mi accept ẹ bẹ́ẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kalẹ́ sá o. ẹ kalẹ́. ẹ kalẹ́ sá o. ẹ ẹ mo ní ó gbọ́dọ̀ ní sọlá ọdún ìgbọràn ìjẹun. ah. láyẹn ti já o ń wo kí lẹ́nu send síbi ni so mo fẹ́ ṣe ní mo fẹ́ ṣe ní alẹ́ yìí bí mo fẹ́ ṣe nìyẹn naam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alájí wa Ismail mẹ́ta alájí Ismail mẹ́ta ẹ máa bá mi sẹ́ndì ẹ láyìn tẹ́ bá ń lò ah! <laughs> ají Ismail adéèlì asu. <laughs> láàájì Israẹli Adéliasu ẹ jẹ́ kí n wo àkáǹtì yìí náà ẹni sùúrù ṣé admin mi admin mi dẹ̀ wà ń bẹ̀ báyìí nìkan táìpù ló ń táìpù nọ́nsẹ́ǹsì báyìí náà dẹ̀ mú kúrò ń bẹ̀ à ó ga o ee admin mi àbí kí n fa admin náà káàdì ni admin ò mà bá mú ẹni ikú ń bẹ̀ ẹ bá mú ẹni tó ní kí bẹ́ẹ̀ kí dádì òun stop saying rubbish ikú ń bẹ̀ so. ajé adéliasu ẹ ẹ kódà ẹ máa tún Ẹyin lẹ́ba ẹ máa tún fowó kún owó yìí ni o ẹ máa fowó kún owó yìí ni so àfáwà Ismail mẹ́ta ẹ máa sórí fóònù nọ́mbà tí ẹ ń wò lójú screen yìí mò ń bọ̀ ẹ jẹ kí n wo ibi tí nọ́mbà yẹn eh, ibi tó dúró sí nọ́mbà yìí eléyìí ẹ eh, bá bá mi sẹ́ndì bóyá fóònù nọ́mbà yín bóyá MTN ni o oh. bóyá airtel ni o bóyá kíní ni o ẹ̀yin ẹ sẹ́ndì phone nọmba yẹn kẹ́ wá indicate mtn ni bóyá airtel ni bóyá kíní ni ẹ indicate ẹ̀ sí mi ẹni tí n bá dárúkọ tó bá pé nàìjíríà kọ́lẹ̀ ń gbé ẹ̀ṣẹ́ ẹ yẹn láti nàìjíríà bíi kójà búrò yín bóyá mọ́mì bóyá dáàdì bóyá ẹnìkan ẹ pè ẹ ẹ̀yin sẹ́ndì ẹ láti ọ̀dọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ káàdì yẹn dànù láti ọ̀dọ̀ alhaji sani ibrahim látọ̀dọ̀ alhaji sani ibrahim màá fún yín ní káàdì bàǹtàbàǹtà lórí lórí nọ́mbà tẹ́ bá sẹ́ndì sí mi so ẹ jẹ́ kí n rọra bá yín take note ẹ̀ síbí ẹ o ẹ ṣáà sẹ́ndì nọ́mbà yẹn sí mi kó jẹ́ nàìjíríà nọ́mbà tẹ́ ẹ bá lọ sẹ́ndì american nọ́mbà ní american card tí màá tí màá tí màá sẹ́ndì síbẹ̀ o. mi ì ṣe kí ni o ó yá àwọn táwọn fẹ́ pè wọlé ń bọ̀ wẹ́jẹ̀ ń lọ sí <laughs> comment section o ń bọ̀ o láti alájà àti scott ọlájúmọ̀kẹ́ mashallah máa jíṣẹ́ tiwọn náà ó yá wàlékún salam wa rahmatulahi wa barakatu. àbúrò kúránì kú ṣe wa. ẹ̀ka lẹ́sà o. ọlọ́run ma dúró tì yín. sà o àti Ìlọrin làwọn ti ń pè yín. tó. ẹ wọ́n bá ti ń pè yín ti ń wọlé lọ́wọ́ kan. báwọn wèrè ń bá ń ṣe program bẹ́ẹ̀ bá pè wọ́n pè wọ́n pè wọ́n àwọn ará wọn nìkan máa ń fàyè lẹ̀ kí wọ́n ti mọ̀ pé rọ́lá àwọn pa àwọn òsì lórí òdodo. yé. program wọn ẹgbẹ́ bá tíra ìjẹ́dí ẹ̀fẹ́ fíjì wọn kẹfẹ́ fún ọ ní àwọn awújájú. Haji Abdul nínú àwọn students wa ó yá ẹ sẹ́ndì o ó yá. ẹ ní rí wọn bá sọ̀rọ̀. Hmm. so ẹ lọ́wọ́ jọ o orí òṣèlú lẹ́ni bọ́dí fi máa rí yín pè wọlé. masha allah masha allah. ọmọ bàbá alákìtì ní sọ̀rọ̀ láti lọrin. masha allah masha allah. ọlọ́run yóò dáa fún mi. àmísà o àmísà o ṣé kí ìbéèrè máa bọ̀ àbí ẹni ẹ kí mi. a kì í náà ní tẹ́lá fẹ́ béèrè béèrè o. ok ah, ok ó dáa tẹ́lá fẹ́ kí n béèrè ìbéèrè ẹ̀ nílọ ní ń bọ̀ o nílọrin ni o nílọrin. ok nfẹ́ lẹ́kọ̀ọ́ nílọrin. okay ẹ bá ń dárúkọ ilé kéwù kan tó láàmì laka tó jẹ́ pé fáríwù mọ́ríkàzì ni inú mọ́ríkàzì ló ti ló ti jáde ilé kéwù kan lọ rẹ. madrasa tó dárí lè olóhùn ìjábọ̀ àtẹlẹ ulama wàlẹ̀ àìmà eh. fáríwù mi fọlọ́ ì mọ́ríkàzì tààlẹ́ mi láàárọ̀ bí. ó ó ó ó ó ó dà. òun náà ló tóbi ju gbogbo olórin. ó parí ó parí. abẹ mọ́ríkàzì náà lọ wa. masha allah ta ta ló lù dásílẹ̀ rẹ̀ sà ṣíwádàm pẹ̀lú àjọṣepọ̀ ọba lọ́rin ìjẹta. Hmm. Allah akbar. ọba àjọ ọba àjẹta pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú ṣíwádàm. ìyá tó ó dáa látọ̀dọ̀ alhaji amadu ọlánrewájú alfulani ṣẹ́yìn gbọ́sà. Allah akbar. látọ̀dọ̀ alhaji amadu ọlánrewájú alfulani wọ́n ní kí n fún yín ní torí pé ẹ dárúkọ ilé kéwú tó láàmìlaka nílọrin tó sì tún jẹ́ pé ẹ tún wá sọ ẹni tó ẹni tó dálẹ̀ tó látọ̀dọ̀ alhaji amadu ọlánrewájú alfulani wọ́n ní fún yín ní five thousand naira. Allahu akbar ẹ dákun ẹ bá sọ ẹ bá ṣàdúrà fún wọn. wọn ò ní ṣubú láéláé o. àmín. ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣìṣe láéláé. àmín. yóò sì máa dáa fún wọn sí. àmín. ẹ̀sùn àyín náà àyín náà kò ní rẹ̀ yín. àmín. so ẹ dákun nọ́mbà tí mo sẹ́ndì sí yìí nọ́mbà tí a fi pè mí ilẹ̀ máa fi sẹ́ndì àkáǹtì o. ok sir. ó dà sir. ó yá ta ló wà ń bì salamu aleykum wa rahmatulahi salaam wa rahmatulahi wa barakatu. ẹ mà ń lẹ́sà o ẹ ká nẹ́sà. ṣé dáadáa lẹ́wà o. alhamdulilayi afa hasan ló ń pè láti èkó. afa wa hasan hasan hasan hasan hasan àwọn náà lẹ́nìkan tó ń jẹ́ alhaji hasan alhaji hasan abdulwahabi fakharul islam fakarul islam fakarul islam nígbà tí pàdé fakarul islam màá ní mo fẹ́ gbowó advert mi tó ń gbé dárúkọ fakharul islam ok ah, ok ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. naam. àwọn alùlù fitina àwọn tó ń pera wọn alùlù sunna wal jama sọ pé tẹ́ ń gbọ́ mi mo máa ń sọ pé alùlù sunna wal jama yẹn mo ní wọ́n dá lẹ̀ ni ẹgbẹ́ yẹn wọ́n dá kalẹ̀ ni talẹ́ tó dẹ́gbẹ́ yẹn lẹ̀ ẹ dárúkọ ń tàn fún mi. ẹ fara balẹ̀ o alùlù sunna wal jama àwọn tó ń ṣe lónìí mo ní wọ́n dá ẹgbẹ́ yẹn lẹ̀ ni ẹnìkan ló wá dálẹ̀ talẹ̀ tó dálẹ̀. ṣé kìí ṣe umar. ẹ má sọ pé ṣé kìí ṣe ẹ sọ. umar abdulaziz. masha allah umar abdulaziz umar abdulaziz masha allah jazakumullah khairan nọ́mbà tẹ́ fi pè mí wọlé yìí ṣe ń gbọ́ ẹ má jẹ́ kó yàtọ̀ tó bá ti yàtọ̀ tó bá ti yàtọ̀ tó bá ti yàtọ̀ khalas gbogbo ẹ̀yin tẹ́ tí mo fún lówó lánàá ẹjọ́ ẹni tí ò bá rí ẹ pè sórí prógrámù báyìí pé ẹ rí o ṣùgbọ́n gbogbo àwọn tí mo pè pátá lánàá pátá gbogbo wọn ni owó yẹn ti dọ́dọ̀ wọn ẹ̀yin kan tún wá ń pè pé kí n máa kówó wá àwọn ok àwọn alájọ ọlọ́rẹ̀wájú ti wà ń bẹ̀ <laughs> now ok àfàwà Hasan àbí àfàwà Hasan inshallah látọ̀dọ̀ alhaji Ahmad ọlọ́rẹ̀wájú alfulani alfulani alfulani alfulani alfulani alfulani. alfulani màá fún yín ní five thousand naira. Allahu Akbar. ẹ bá mi fún wọn ládùúgbà. Akbar Allahu Akbar tó ọlọ́run tó ti ṣe wọ́n lẹ́ni tí ayé mọ̀ ní ti dáadáa ọlọ́run má jẹ́ kí oògùn wọn parẹ́ o. àmín àmín. mo ti ń gba fún ọ báyìí àyè gba fún ọmọ má jẹ́ orí ẹ̀yìn àfọwọ́ alifulani alifulani. àmín àmín. àbáríkà ọlọ́dọ̀ wa Muhammad. <laughs> sallallahu alayhi wa sallam. wàlá wákà ilà ilà ilà àdìgbò ẹ ṣe. naam. Ah, àwọn tí mo ní kán sẹ́ndì kí n lẹ́ẹ̀kan Haji Ismail mẹ́ta Haji Abdulfatai látọ̀dọ̀ Alhaji Ahmed Ọlárẹ̀wájú Alfulani ẹ tẹ bá ti sẹ́ndì ká ẹ láyìn ẹ sí mi ẹ bá wọrí ẹ máa rí káàdì lórí ẹ máa rí káàdì lórí lórí láyìn ẹ sẹ́ndì ẹ jẹ́ ẹ indicate bóyá MTN ni àbí Airtel àbí Glo kódà ẹlòmíràn tó yẹ pé bẹ́ẹ̀ ni o Alhaja Ọláyétúndé yes Ọláyétúndé alájà ọláyé túndé yẹn látọ̀dọ̀ látọ̀dọ̀ alájì sanni ibrahim látọ̀dọ̀ alájì sanni ibrahim ẹ má wọrí máa sẹ́ndì káàdì tó káàdì tó ní agbára máa sẹ́ndì ẹ̀ sí yín ẹ ṣáà sẹ́ndì nọ́mbà yín sí mi kẹ́dẹ̀ indicate kẹjẹ kí n mọ̀ ó salamu aleykum wa rahmatulah wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ṣé kí béèrè máa bọ̀ ni. bẹ́ẹ̀ ni sà kí béèrè máa bọ̀ kí béèrè máa bọ̀ kí béèrè máa bọ̀ kí béèrè máa bọ̀ kí béèrè máa bọ̀ ok ìbéèrè tí máa béèrè lọ́wọ́ yín ní ìlú òòlẹ̀ ń gbé. Ìlọrin ni sà. Ìlọrin Ìlọrin Ìlọrin bọ̀tẹ́ máa ń wá sẹ́kọ̀ọ́. ẹ máa wọlé. èkó ọkàn ni mo ń gbé ilé kí o mọ́kàsì mọ́kàsì. ẹ máa ṣèkà mọ́dọ̀ láti wájú àlùfùlà ní sẹ́mọ̀ wọn. mọ́kàsì tà ní ìmìlá ọgọ́bí ni mò ń lọ. ok àníṣe mọ ṣèkà ṣèkà mọ́dọ̀ láti wájú àlùfùlà ní ní ah, ìdáhùn mọ́ dáadáa. Ah, kí ló dé ẹ̀dá sí amọ́dọ̀lá àríwájú àlùfùlà nímọ̀ kí ló dé kí ló dé náà kí ló dé náà ó yẹ kẹ́ dá àwọn ọmọ náà kí ló dé kí ló dé kí ló dé ah, ẹ wá dá àwọn ọmọ ẹ̀yẹ ẹ ṣàwọ́ dánú bàbá mà ti kọ́ọ̀tì kẹ́ mà ti kọ́ọ̀tì sàlámù aleykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. mò ń bọ̀ ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù. tó Alhaji Ahmed Ọlánrewájú wọ́n ní wọ́n ní mò ń bọ̀ ń bọ̀ wọ́n ní fún Alhaji Ọláyétúndé láyẹn ti lọ wọ́n ní fún Alhaji Ọláyétúndé inshallah wọ́n ní five thousand naira fún wọn lẹ́yìn tí mo sọ pé ká tún sẹ́ndì láyìn tí wọ́n bá tán bá ń lò yẹn masha allah. salamu aleykum wa rahmatulahi. ẹ ká lẹ́sà o. ẹ ká lẹ́ o. láti bo lẹ ti ń pè o. láti Ìkòyí ni mo ti ń pè sà. Ìkòyí láti Ìkòyí láti Ìkòyí láti Ìkòyí láti Ìkòyí láti Ìkòyí ok ẹ mọ̀ béèrè tí mo máa béèrè lọ́wọ́ yín ok mo ń dá inú lọ. bàbá wa mudirul markaz wọ́n fún wọn ní oyè kan ẹnìkan fún wọn lóyè kan kódà orúkọ yẹn la fi ń pè wọ́n dì sí kí ni orúkọ kí ni orúkọ oyè tán fún wọn yẹn àti pé talẹ́ni tó fún wọn lóyè yẹn. bàbá mudirul markaz wọ́n fún wọn lóyè kan a sì ń pè wọ́n lórúkọ yẹn dì sí a sì máa fi ń pè wọ́n ta ló fún wọn lóyè yẹn. ẹni tó fún wọn lóyè yẹn òun ni former president wa Goodluck Ebele Jonathan ló fún wọn lóyè yẹn oyè yẹn dẹ ní OON ó ó ẹ mòdìrú ni bàbá wa ẹ kọrin yẹn kí n bọ. mòdìrú ni bàbá wa mòdìrú ni bàbá wa. kí ló dé ó hà ní. ó hà ní. Ah, ẹ má jẹ́ ó hà ẹ jáde ẹ kọ jáde ẹ bá jọ ha ìkwẹ́sà tí mo ní gan lẹ́sí yìí. Allah mo di lónìí bàbá wa olóríire àfa ẹ̀sìn mo di lónìí bàbá wa. látọ̀dọ̀ alhaj látọ̀dọ̀ Alhaj badmus alhaji badmus alhaji badmus màá fún yín ní five thousand naira ẹ bá mi ṣàdúrà fún alhaji badmus. Allahu akbar. Adua. Adua. Adua. ní orúkọ mo dúpẹ́ gan lọ́wọ́ yín o ọlọ́run máa fọ̀pọ̀ rọ́pò jazakumullahu khairan. Hmm. sọ́wọ́n mi lẹ́sìn dúpẹ́ àbíyá ọ̀dọ̀ alhaji badmus. àlọ́ alhaji badmus ni o ọ̀dọ̀ alhaji badmus ni. ó bẹ́tà wọ́n ní kẹ́mi jíṣẹ́ fún yín ni o tó. láì tẹ́ fi pè mí yìí ẹ jọ òun ni kẹ́ fi sẹ́ndì ẹ̀ wá o òun ni kẹ́ fi sẹ́ndì account number o. àfàwọn àjàó saidi ẹ sẹ́ndì ẹ sẹ́ndì ẹ̀yin káwọn tẹ́ pé nàìjíríà kọ́lẹ̀ wà tí mo dẹ̀ da yín mọ̀ dáadáa so ẹ̀yin yẹn ẹ ṣáà ti sẹ́ndì ok ẹ̀yẹn kọ́ tìǹtìǹ afáàjà ó ṣàìdì ah, àwọn eléyìí àwọn eléyìí afáàjà ó ṣàìdì ẹ kọ́ ti afáàjà ó ṣàìdì ẹ sẹ́ndì fóònù nọ́mbà sí mi ẹ máa rí àwọn káàdì tó ṣe kíni tó ṣọ̀ǹtọ̀ káàdì tí máa fún yín yẹn láti ọ̀dọ̀ alhaji badmus látọ̀dọ̀ alhaji badmus ẹ̀ wò látọ̀dọ̀ alhaji badmus. Haji Badmus ni afa ẹjọ mi ìfẹ́ kẹ ìfẹ́ kẹ dárúkọ mi rárá mo ní irọ́ mo ní ṣe ẹ̀yà ìdìkan ni Badmus ẹ jẹ́ kí n lò ó bẹ́ẹ̀ Haji <laughs> Badmus ok mo rí orúkọ kan sìn o naam salamu aleykum wa rahmatulahi salamu aleykum salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ mi ni afaadi abimbola. ok naam. láti ìbàdàn. afa habib. ah. naam láti ìbàdàn. ẹ̀ ń bá mudirul markaz jorúkọ. na dáhùn náà yàtọ̀. mudirul markaz yẹn kí ni kí ni sọ́ọ̀nì mú wọn kí lórúkọ dá kí lórúkọ bàbá wọn. sheikh habibu kí lorúkọ dádì wọn. adam abdullahi ali lórí. wàláì mo fẹ́ mo fẹ́ kọ́ọ̀tù àmì mo fẹ́ gbọ́ mi ni mo fẹ́ mo fẹ́ jákọ̀ yẹn dànù ni ṣé wetin happen. sheikh adam abdullahi ali lórí. sheikh adam abdullahi ali lórí àsọpẹ́ tí ẹ kọ́kọ́ bá wọn jẹ́ orúkọ yẹn lásán pẹ̀tẹ̀ ọkàn bá mùdírù jẹ́ orúkọ yẹn lásán látọ̀dọ̀ haji badmus màá kọ́ fún yín ní káàdì láti ọ̀dọ̀ Haji Badmus ẹ máa sẹ́ndì ó ń bọ̀ o ẹ máa sẹ́ndì phone number phone number sí mi ẹ máa sọ bóyá MTN ni bóyá Airtel ni bóyá Glo ni àmú ń bọ̀ wá sọ́dọ̀ àfa àlíwòye àfa àlíwòye kí n tó gbàgbé ẹ sẹ́ndì ẹ̀ sí mi ẹ bá wọ̀ọ́rì ẹ sẹ́ndì phone number sí mi ẹ sẹ́ndì nọ́mbà yín sí mi ẹ bá káàdì ń bẹ̀ látọ̀dọ̀ Alhaji Ahmad Ọlánrewájú Alfulani Alfulani Alfulani ń bọ̀ ń bọ̀ o so bàbá wa táwà ní tẹwà lórí tẹwà lórí kọ́ọ̀lù yẹn tẹ́ ń bá Sheikh Habib jẹ́ orúkọ mo sọ pé wọ́n dá ẹgbẹ́ alùsùnà wà jama mo ná dálẹ̀ ni but kí ló fà á gan n fẹ́ kẹ́ ẹ sọ ẹ kàn sọ ní ṣókí ẹ má wọrí tí n bá ní kí n là yín lóògùn kó má lọ kígbẹ kó má lọ máa tí ìtìlátù má lọ máa wáyé kí ló fà á gan tá dá kalẹ̀ ní tó fà á tí wọ́n fi dá a kalẹ̀ hmm. nítorí eh, nítorí eh, ṣe ń lọlé kéwú ṣe ń lọlé kéwú. nítorí ìjà tí ó ṣẹlẹ̀ láàrin màáwíyà pẹ̀lú ṣẹ́yìn màálì hmm. masha allah masha allah ṣe ṣe ìfẹ́ máa tẹ̀síwájú lọ ẹ bá wọrí ẹ bá wọrí ntí mo fẹ́ ntí mo ní ìdí gangan torí mo máa ń sọ dáadáa mo máa mo máa ń sọ lórí program dáadáa pé torí sábàbí àtàfíríkà alẹ́tì hadathat bayna al-Mu'awiyya wa Sayyidina Ali torí wàhálà tó ṣẹlẹ̀ láàrin wọn ló fi já sí wípé Mu'awiyya òun lọ báyìí Sayyidina Ali òun lọ báyìí Sayyidina Ali post ẹ̀ sí Mu'awiyya no be small o pósì Sayyidina Ali ẹ máa wo àwọn kìíní jẹ́gẹ́jẹ́gẹ́ yìí àwọn tọ́gbọ́n aláàlú jàmbá yìí Sayyidina Ali pósì ẹ̀ ó háì ju Sayyidina ti Muawiya lọ o Muawiya ó sì máa ṣe àrífín sí Sayyidina Ali ibi tí ìyapa ti dé nìyẹn tí Muawiya lọ báyìí Sayyidina Ali lọ báyìí àwọn kan wá tẹ̀lé Muawiya ṣe lára àwọn tá tẹ̀lé Muawiya yẹn òun làwọn alùlẹ̀ alùmùsíbà tá di mùsíbà sí wa láàrin lónìí yes àwọn náà di mùsíbà so mùsíbà yẹn àtòkè ló ti ń bọ̀ yìí sàtórí wọn ló ti ń bọ̀ ẹnjìníà mi gan mẹ́rí ń bíbà yìí ẹnjìníà mi tó mẹ́rí gan àgbà nǹkan o ok tàbá tí wọ́n pè wọlé yẹn tán bá baba mudirul markaz tán bá wọn jẹ́ orúkọ sorry o mo ń bọ̀ o last number yín ni mo fẹ́ wò o ok láti ọ̀dọ̀ Haji Badmus láti ọ̀dọ̀ Haji Badmus màá fún yín ní five thousand naira ẹ bá mi ṣàdúrà fún wọn iwájú iwájú ni ọ̀pẹ́ ìdílé aláàjì dàdúmọ̀ fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin. àmì. ẹni tó ti ga ni bẹ́ẹ̀ ni wọ́n hàn ní lọ sẹ́yìn. ẹni tó dẹ̀ ti ga náà ni ìyẹpẹrẹ máa ń fẹ́ gbé bá ìyẹpẹrẹ máa ń fẹ́ rí àmín àmín sallallahu wa sallam jazakumullahu khairan agbada sí irú gbogbo tó bá wá kú tó sọ̀rọ̀ ẹbí kò ní kàn wọn pẹ̀lú ìgbẹ Ọlọ́run. àmì o àmì abami. bisimilahi rahmaani rahim inna atayna kalkawusar fasalli li rabbika walhar inna shani aka howal abitaru ẹ bá mi kọ́ tiẹ̀. naam ṣé mo ti dárúkọ àfa àlíwòye àlíwòye ẹ bá mi sẹ́ndì kíní màá fún yín ní káàdì o látọ̀dọ̀ alhaji ahmed ọ̀làríwájú alfulani naam oya salamu alaikum warahmatulahi ọ̀rẹ́gun sọ́ọ̀tùlá ẹ̀ka lẹ́sà o. ẹ lẹ́sà o. àrùwá kó ètò. àwa nìyẹn sà ṣé kí béèrè yẹn máa bọ̀. bẹ́ẹ̀ni sà. kí béèrè yẹn máa bọ̀ kí béèrè yẹn máa bọ̀ wọ́n ní kó máa bọ̀ ah in fact wọ́n nídìí ẹ̀ gan ni o wọ́n nídìí ìbéèrè yẹn kíákíá ni o wọ́n nídìí ẹ̀ kíákíá ni o. bàbá mudirul markaz àníjọ́ òní bàbá bẹ́ẹ̀ ìjọ́ òní bàbá dórí àlífà sec. bàbá mudirul markaz. bẹ́ẹ̀ni. wọ́n dórí ah nineteen ninety six. nineteen ninety six ẹ gbà ẹ in fact but uh, in fact mo máa ń láì kéèyàn fẹ́ ẹ fẹ́ láì bí àṣà but ẹ ẹ ẹ ẹ try na ẹ try na. naam naam. ẹ dẹ̀ try o. àbẹ̀ ẹ̀rọ ẹ tún ro díẹ̀ náà ẹ̀rọ díẹ̀. ninety seven sir. ẹ eh, ninety seven ni masha allah ninety seven month wo nínú mi wa mo mo tiɲɛ sa. ah eya eh, ɛdɛ de try o. ah ɛdɛ try o kò ní lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá pẹ́ tiẹ̀ ah tẹ́ tiẹ̀ tẹ́ tiẹ̀ fi eh, in fact mo o eh, ó sọ pé ẹ láì díà hmm. ó sọ pé ẹ láì díà so nọ́mbà tẹ́ fi ń pè mí yìí nọ́mbà tẹ́ fi ń pè mí yìí nọ́mbà tẹ́ fi ń pè mí yìí ẹ bá mi sẹ́ndì ẹ máa bá mi sẹ́ndì nọ́mbà yìí gangan ẹ máa sẹ́ndì sí mi as message bóyá mtn ẹ ń lò bóyá airtel ni o bóyá kinní ni o ẹ sẹ́ndì ẹ̀ sí mi látọ̀dọ̀ alájàrí ẹ jẹ́ kí n ok látọ̀dọ̀ alájàrí scott ọlájùmọ̀kẹ́ ẹ máa rí káàdì bàtàbàtà lórí láì tẹ́ fi ń pè mí pẹ̀lú ògùn ọlọ́run wàláhì tàláì tẹ́yìn gan rí tẹ́ ní ah, alihamudulilayi látọ̀dọ̀ alájàrí scott ọlájùmọ̀kẹ́ inṣàlá. ọ̀dà sà ọlọ́run bá kún ọ lọ́wọ́ sà. àmín àmín àmín àmín àmín. bẹ́ẹ̀ tí wọ́n ní dojú o. àmín àmín àmín àmín. ẹ̀yin náà ẹ̀yin náà ẹ kú ètò sáà. àwa nìyẹn ọlọ́run pẹ̀lú yín o. àmín ẹ ṣeun ó yá o àwọn tí mò ń fún tí mò ń ń bẹ̀ yẹn. ọ̀kan lọ́mọ mà tún sẹ́ndì owó sẹ́ kẹ́ ẹ̀mí ọ̀kan lọ́mọ ẹ̀ nífẹ̀ẹ́ rí pààyàn <laughs> mr owolabi ọmọ ọba mr owolabi ọmọ mista owolabi ọmọ ọba ọmọ ọba ẹgbẹ́ bá mi sẹ́ndì láyìn tẹ́ ń lò yẹn ẹ̀mí àwọn kan torí ọlọ́run ẹ bá mi sẹ́ndì láyìn tẹ́ ń lò yẹn ẹ bá mi sẹ́ndì bóyá mtn ni bóyá airtel ni ẹ máa wá indicate orúkọ yín o so màá lè mọ̀ mi ń kọ́ ń bì ẹ máa indicate orúkọ yín màá lè mọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tílẹ̀ bá mọ̀ màá orú kí ló dé alájì àṣìṣe àkàndé admin ẹ bá mi táàgì àkáǹtì nọ́mbà síbẹ̀ fún nǹkan tó alájì àṣìṣe àkàndé sọ yẹn a máa tún gbowó lọ́wọ́ wọn. wọ́n ń ṣàwádà yìí ok sẹ́ni kan wà ń bí ni salamu aleykum wa rahmatulahi. wọ́n ń sọ ọdún wa bá kọ́tù. ẹ lẹ́sà o. ẹ kọ́lé o. ẹ lẹ́sà. a kú ètò náà. a ní ẹ̀sà o ṣe mọ ẹsẹmẹ tó ń jẹsẹ ah, ah, ká mọ dọlà iwájú àlùfùlání. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ wọ́n. bẹ́ẹ̀ni. kí ló orúkọ ìjọ tán dálẹ̀. Eh, àwọn ní kí ló orúkọ ìjọ tán. wọn sọ bẹ́ẹ̀ mi mò ń bí yín mo ní kí ló orúkọ ìjọ wọn ìjọ tán dálẹ̀. wọ́n ní ìṣọ̀dọ̀ ní ìsáré. ìjọ ṣé ká mọ̀dọ̀ láàrin wájú tá máa ń polówó ń gbogbo ìgbà. náà. ẹnu sàbílì najat. kí lẹ pé. sàbílì najat. sàbílì najat ti kárí ayé so bá ṣe máa ń ṣe kíní advert yẹn ok ìbéèrè yín náà nìyẹn láyìn tẹ́ ẹ fi pè mí ẹ jẹ́ kí n wo láyìn yìí. láyìn tẹ́fi pèmí yẹn látọ̀dọ̀ sẹ́ka amọ̀dọ̀ láríwájú alifulani ẹnìkan máa ti gbé nọ́mbà sójú ẹ̀ nǹkan dé o ok ẹ má wọlé màá sọ màá sọ ansa yẹn fún mi tí n bá rẹ ẹni tó ẹni tó gbà á tanyanyan ẹ̀yin èèyàn ẹ má ju ansa síbẹ̀ àwọn èèyàn má ti ju ansa síbẹ̀ ok ẹ bá láyìn tẹ́ fi ń pè mí yìí nọ́mbà yín ẹ sẹ́ndì ẹ̀ sí mi so mò ń kọ́ lẹ́ ń bì ẹlòmíì ti bá ní kó sẹ́ndì nọ́mbà tó bá yọ sẹ́ndì àkáǹtì nǹkan kan ò ní nǹkan ò ní débẹ̀ torí mi ní màá yé bí màá yé ṣe o àwọn káàdì ló wà ńlẹ̀ o mo ti ra àwọn jọ torí àwọn tí látọ̀dọ̀ ṣé ká mọ̀dọ̀ láwọn iwájú àlùfùlání ẹ sẹ́ndì ẹ̀ sí mi five seven one one ló parí nọ́mbà yín ẹ jẹ́ kí n mọ̀ bóyá mtn lẹ́ ń lò bóyá airtel ni bóyá glo ni insha Allah ẹ máa rí káàdì bàtàbàtà látọ̀dọ̀ ṣé ká mọ̀dọ̀ láwọn iwájú àlùfùlání ok ń bọ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, kí ló dé kí má ok mo ń bọ̀ ń bọ̀ ẹ ní sùúrù ẹ má ti sọ̀rọ̀ ńgbà yẹn o ẹ má ti sọ̀rọ̀ o a ní ẹ má ti sọ̀rọ̀ ó yá assalamu alaikum ah, ń bọ̀ o ẹ sáà ní sùúrù o ń bọ̀. mo bá o. ah ok èmi mọ̀ pé ilẹ̀ ń pè mí ok ń bọ̀. kọ́ yẹn tún láyẹn ti lọ. ń naam salamu alaykum wa rahmatulah. salamu alaykum. Ah, kí ló wá dé báyìí salamu aleykum. bóyá kẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ lè pé bóyá kẹ pè mí sórí eh, whatsapp láyẹn ò lọ kò true. ń bọ̀. bóyá salamu aleykum wa rahmatulahi.

ẹ ó dọ̀ síbẹ̀ o ẹ ajabu fatai. wa aleykum salaam wa rahmatulah. ó yá orúkọ yín. kí ló orúkọ yín o. orúkọ tèmi ni yusuf yusuf. láyé ò da ẹ pè mí padà àbíkẹ́ wá fóònù mi ah, láì tí mo ti fi ń gbé fóònù bí látàárọ̀. ẹjẹ́ àwọn ten percent tó wà níbí jàre. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ lẹ́sà o. ẹ lọ àwa ni ẹ sà. láti bọ̀lẹ̀ tí ń pè mí. láti mọ́síkàsì mi sà. láti. láti inú ọgbà mọ́kíà. Ah, inú ọgbà ee inú ọgbà inú ọgbà láti inú ọgbà ee láti inú ọgbà ó yá ah, marikazi ufudi karuhi bisimilayi. Marikadi ufudi karuhi Marikadi ufudi karuhi. Mo láìkì yín torí pé ẹ lánàá, mo láìkì yín torí pé ẹ lánàá, ẹ ní sùúrù, mo láìkì yín torí pé ẹ wọlé lánàá. mo ní mo láìkì yín torí pé ẹ pè wọlé lánàá ṣe bẹ́ẹ̀ pè wọlé lánàá. Ah, mi ò pè wọlé lánàá o. ó yá istafadol istamada istamada ó yá. مكدي أفديك روحي بآياتي ومماتي مكدي أفديك روحي مركزي أنت طبيبي منفذي من جهلاتي مركزي أفديك روحي خديجة بعلمك كل معجزاتي مركزي أفديك روحي مركزي أفديك روحي مركزي أفديك روحي tó markazi òfòdí karuhi ó yá ẹ dárúkọ àwọn àfáà méjì nínú ọgbà. Ah, bàbá yẹn ò à ah, hàn dúró ibi tí mọ́ṣíkìlà máa ti wá ń wà ní ẹ́ nígbà tẹ́ wàá dúró báyìí sìn ẹ jẹ́ kí n wo láì yẹn mi fẹ́ mi fẹ́ mix up láì yẹn dẹ̀ ti já ok. so bàbá wa tá pè tán sí yẹn láì yín tẹ́ fi pè ẹ kí n píkì láì yìí láì tẹ́ fi pè mí yẹn ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi látọ̀dọ̀ aládé ògo aládé ògo ẹ máa rí káàdì bàǹtàbàǹtà látọ̀dọ̀ aládé ògo ẹ sẹ́ndì ẹ̀ sí mi ẹ sẹ́ndì láyìn tẹ́ bá ń lò sí mi bóyá MTN ni bóyá Airtel ni ẹ sẹ́ndì ẹ̀ sí mi pẹ̀lú ògo ọlọ́run tẹ́ bá ti indicate láyìn tẹ́ ń lò mbẹ pẹ̀lú ògo ọlọ́run ẹ máa rí ẹ máa rí káàdì yín bẹ̀ látọ̀dọ̀ aládé ògo aládé ògo naam salamu aleykum wa rahmatulahi. salamu aleykum láàyè ẹ ti cut ó yá. naam salamu aleykum wa rahmatulahi wa barakatu ẹlò ẹlò fóònù tó ń sọ̀rọ̀ sálẹ̀ ń gbọ́ra mi padà ṣe ti lò ẹ̀. bẹ́ẹ̀ni bàbá. ok mo ń bọ̀ ẹni tó ẹ Haji Sulaiman Ọláwálé ah kí làwọn tó ní stop yìí ṣáládé ògò Haji Sulaiman Ọláwálé ẹ bá mi sẹ́ndì bóyá MTN lẹ́ ń lò bóyá airtel ni bóyá kíní ni ẹ jẹ́ kí n rí i. Ah, mò ń bọ̀ o látọ̀dọ̀ aládé ògo o mò ń bọ̀. ẹ bá mi sẹ́ndì ẹ̀ bóyá mtn ẹ̀ ń lò bóyá airtel ni ẹ bá mi sẹ́ndì ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run látọ̀dọ̀ aládé ògo ẹ máa rí káàdì bantabanta lórí láyìn tẹ́ bá sẹ́ndì sí mi pẹ̀lú ògo tọlọ́run ọba ṣàlọ́ ọ̀yá mò ń gbọ́ yín kí lorúkọ yín. àwọn àlejò àfa sọ́líù. àfa sọ́líù láti láti mi. ok látò sòdì lẹ́kọ̀ọ́ ìbéèrè tí mo máa fún yín ó yẹ kọ́kọ́ kàtáyà ẹ kàtáyà sharp sharp. atayatullah asakiyatullah atọyibatu salawatullah asalaamu alayka ayo anabi wa rahmatulah barakatuhu asalaamu alayna wa alibadila salihin. ok ẹ lẹ́yìn bẹ́ẹ̀ ó yẹ ṣe kọ́ mọ̀ kí n gbọ́. allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat. حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. ó dáa ní tó parí nọ́mbà yín mo ti kọ́ lẹ̀ síbi pẹ̀lú ògo ọlọ́run ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín sí mi látọ̀dọ̀ alájà ariscot alájà ariscot ọlájùmọ̀kẹ́ màá fún yín ní two thousand naira ẹ bá ń ṣàdúrà fún un. Allahu akbar tó ọlọ́run onírẹ̀yìn o. àmì o. kò ní tẹ́ lọ́wọ́ ọlá nípa Muhammad. sallallahu alayhi wa sallam ó yá who else ń bọ̀ salamu alaikum warahmatullahi wabarakatuh ń bọ̀ salamu alaikum warahmatullahi. wa alaikum salam warahmatullahi. ẹ eh, lẹ́sà orúkọ yín. orúkọ mi ni yusuf adédàpọ̀. yusuf adéṣekele. adédàpọ̀ adédàpọ̀. hmm ok ṣe ń lọ lé kéwú. náà. alájà wa àárín ọlá ẹ bá mi sẹ́ndì fóònù nọ́mbà mò ń bọ̀ alájà àárín ọlá alájà Àrínọlá alájà Àrínọlá ẹ sẹ́ndì account number alájà Àrínọlá ẹ sẹ́ndì account number pẹ̀lú ògùn ọlọ́run látọ̀dọ̀ alájà àrísíkàtù ọlájùmọ̀kẹ́ máa fún yín ní two thousand naira insha allah alájà wa Àrínọlá ok afáwa Yusuf Sayidina Ali Sayidina Ali ta ló pa Sayidina Ali ta lẹni tó ẹ fara balẹ̀ o ẹ bá rọ́ọ̀sì tẹ́ bá ti kọ́kọ́ sọ nǹkan ẹyọ kan mi ní gbọ́ mi ẹ bá mi dárúkọ ẹni tó pa Saheed na Ali ìbéèrè mẹ́ta lẹ máa dáhùn àbí kí n fún yín méjì ni ìbéèrè mẹ́ta ẹ máa dárúkọ ẹni tó pa Saheed na Ali ẹ wàá sọ ìlú tán pa á sí ẹ wàá sọ àwọn tán sí. ok ẹ lákòókò ẹni tó pa Saheed na Ali ó ní Abdullahi ibn Maljani. Ah, imam Abdul imam imaamu Abdul Fattah masha Allah lákòókò ẹni tó pa ẹni sùúrù imam abdulfatai ẹ máa sẹ́ndì fóònù nọ́mbà yín sí mi pẹ̀lú ògo ọlọ́run ẹ bá mi sẹ́ndì fóònù nọ́mbà tẹ bá ń lò sí mi sà imam abdulfatai inshallah ẹ bá mi sẹ́ndì fóònù nọ́mbà yín sórí fóònù nọ́mbà yín pẹ̀lú ògo ọlọ́run màá sẹ́ndì káàdì fún yín láti ọ̀dọ̀ alájẹ ọlá orúkọ yẹn fẹ́ jáde oh, látọ̀dọ̀ aji badmus màá fún yín ní káàdì insha Allah pẹ̀lú ògbó ọlọ́run ẹ sẹ́ndì ẹ̀ sí mi. ó yá ta ló pa Sayyidina Ali. náà lákòókò ẹni tó pa Sayyidina Ali. náà òun ni Abdullahi ibn Maljam. masha Allah Abdullahi ibn Maljam tali ah, bọ́nàpá bọ́nàpá sí. wọ́n pa sí ìlú Kúfà. ìlú Kúfà masha Allah ah, àwọn oní wá sí. àwọn tó ti ní Hasan àti Hussein. Hasan wal Hussein jazakAllah khairan ilé kẹ́wò lẹ́ ń lọ ṣé ń lọ ilé kẹ́wò sá. náà bẹ́ẹ̀ ni tó tẹ́bá ti ń lọ ilé kéwú gbogbo ilé kéwú tó bá wò tẹ́bá tó bá yà tí tí ò bá jẹ́ ilé kéwú àwọn alùsùnà wal musiba gbogbo ilé kéwú tẹ́bá ti ń lọ masha allah ah, ok láti ọ̀dọ̀ látọ̀dọ̀ mọ̀ ń bọ̀ bàbá yìí wọ́n làwọn fún mi ní ok wọ́n làwọn fún mi kí n so ilé sápò ẹ ṣeun o ìfẹ́ dárúkọ yín ni o torí ẹ ti sọ lẹ́ẹ̀kan pé eh, ẹ má gbé mi sí spíkà <laughs> ok aláwọn fún mi ní iye báyìí ọwọ́ ni kí n fún yàn kan ní iye báyìí ok láti ọ̀dọ̀ alihamdulilayi mm, mm, mm, orúkọ tó fẹ́ bọ́ sí mi lẹ́nu ok wọ́n ẹrú ọlọ́run gan kí n fún yín ní five thousand naira. ok ẹ jẹ́ kí n wo last number yín last number yín yìí ẹ ti send account number sí mi. last number yín ẹ ti send account number sí mi pẹ̀lú ògbó ọlọ́run ẹ bá ní five thousand ẹ bá mi ṣàdúrà fẹ́ rú ọlọ́run náà. Ah, ẹni tó ṣe eléyìí ọlọ́mọṣẹ́ àwọn ẹ̀rọ Muhammad àdúrà wọn kọ́nà ju gbà. àmín ibi tí wọ́n ti mówó náà kọ́nà máa jò gbẹ. àmín. wọ́n ti mọ́ lọ́mọ́sẹ̀ bá wa dúró tì wọ́n. àmín. ọlọ́run wà pẹ̀lú wọn. àmín o ẹ ṣeun o. ok alhaji usman taofik ẹ jẹ́ bá mi sẹ́ndì àkáǹtì nọ́mbà yín alhaji usman taofik ẹ̀míà ẹ̀míà ẹ̀míà adébárì ọ̀kan ọlọ́mọ ẹ̀ ẹ̀ ẹ̀ ń tẹ́ ń táìpù ẹ̀míà um, yeah. okay that's that about that Haji uh, Usman Taofik ẹ jẹ́ bá mi send the account number yín o ẹ bá mi send the phone number yín ẹ bá mi send the phone number yín Haji Usman Taofik ẹ bá mi send phone number yín pẹ̀lú ògùn ọlọ́run ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ Alhaji Dawud Ọláwálé Ọlọ́kọ́ bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ alhaji daoud ọláwálé ọlọ́kọ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ máa rí káàdì bàǹtàbàǹtà lórí lórí nọ́mbà tẹ bá sẹ́ndì sí mi ok ọ̀ya who is there salamu aleykum wa rahmatulahi. salamu wa aleykum salaam wa rahmatulahi wa baraka ṣé kí ìbéèrè máa bọ̀. ee eh, bẹ́ẹ̀ ni. kó máa bọ̀. ó máa bọ̀. kó máa bọ̀ ẹ bá mi kà àwọn oṣù lárúbáwá muharram sọfàrù ọ̀ya ọ̀ya ọ̀ya. muharram sọfàrù. وكده حاول نعم قضية شهادة جمادى الأولى آه جمادى الأولى أوكي جمادى الأولى جمادى الثاني شهادة رجب رجب ló kàn. رجب شعبان رمضان سلهيجة القدر شوال يا جفو شوال أوه ìjẹ̀bẹ̀ sáré fún yín lówó látọ̀dọ̀ alájí ajídáwùjọ lọ́kọ́ ni o kẹ́rí pẹ́ mọ́ o tẹ́ gbọ́ kẹ́rí pẹ́ mọ́ o kẹ́rí pẹ́ mọ́ o ìmọ̀lóládì ni ọgbọ́n ògbé e o ìmọ̀lóládì ni ọgbọ́n ògbé e. ìmọ̀ ní dasẹ̀ kí ìlàmù ìmọ̀ ni ò mọ́ ìmọ̀ ni òní ló fi ń ló fi ń fọrí gbé àdínì o so inshallah ìmọ̀ ni o káàdì lẹ ẹ sẹ́ndì ẹ sẹ́ndì nọ́mbà tẹ bá ń lò ẹ sẹ́ndì mtn bóyá mtn lẹ́ ń lò bóyá airtel ni ẹ ti máa gbọ́ mi yé báyẹn ẹ sẹ́ndì ẹ pẹ̀lú ògo ọlọ́run ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ alhaji daoud Ah, ọláwálé ọlọ́kọ́ inshallah ṣẹgbọ́ wọ́n ti já wọ́n ti jp mọ̀ ń bọ̀. ọ̀yà salamu aleykum wa rahmatulahi wa barakatu. ṣé kí béèrè máa bọ̀ ṣé kí béèrè máa bọ̀. ọ̀yà ah, ẹ bá ń ka àsàlátù ah, ànábì tẹ bá mọ̀ ẹ kà á kí n gbọ́ àsàlátù ànábì. àsàlátù ànábì ah, ẹ máa nídìí àti pè mí padà nìyẹn o tẹ́ ẹ bá máa àsàlátù ànábì rárá o ò lè work kò lè work o asalaamu aleykum wa rahmatulahi. hello. à ń gbọ́ yín sáà. salaamu aleykum.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 Ah, ti gbọ́ yín ẹ má wọrí. Allahumma salli ala sayyidina Muhammad. Ah, man sabaka náà sọ ilá kìbìlẹ̀ àti wàlá àti ilá sọ̀rọ̀ mùsùlùmí. ẹ̀yin dàrú yóò yé mi náà ẹ sọ ṣé sọ̀látù sábìkì lẹ́fẹ́ kà ni àbí sọ̀látù lìfàtì àbí sọ̀látù tùǹjìnà àbí ìwé lẹ́fẹ́ kà ni. àbámu sọ̀rọ̀ láti iná ọmọdé fàákì lè máa wọlé kàwálà káàkiri máa ń sabaka náà sọ ilá kìbìlẹ̀ àti wàlá àti ilá sọ̀rọ̀ mùsùlùmí wà láàlì yàtàntàlù àmìkìdá ìlà. alas ó ti parí látọ̀dọ̀ alájì dáhùd ọláwálé ọlọ́kọ́ ẹsẹ̀ndì àkáǹtì nàbà yín sí mi ṣẹ́gbọ́ pẹ̀lú ògo tọ́lọ́wọ̀n ọba látọ̀dọ̀ alájì suleiman alájì Dawud ọlọ́kọ́ mò ń bọ̀ láti ọ̀dọ̀ wọn pẹ̀lú ògo ọlọ́run ẹ sẹ́ndì account number yín sí mi máa fún yín ní two thousand naira látọ̀dọ̀ wọn ẹ bá ṣàdúrà fún wọn. ọlọ́run dákun bàbá wọ ọlọ́kọ́ ọlọ́run dákun jẹ́ mi ń wógun fún wọn. àmì o. ọlọ́run dákun abẹ́ inú inú ìsìlámù yìí ọlọ́run dákun má jẹ́ rí padà sẹ́yìn ọlọ́run. àmì o. ogun ayé ọlọ́run dákun má jẹ́ gbé wọn lọ. àmì o. ọlá kẹ́lí ma. ẹ ṣeun sà ó yá ẹ jọ̀ọ́ yín tẹ́ wà ní comment section tẹ́ bá tún rí bẹ́ẹ̀ ṣe fún mi lórúkọ àwọn kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kí n máa rí o ń bọ̀ gbogbo ẹ̀ lókè ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ wá ríǹgì báyìí o àìrẹ̀kẹ̀ mọ́ àìkẹ̀dẹ̀kẹ̀dẹ̀ mọ́ ibi tí ẹ̀dẹ̀ ti fẹ́ ṣẹ́ẹ̀kì kíní kẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀ o ń bọ̀ o. láyẹn ti kọ́ ti kẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀ o. ó dẹ̀ ti kọ́ ti kẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀ o. ajá Abdul Fatai kíní káàdì tẹ́ ń sọ pé nìkan sẹ́ndì yẹn mi ò mọ ibi tí wọ́n ṣe é sí o ẹ lè jẹ́ kán ẹ lè jẹ́ kán indicate omi orí o bóyá mo kàn rí kọ́mẹ́ǹtì tẹ kọ ni o ó yá assalamu alaikum warahmatullahi ẹ lẹ́sà o orúkọ yín. Ah. Ah, ọmọ mubarak. na. mubarak mubarak. mubarak afawa mubarak afawa mubarak afawa mubarak oya yìí oya kàtá yá kí n bọ. بسم الله الرحمن الرحيم التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليكم أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا نبينا وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم نعم. وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد جزاكم الله خيرا ẹ jọ̀ọ́ kí ni kí ni tá à ń ṣe yìí torí ta la fi ń ṣe ń tá a sọ pé à ń ṣe lálẹ́ yìí tá a bẹ̀rẹ̀ lánàá yìí torí ta la fi ń ṣe náà nítorí bàbá wa àgbà kọ́lọ́mọṣẹ́ àjẹ́ kí a rí ẹ̀mí wọn lò pẹ́ fọdílẹ̀ tó ṣe é محمد حبيب الله آدم عبد الله نور لا إله إلا الله أدام الله حياته ما شاء الله بالعافية والسلامة أوه أوه mutuwa ọlá pé mutuwa láìkì lisanu tẹ fi ń sọ̀rọ̀ yẹn lisanu yẹn látọ̀dọ̀ alhaji daoud alhaji daoud ọlọ́kọ́ látọ̀dọ̀ alhaji daoud ọlọ́kọ́ ẹjẹ̀ ń wo last number yín ẹ bá mi send the account number yín látọ̀dọ̀ alájì dáwùdù ọlọ́kọ̀ insha Allah ah, pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yẹ́ kí n fún yín ní láti ọ̀dọ̀ alájì dáwùd máa fún yín ní five thousand naira insha Allah ẹ bá ṣàdúrà fún wọn dáadáa. جزاك الله خير الجزاء جزاك الله خير الجزاء àti alájì dáwùd ọlọ́kọ̀ kárí gbogbo àwọn tí wọ́n ń darí ètò náà tó fi dórí ẹ̀yin wazan mashi abawa shi a wọ́n ṣàbà ṣàlékún ètò náà wọ́n máa jò bàjẹ́ fún yín láíláí wọ́n lọ́la ìlà ìlọ́lá. tó o wọlá bàbá wa fadilatu sheikh muhammad abibullah adam abdullahi lórí. wọlá bàbá sheikh adam abdullahi lórí. wọlá bisimilayi ọlọ́run. wọlá bàbá wa lágbára omi. hafizahullah. wọlá gbogbo wọn bẹ́ẹ̀ lórí lórí bàbá sheikh abubakar mahilem gbogbo ọlá wọn wájú wa ọlọ́run ó má ṣàbáwá ṣe gbígbàdúrà fún yín àti gbogbo àwọn tí wọ́n mójútó ètò náà torí pé tí wọ́n á dárúkọ bàbá alágbáwo mi màá tún fún yín ní two thousand sí. ẹ sẹ́ndì àkáǹtà báyìí jazakumullahu khair. náà ó yá. gbogbo. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله ساو نعم ṣé kí béèrè máa bọ̀ tó àwọn ní kí béèrè máa bọ̀ wọ́n ní kí béèrè kí n dákun kí n fún yín ní mi ok ẹ pè mí padà tẹ́ bá ti pè mí padà máa fún yín ní mi jazakumullahu khairan. naam assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu alaikum wa alaikum assalam warahmatullahi wabarakatuh ṣé kí béèrè máa bọ̀ assalamu alaikum ṣé kí béèrè máa bọ̀ bẹ́ẹ̀ ni kó mọ́ ó yá mùdí irú ní bàbá wa ẹ kọ́kọ́ kọ̀ yẹn náà mùdírù ni bàbá wa. Hmm. ẹ pè mí padà ó yá nǹkan tí mo sọ ẹ lè máa tẹ̀lé program ìtòrí ẹ̀ mo fi sọ pé ẹ máa fún mi ní orúkọ àwọn tí ẹ bẹ́tẹ̀ yìí náà rí pé ẹ máa ń rí bí dáadáa kí má kàn lọ́ọ́ máa fowó yẹn ṣe sàárà lásán ẹ máa fún mi ẹ máa fún mi. téèyàn bá fi lè gbọ́ ń pa mùdírù ní bá kódà kéèyàn má lè kọ tíráàkì míì ẹ gbọ́dọ̀ lè kọ mùdírù ní bàbá wa ẹ gbọ́dọ̀ lè kọ yìí tó tẹ̀lé so kéèyàn tó kàn má lọ bọ́ sí ẹ̀hẹ́n ajá abdulwasiu gbàdámọ́sí bidmọ́sí ni but gbàdámọ́sí tẹ́ kọ yẹn náà masha allah ajá abdulwasiu gbàdámọ́sí pẹ̀lú ògo ọlọ́run ẹ bá mi sẹ́ndì ẹ bá mi sẹ́ndì ah, láì tẹ́ bá ń lò pẹ̀lú ògo ọlọ́run ẹ bá mi sẹ́ndì láyìn tẹ́ bá ń lò kẹ́dẹ̀ kọ́ orúkọ yín sí i pẹ́yìn ni pẹ̀lú ògo ọlọ́run látọ̀dọ̀ alájì dáwùdù ọlọ́kọ́ màá fún yín ní káàdì bàǹtàbàǹtà ẹ máa rí gan ẹ̀yìn gan rẹ́rìn pẹ̀lú ògo ọlọ́run. salamu aleykum wa rahmatulahi. wa salam fula. ẹ lẹ́sà o. ẹ ra ẹsẹ̀. mo dín irú ní bàbá wa ó yá. mo dín irú ní bàbá wa olóríire àbá ẹ̀sìn mo dín irú ní bàbá wa olóríire àbá ẹ̀ ẹ bá mi sẹ́ndì account ẹ bá mi sẹ́ndì account number yín ẹ bá mi sẹ́ndì account number yín last number yẹn mò ń bọ̀ ẹ yẹ kí n wo last number tẹ́ fi gbé wọlé yẹn ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ok mo ti di last number yín. last number yẹn ẹ bá mi sẹ́ndì account number yín láti ọ̀dọ̀ alájà riskat ọlájúmọ̀kẹ́ two thousand naira inshallah látọ̀dọ̀ alájà riskat inshallah nọ́mbà kan wà ní ń bọ̀ o. tó láti ẹ bá mi kọ Mr. Adémọ́lá Àkàngbẹ́ ẹ bá mi sẹ́ndì káàdì yín káàdì tẹ láyìn tẹ bá ń lò mr adémọ́lá àkàngbẹ́ ẹ bá mi ẹ bá mi ẹ bá mi sẹ́ndì àbákàngbé ni mo máa ń gbọ́ démọ́lá adékàngbẹ́ o démọ́lá démọ́lá adékàngbẹ́ o démọ́lá ó dà pé èèyàn ni démọ́lá adékàngbẹ́ ni ẹ bá mi sẹ́ndì àkáǹtì tẹ fóònù nọ́mbà yín láyìn tẹ bá ń lò inshallah láti ọ̀dọ̀ alhaji badmus alhaji badmus alhaji badmus alhaji badmus pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ máa rí káàdì bàtàbàtà látọ̀dọ̀ alhaji badmus. salamu aleykum wa rahmatulahi. wà ní fòkòrò. ẹ kàlẹ́ màá o. ẹ kàlẹ́. ṣé kí béèrè máa bọ̀ ni. ṣé kí béèrè máa bọ̀ àìmọ̀ ẹ̀ kí bèrè wa o àtàlẹ́ mi ò kí ń ṣe muslim mo ṣe convert muslim three months ago ni o. Ah, ẹ ṣe kan bóyá kílẹ̀ tí wàá mọ̀ kílẹ̀ tí mọ̀ ń pa mùsùlùmí. mo mọ èmi tún bì sí fa islam. ẹ sọ nǹkan tẹ bá mọ̀ nípa islam. fa ìpéyìn. ẹ sọ nǹkan tẹ bá mọ̀ nípa islam sẹ́. ẹ mo mọ̀ pé àwọn mùsùlùmí wọn dẹ̀ only pray five times daily ok ìgbà tẹ ìgbà tẹ gbà sílámù yẹn ìgbà tẹ gbà sílámù yẹn kí náà ní kẹ ẹ sọ ńgbà tẹ gbà sílámù wọ́n ní kí n sọ yìí pé láì àṣàdúrà àṣàdúrà láì làlàlà àṣàdúrà àṣàdúrà lá muhammad rasulillah. ẹ̀yà ẹ̀yà wọ́n wá ní kí n wẹ̀ wọ́n wá sí wẹ̀. ẹ̀yà ok wẹ́ ọlá pẹ̀ àwọn arí àṣàdúrà ńlá ìlà torí pé ìyẹn gangan ni ìyẹn gangan ni confirmation pé ẹ di mùsùlùmí ẹ mashallah ìyẹn gangan ni confirmation torí àṣàdù tẹ rí pé yẹn ìyẹn gangan ló jẹ́ mọ̀ pé you are on the line eight oh two ló parí nọ́mbà yín eight oh two eight oh two eight oh two eight oh two látọ̀dọ̀ ṣẹ́ka amọ̀dọ̀ láríwájú alifulani alifulani ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín sí mi màá fún yín ní three thousand naira insha Allah ṣe ti gbọ́ ṣe ti ẹ bá ń ṣàdúrà fún wọn. ẹ bá ti wọ́n wíṣọ láti ìfọ ìdè o wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o inú wa dùn. ok bàbá mudiru nìyẹn ó yá ó yá ó ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ naam ó yá jazakumullahu khair ọlọ́mùbá san wọ́n ní ẹ̀san dáadáa ẹ bá mi kọ́ alhaji ismail alhaji ismail eh, adéwùmí ẹ bá mi kọ́ síbẹ̀ táwọn náà sẹ́ndì ẹnìkẹ́ alhaji ismail kan sẹ́ndì láyìn tá a bá ń lò sí mi látọ̀dọ̀ alhaji badmus inshallah ẹ máa rí káàdì látọ̀dọ̀ alhaji badmus alhaji yusuf focus ẹ bá mi sẹ́ndì àkáńtì nọ́mbà ẹ bá mi sẹ́ndì láyìn tẹ́ bá ń lò látọ̀dọ̀ alhaji dawud ọlọ́kọ́ inshallah ẹ máa rí ẹ máa rí káàdì ń bẹ pẹ̀lú ògo ọlọ́run afáwa sọ́líù oníyọ̀ látọ̀dọ̀ alhaji badmus ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ alhaji wa alhaji badmus inshallah tatún ni. mo tún tani kenglari kenglari kenglari. King Glory ẹ bá mi sẹ́ndì láyìn tẹ́ bá ń lò MTN Airtel Glo ẹ bá mi send ẹ̀ sórí phone number. wa King Glory kẹwàá indicate orúkọ yín sí pé King Glory tẹ́ bá ti rí báyìí pẹ̀lú ògo Ọlọ́run látọ̀dọ̀ Alhaji Badmus inshallah ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ Alhaji Badmus inshallah àfàwọn àrídìwánù láyé àbọ̀lọ́rẹ́ mashallah àfàwọn àrídìwánù láyé àbọ̀lọ́rẹ́ line tẹ́ bá ń lò MTN airtel zain ẹ bá mi indicate èyí tó bá jẹ́ mẹ̀kẹ́ wa kọ orúkọ yín sí kí n lè bá mọ̀ pé yín ni látọ̀dọ̀ alhaji dawud ọlọ́kọ́ inshallah ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ wọn pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ rí káàdì báyìí ẹ̀yin gan ṣe kí ni ẹ̀yin gan máa smile. who else? HM Prince Adex mashallah HX HM Prince Adex ó dà pé àwọn wà nù àwọn student wa prince adex mi tí mo bóyá yín gangan ni o but a ní a ní hm adex yìí mo ṣùọ̀pá wọn ni a ní hm adex láyìn tẹ́ bá ń lò àwọn wà nù school wọn wà nù class wa ọmọ wọn náà wà ń bẹ̀ ẹ̀ẹ́ eh, i forgotten her name obìnrin ní sá láyìn tẹ́ bá ń lò hm adex ẹ bá mi send ẹ láti ọ̀dọ̀ àjọra ah, Wajid Fulani ẹ máa rí káàdì láti ọ̀dọ̀ wọn látọ̀dọ̀ ah, látọ̀dọ̀ Sheikh Ahmed Ọláníwájú Al-Fulani. ń okay i'm coming. naam salamu alaikum wa rahmatulahi. wa alaikum wa rahmatulahi wàlúùkọ sálàm ṣé kò máa bọ̀. àwọn aráàlú mú kan rí nínú pọ́ọ̀tù mú ní kékeré náà ní sápẹ́ ẹ̀kú ètò sá. ìyá ọlọ́run san yín lẹ́sàn-án o. ọlọ́run bá san yín lẹ́sàn-án o. a sì kí bàbá wa mọ́tòrí mẹ́ríkàs ọlọ́run kò jẹ́ pẹ́ fẹ́rẹ́ ẹ̀ fún wa. àfihàn olùlọ àmì o. ọjà ìgbà kí bàbá wa agbára alágbó. àmì o àmì o ẹ ṣeun sa o ọlọ́run bá san yín lẹ́sàn-án o salamu aleykum wa rahmatulahi. aleykum salaam rahmatulah. ẹ eh, lẹ́sà o. lẹ́sà. ṣé kó máa bọ̀. kó máa bọ̀. mùdí irú ní bàbá wa ẹ̀ là yẹn mọ́lẹ̀ náà. mùdí irú ní bàbá wa mùdí irú ní bàbá wa olórí ní bàbá ẹ̀sìn mùdí irú ní bàbá wa. masha allah masha allah n bò lẹ́ gbèsà àdúgbò lẹ́ gbèsà. sokoto ni mo ti ń pè yín sokoto state. Ee, lati sokoto ẹ ó lágbára o. bẹ́ẹ̀ ni o sokoto even gan ọ̀dà pe ẹ sokoto ẹ ẹ gọ́fìnà wa ní sokoto yẹn tẹ tẹ gbàgbé orúkọ wọn sìn. aminu waziri tambuwa. Oh Oh aminu waziri tambuwa ẹ mo sọ pé ẹ mo sọ pé mo ní hrdex yìí mo ní mo mọ̀ wọ́n ó dà inshallah. inshallah pẹ̀lú ògo ọlọ́run ẹ bá mi sẹ́ndì account number yín pẹ̀lú ògo ọlọ́run látọ̀dọ̀ Haji Badmus two thousand naira inshallah. ẹ bá ń ṣàdúrà fún wọn. àmì sàwù àmì sàwù. àmì. bàbá wa gbàtà nítorí wọn ṣe nǹkan nítorí wọn fún gbogbo ayé ní ẹ̀bùn ọlọ́run ní kájú kú wọn àmín àmín àmín àmín àmín wáyé akùn tó tí inshallah mo tún máa wá tí n bá wá tí n bá wá ṣe tán mo tún máa wo àwọn because àwọn mo tún máa mo tún ti máa rẹ́ lòmíì tí máa kàn mẹ́sẹ̀gì yín pé ẹ sẹ́ndì nọ́mbà tẹ bá ń lò ẹ sẹ́ndì ẹ̀ sí mi so tàná yẹn mo ti rí pé àwọn sáré wá sáré wá wà nínú ẹ̀ mi ì dẹ̀fẹ́ kó jẹ́ sáré wá nìkan irọ́ o àwọn táwọn ń ra dátà ní gbogbo gbà àwọn alanu sátẹ́gùn ara o àwọn sáré wá ti wà sáré wá wà ń bi iṣẹ́ àná yẹn lóde àwọn sáré wá ti wà ń bẹ̀ jù. triple a bẹ́ẹ̀ ni triple a triple a in fact um, any small video báyìí wọn máa tarí ẹ̀ sí mi náà fún oníkùránì this is what we had again o oh. this is what they said again o oh. triple a inshallah ẹ bá mi sẹ́ndì phone number tẹ́ bá ń lò pẹ̀lú triple a inshallah ẹ̀mí àọ̀kan lọ́mọ ń kọ́ ń bọ̀ o ẹ̀mí mò ah láyìn yìí ok mo rí láyìn yìí láyìn yìí ah ó pè dáadáa lánàá ẹ má wọrí ẹ jẹ́ kí n

ẹ jẹ́ ká yọ̀ǹda gbogbo tó kù fún ọjọ́ bíi bàbá mùdíkù ń ṣe. wàláì. ọ̀rọ̀ tẹ sọ síwájú yẹn mẹ́sẹ̀gì ni mo fẹ́ mo kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀ àmọ́ ẹ jẹ́ ká fìnílẹ̀ fún àjọyọ̀ àti àjọ̀dún. ẹ wo àwọn èèyàn ṣáà yarí ni gbogbo fóònù ló ń ríngì o. Mm, ẹ jẹ́ ká mo fẹ́ mo fẹ́ tẹ́ pass mẹ́sẹ̀gì lórí àwọn ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. ok. ṣùgbọ́n ọ̀rọ̀ ti gun orí ẹ̀ ọ̀rọ̀ ti gun orí ẹ̀. ṣe bẹ́ẹ̀ máa wà lórí atẹ́gùn lọ́la inṣàlá. inṣàlá máa wáyè bójá kí mo bísí gan this time around máa wáyè. ọlọ́run á ṣe lọ́la inṣàlá. mo ti tẹ̀ ní ten thousand ten thousand owó ẹnjìníà báyìí. Ah ah, ẹnjìníà ẹnjìníà send the ẹ̀mí àti ten thousand wọlé. <laughs> mo tẹ̀ ti jù sí owó àná àkáǹtì yín owó àná àkáǹtì ti yín báyìí. o oh, o oh. ṣé fún ẹnjìníà. ẹ bá ń fún ẹnjìníà mo rí pé iṣẹ́ ẹnjìníà ń ṣe ìyá ah mo ń bọ̀ o. ẹ jẹ́ ká ju ẹnjìníà. ṣé ẹni sùúrù o ṣé ẹnjìníà ṣé ẹnjìníà ti iwájú mi yá àbí ẹnjìníà ẹ ṣẹ̀ṣẹ̀ ń ah, já mi sí nìyẹn èmi rò pé fake engineer ti yàyà ni. Ah. Ah. mo dẹ̀ rí mẹ́sẹ̀gì yẹn èmi mo tún sọ gan mo ní ẹni àìfọ́ ni èmi ò mọ̀ pé engineer mi lẹ̀ ń sọ. Oh. engineer yìí ni mo fún ten thousand. ẹ wo engineer máa jẹ ká engineer ẹ wá ẹ wá sálámà láti bí sí emir ẹ sálámà báyìí. sàwọn àdéhùn àwọn sọlá ẹ bá kàtú ó yẹ bá ń ṣàdúrà fẹ́mi ẹ̀. àmì ee Oga, o admin o admin o jamisi mi mọ mórí kọ́mẹ̀ntì ẹ̀pọ̀ mo ní àmọ́ òkè bóyá ẹnjìníà ẹnjìníà oníwòròwòrò tó ń bá yàyà fa akínní ni mo pè é. Ah, èmi wá rò pé ẹbí ń ṣe kọ́mẹ́dì pé ọ̀dà <laughs> ọlọ́run san yín lẹ́sàn-án jazakumullahu khairan wọ́n ní kan jíníà méjì ẹ̀ka ẹ̀sìn wọn ọlọ́run bá dá padà fún yín o jazakumullahu khairan látọ̀dọ̀ ah, ẹ̀míà náà ah, ó máa ti wọlé á ti wọlé á ti wọlé àwọn kọ́ tó ń wọ orí kíní yóò lè jẹ́ kí n bí mo ṣe ń gbé kó báyìí má ti fẹ́ wo eh, aláàtì báyìí kọ́ máa tún pọ̀ pọ̀ ẹ̀kú ẹ̀kú ń bẹ̀ ni bọ́ tó ti máa wọlé ẹ má wọrí ọlọ́run san yín lẹ́san dáadáa lábọ̀dọ̀ emir ọ̀kan lọ́mọ wa wọ́n ní kí n fún ẹnjìníà tó ń tẹ̀ sí ẹnjìníà ló ń gbé sí wọn náà ń yọ kú wọn ń tẹ̀ sí wọn ń tẹ̀ sí báyìí wọn ń fà yọ tábà ní tábà bá fẹ́ kẹ́ rí mi ń sìn tábà ti pa àmì alájú wa ṣèlú sọ́ọ̀lì ọlọ́run àmì o jazakumullahu khairan ẹnjìníà bá ti tẹ̀ wọn tẹ̀ sí ẹ̀ ní gbọ́ kíni ayakumullahu sheikh wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ya sheikhana. àyà mo èmi kàn rò pé bóyá mọ̀ pé mo wà lórí ìbàdánmíjì ni mi bá ti rọ́dà mọ̀kálámọ̀ yẹn ẹ yẹn gbé yín sí gbangba tọ bàbá wa sheikh wa hafizahullah sheikh wa akéwùgbèmí àwọn náà wà lórí aago pẹ̀lú wa mo rí fóònù wọn lánàá ṣùgbọ́n mo rò pé wọ́n kàn fẹ́ bóyá àwọn mọ̀ pé mo wà lórí kọ́ọ̀ lórí program nítorí kíní yẹn ó kàn cut off ní unexpected lánàá ni àyàkùnmọ́ lọ́ọ́ ya sheikh ni ọ̀ya gbogbo ayé ń gbọ́ yín báyìí alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run jẹ́ kẹ́mi yín ó kún fún wa ọlọ́run mú padà lẹ́yìn bàbá wa mudirul markaz hafizahullah hafizahullah wàrà àrùn olùwàmọ̀já padà sí fún bàbá náà láéláé bàbá yẹn oore tó ṣe fún wa kò sí mọ́nìgbàgbé oore ni. Hmm àkọ́kọ́ ni pé olúwa bá wa kẹ́ bàbá wa sheikh adam abdullahi alori. àmín àmín àmín àmín. bàbá tó ṣoore kárí gbogbo ayé wọn wọlá àti wọn àgbẹ̀yìnsẹ́yìn sí ọmọ o ni bàbá wa mudiri markaz. àdébẹ̀ tó bẹ̀ ṣe ọlọ́jẹ́ mi bàbá náà kò fún wa. àmín àmín. ọlá la ilaha illallah. inú mi wá ń dùn pé bàbá náà ń jẹ́ àtàdá. Hmm. èmi náà muhammadu sọ́ọ́lì àtàdá lèmi náà. allah akbar kò bó lórí ìrẹjọ ọkọ ọlọ́run dákun ohun tí jẹ ìbànújẹ́ mọjọ kan bá àmúdírò lọkàn ọjọ́ tán rẹ́rìn wa lórí wọn o ọjọ́ tán rẹ́rìn wa lórí wọn o ọlágbára la hawla wala quwwata illa billahi bisalami ya sheikhana hafizakum allah wa ra'akum ọlọ́run dákun bá ṣe dáadáa fún wa bàbá wa sheikh wa kéwù gbèmí ọlọ́run bá san ní lẹ́san dáadáa. Ah, tó mò ń bọ̀ o. náà kọ́lọ̀ bàbá mùdírù markaz àfisàúlá ọlọ́run kó bá san lẹ́sàn dáadáa ọlọ́run jẹ́ kí a rí ẹ̀mí wọn lò pẹ́. torí díẹ̀ ń gbọ́ wá sí pé gbà lọ bẹ̀rẹ̀ yẹn ló wá bí awuyewuye oríṣiríṣi àwọn kan ní ọgọ́rùn kí n ṣe tọ́lọ́hún ò fẹ́ o nítorí pé mo fẹ́ lówó máa yá tètè gbéra nílẹ̀ o sọ́síjà sọ́ọ́rù liwara. ogójì ẹgbàá twenty twenty one àkànṣe ìpéjọpọ̀ àdúrà láàmìlẹ̀ títì tí ìjọ ansarul wara islamic society ṣàgbékalẹ̀ òru òróró anointing night. bẹ́ẹ̀ni lọ́jọ́ jimá ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí ní gbogbo ènìyàn pátá yóò péjọpọ̀ sórí ilẹ̀ awis prayer camp tí bàbá wa sheik dr abdulrasheed adéwùmí agbára omi yóò máa fi orúkọ Allah fi òróró ṣe ìtúsílẹ̀ tọ́nà ó máa là fún gbogbo ẹni ọ̀nà ti dí mọ́. bí òróró yìí bá ti ń kàn ọ́ lára wàá ṣe alihamudulilayi. tó bá wá di lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí transformation night tí gbogbo ènìyàn yóò ti fi orí kórè àdúrà lẹ́nu bàbá wa agbára omi. bẹ́ẹ̀ la kàn ṣe àdúrà wà fún gbogbo àkọ́bí ọmọ àti wọ́n tí ò kì í ṣe àkọ́bí ọmọ ẹ máa bọ̀. ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹta oṣù kejìlá níbi òru òróró anointing night ní àwíṣ prayer camp owóde ẹ̀gbá àti lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá níbi bí òru ìyípadà transformation night nínú ọgbà ìjọba ìbílẹ̀ gbọdọ̀ ìkọ̀tún nípínlẹ̀ èkó ẹ̀pẹ̀ zero eight zero three three two one three three seven three. ìjọ ansaru ìlúwàrà islamic society lónìí àdúrà wa yóò gbà àmín. tó kọ́lọ́n kó ṣe dáadáa fún wa ìdáwọ́lé wa ọlọ́run jẹ́ kí ó yọrí sí dáadáa á ti mọ̀nà ọlọ́run dákun kó má ṣì wá lọ́nà mọ́ gbogbo béèrè wa síwájú ọlọ́run ọlọ́run kí ó wa lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run <clears throat> tí after program inshallah àwa tí ń bá tún rí i pé ó yẹ kí wọ́n wà ní orí program tí wọ́n tí wọ́n dẹ̀ sí ń bẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ tí wọ́n dúró déédé pẹ̀lú ètò yìí inshallah because nínú nǹkan tí ó tó ṣe tó kù díẹ̀ káàtó ni kéèyàn pèsè orí program báyìí ká wá sọ pé kó kọ mùdírù ní bàbá wa kó má wàá ní àìdíyà ẹ̀ rárá kádẹ̀ kó five thousand fún ká ní two thousand Ah definitely kò fọ́lò wa rárá nìyẹn ó sáré wá nìyẹn so kọlọ́mọba gbogbo àwa tí a gbé ta donate àwọn owó náà ọlọ́run dákun kó má ṣàbà san padà fẹ́ni kọ̀ọ̀kan ibi tá a ti mú ọlọ́run dákun kó bá fi ọ̀pọ̀lọpọ̀ kó bá fi rọ́pò síbẹ̀ ẹni tó ṣíde ètò yìí ọ̀nà ni Alhaji wa Ismail tí wọ́n kọ́kọ́ sọ tí wọ́n kọ́ dá tí wọ́n kọ́ dá ọ̀rọ̀ yẹn lẹ̀ pé ah, ó yá ẹ bá fún àwọn èèyàn ní nǹkan báyìí lórí àyájọ́ ọjọ́ bíi baba mudirul markaz ọlọ́run kó bá mi ṣe dáadáa fún alhaji ismail ọlálẹ́mí best app tán jẹ agbẹ́sìngà àdínì ní àìpẹ́ yìí ọlọ́run jẹ́ kí oyè náà ọlọ́run jẹ́ kí wọ́n jẹ oyè pẹ́ ká pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀kọ́ ọlọ́run kó bá san wọ́n ní ẹ̀san dáadáa bákan náà lẹ́yìn bẹ́ẹ̀ lẹ àwọn tí àwọn náà tún wá pè wọ táwọn èèyàn náà tún wá ń dìde lé lórí alhaji abadmus alhaja alhaja wa ariscot ọlájúmọ̀kẹ́ alhaji dawud ọláwálé ọlọ́kọ́ alhaji badmus aládé ògo alhaji sani ibrahim alhaji wa uh, baba sọmọ ní kamal bọ̀ wọ́n ti ní má dárúkọ àwọn ṣá gbogbo apápátá ọlọ́run dákú má ṣàṣàn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn ọlọ́run kó dúró tiwa gbogbo táwa náà ti mú tá a fi ń ran gbogbo àwọn èèyàn lọ́wọ́ pé ká ṣáà fi ìkálukú náà gbà pé gbà má bínú ọlọ́run dákun bá mi san padà fún yín ọlọ́run bá mi dúró tì yín ọlọ́run bá mi dúró tì yín ẹ bàbá amodiru markaz afisahula tí à ń ṣe àyájọ́ ọjọ́ ìbí náà fún ọlọ́run dákun bá wa jẹ́kẹ́mi wọ́n gùn ọlọ́run jẹ́kẹ́mi wọ́n gùn ọlọ́run jẹ́kẹ́mi illa billahi al-aliyyil azim. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́ bàbá o. Ẹ kálẹ́ sà o. Ẹ sọ ẹ pàkà o, ẹ kú ètò. Àwa ni ẹ sà. Ọlọ́run máa kún yín o. Àmín o. Ẹ jọ̀ọ́ látàárọ̀ mo ti ń tara ti pe nọ́mbà yín tí nọ́mbà yẹn bísí gan. Ọ̀ya ṣé kí ìbéèrè máa bọ̀ ni? Ẹ má ti ti ìbéèrè wa, mo fẹ́ mo fẹ́ ṣàlàyé ọ̀tọ̀ fún yín ni. Ok, ọ̀ya à ń gbọ́. Ẹ gbọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọkùnrin kó máa láabi obìnrin? lẹ́nu àfa àgbà kan tán ní kò sí láì fi ń bẹ̀. Ah. mo rí mo rí fídíò tí mo rí fídíò tẹ́ ń sọ yẹn. ẹ̀yin náà ti rí. mo rí fídíò tẹ́ ń sọ yẹn ṣùgbọ́n tèmi lè sọ tèmi lè sọ fún wọn ni pé because ìwà tèmi gbọ́rọ̀ yẹn mo ní ah, táàfà ń sọ pé sẹ́ríà kò sí láì fi ń bẹ̀ ẹ bá wọ́n ni mo ti gbọ́ mo ti gbọ́ nǹkan tẹ́ sọ tani ẹ kò sí láì fi ń bẹ̀ ti pé wọn ní kárùn-ún bẹ̀ à mo ní ṣe ojú ara yẹn ó sọ fún wọn pé wọn ún ṣé òun ó sọ fún wọn ni ṣé òun ó sọ fún wọn pé àrùn wà ń wọn <laughs> gbé nù àwọn tó fẹ́ máa ṣe nìyẹn torí mo rí fídíò yẹn wo nìyẹn tún sọ ni pé sọ ń bẹ̀ ni pé tábà ti sọ pé tábà ti mọ̀ pé kò ní sárùn ńbẹ̀ tábà ti mọ̀ pé wọ́n ní kò ní kárùn mu ní a torí ọlọ́run ìwọ ọlọ́run sáwọn tí ó mọ̀ dá fatiwa náà ni sáwọn tí ó mọ̀ dá fatiwa ni rọ́dọ̀rọ̀dán gbáà ni rọ́dọ̀rọ̀dán haram haram kéèyàn gbé a la ilaha illallah muhammadu rasulullah mo ní wọ lọ́hùn ibi tá a tún wá ibi tá a tún wá yí ibi tá a tún wá yí kan ní ibi tá ibi tí facebook tún gbé wá sí ni so mọ́sálà tí ò yẹ kó dáyàn láàmú pàápàá ni kí ni ẹ ẹ mọ̀ ṣe ẹ tábà ti mọ̀ pé wọ́n ní karùn-ún yìí rọ̀ òun kọ́ síbẹ̀ pé òun kò sárùn lára òun ẹ wo nonsense ni kò sọ̀rọ̀ ń bẹ̀ jàre ẹ̀yin mùsùlùmí ẹ jìnnà sí o ẹ jọ torí tọ́ lọ́hùn ẹ jìnnà sí o ẹ jìnnà sí o ọlọ́run ní ṣì wá ní ọlọ́run ní ṣì wa lọ́nà o jágbajàgba ni o dáadáa ni o ọ̀rọ̀ òṣì ni o. <laughs> naam ká má gbàgbé lọ́la pẹ̀lú ògo ọlọ́run bàbá wa sheikh abdulrasheed adéwùmí agbárumi eight thirty láàárọ̀ ẹ má jẹ́ àgbàgbé eight thirty láàárọ̀ àṣírí orúkọ ọlọ́run àṣírí orúkọ ọlọ́run bákan náà gbọ́dọ̀ tá a bá fẹ́ kí ẹ study online ẹ pa fóònù ní inshallah ọlọ́dà kó má ṣàṣe dáadáa fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wàlá hàwùlà wàlá kúwàtà ilà bíllà àlàlí ìlàzim lórúkọ gbogbo àwọn tí a jọ ṣe ètò ti alẹ́ yìí lọ́kùnrin àtobìnrin gbogbo apárápátá ọlọ́dà kó má ṣàṣe dáadáa fún wa ìdáwọ́lé wa ọlọ́run jẹ́ kó yọrí sí dáadáa àti mọ̀nà ọlọ́dà kó má ṣe wà lọ́nà mọ́ wàlá hàwùlà wàlá kúwàtà ilà bíllà àlàlí ìlàzim gbogbo wa tá a pè tí kọ́ọ̀lù wa ò bọ́ sí gbígbé àmọ́mọ́ o ìṣe pé a fi ń ṣe ojúṣàájú o ìtọ́lọ́mbà ti ní kọ́wọ́ bá ní o torí mo rá àwọn messages lánàá ah kíní kan and you did not pick my call mi mọ́mọ́ o so kì í ṣe pé mo fi kì í ṣe pé mo mọ́mọ́ o èèyàn lè gbé mi ó máa cut off ìmí ẹ máa fẹ́ gbé ìmí máa ó máa overlap ẹ kọ́lọ́n kó ṣe dára fún wa kọ́lọ́n kó gbàdúrà alḥàlọ́ alákùnrin àti ìlàbílà àlàrí razim atọ́kùnrin wa tó obìnrin wa kọ́lọ́n kó gbàdúrà rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alaina ya mawlana innaka antal tawwabur rahim ربنا في علينا صبرا سبت اقدامنا فانصرنا عليكم من الكافرين ربنا لا تزغ قلوبنا بعد زاريتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا في علينا صبرا سبت اقدامنا فانصرنا عليكم من الكافرين ربنا اصرف لنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تمنى لكم والناس وللناس الهداية خالية من الأوجاع مليئة بالحب والصلاة واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته والى اللقاء ogójì ẹgbàá twenty twenty one àkànṣe ìpéjọpọ̀ àdúrà láàmìlẹ̀ èkìtì tí ìjọ ansarul wara islamic society ṣàgbékalẹ̀ òru òróró anointing night. bẹ́ẹ̀ni lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí ní gbogbo ènìyàn pátá yóò péjọpọ̀ sórí ilẹ̀ awis prayer camp tí bàbá wa sheik dr abdulrasheed adéwùmí agbára omi yóò máa fi orúkọ Allah fi òróró ṣe ìtúsílẹ̀ tọ́nà ó máa là fún gbogbo ẹni ọ̀nà ti dín mọ́ bí òróró yìí bá ti ń kàn ọ́ lára wàá ṣe alihamudulilaa. tó bá wá di lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí transformation night sí gbogbo ènìyàn yóò ti fi orí kórè àdúrà lẹ́nu bàbá wa agbára omi bẹ́ẹ̀ la kàn ṣe àdúrà wà fún gbogbo àkọ́bí ọmọ àti wọ́n tí ò kì í ṣe àkọ́bí ọmọ ẹ máa bọ̀. ẹ prayer camp owóde ẹ̀gb ìgbà àti lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá níbi òru ìyípadà transformation night nínú ọgbà ìjọba ìbílẹ̀ gbọdọ̀ ìkọ̀tún nípínlẹ̀ èkó ẹ̀pẹ̀ zero eight zero three three two one three three seven three. ìjọ ansaru ìlúwàrà islamic society lóní àdúrà wa yóò gbà àmín.